الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يوم وكنجو إنه سكان ربيع الآخر hijira fourteen forty two eléyìí tó ṣe déédéé jọ́ karùn ní oṣù kejìlá miladi two thousand and twenty mẹsàlásí ńlá ló gbọmọ sọ níbí a ó bára wa sọ̀rọ̀ lónìí nípa nǹkan kan eléyìí tó jẹ́ kó mánì láti ṣe ìsẹ̀mí eléyìí tó rọrùn nǹkan tọ́jà kò ṣe mánì kí ìdàgbàsókè eléyìí tó lóòrìn kó lè bá a ṣẹlẹ̀ sáwọn èèyàn láwùjọ tí wọ́n wà òun náà ni al ààbò al-islam wal-amn ààbò nínú islam ojú wo ni islam fi wọ̀ àti pé báwo ní islam ti ṣe pé ká sánà fún kò sí tàbí ṣùgbọ́n ààbò ènìyàn lọ́kọ̀ọ̀kan wọn àti ní àgbáríjọpọ̀ wọn ní àwùjọ yòówù tí wọ́n bá ń gbé orílẹ̀-èdè tí wọ́n bá wà ó pàtàkì púpọ̀ fún àti rí ìtẹ̀míṣe nítorí pé tí o bá sáàbò ọkàn àwọn èèyàn ò lè balẹ̀ lórí ẹ̀sìn wọn ẹ̀sìn ò lè ṣeéṣe tí o bá sáàbò ẹ̀mí àwọn èèyàn kò lè máa bẹ lálàáfíà dúkìá wọn àwọn nǹkan ní wọn ọkàn ò lè balẹ̀ ní ìgbà tí o bá ti sáàbò iyì tóníkàlùkù yọ dànù ní ìgbà tí ó bá ti sí ààbò àti pé pápá gan èrò àwọn èèyàn kò lè jọ èrò tàwọn èèyàn tó gbádùn ní ìgbà tí ó bá ti sáàbò láàrin wa torí ẹ̀ a ti mà gẹ́gẹ́ bí Ibn Khaldun rahimahullahu ta'ala ti ṣe sọ wọ́n ní bọ́ọ̀n ti ṣe dá àwọn èèyàn láwùjọ yòówù tí wọ́n bá wà àìgbọ́ra ẹni yé yóò máa ṣẹlẹ̀ láàrin wọn fáńfà àárín fẹ́kù àìgbọ́ra ẹni yé àti fáńfà yẹn òní ọmọ pè wọ́n lọ sídìí ìjà òní ọmọ ṣe sábàbí ogun fífi ẹ̀hónú hàn lọ́nà tó ṣe kó lè mú panyárin lọ́wọ́ yóò máa ṣẹlẹ̀ àmàtàjẹ̀ sílẹ̀ katakata wọn máa ṣẹlẹ̀ láwùjọ wọn eléyìí tó lè mú káwọn èèyàn wọn dẹni tí ń lọ sí ibi ìparun tí wọn bá fi wọn sílẹ̀ láwọn nìkan pé kíkálukú kọ́ máa ṣe ń tọ́ bá fẹ́ kò sí àwùjọ náà láyé kò sí èèyàn náà láyé kò sí orílẹ̀-èdè náà láyé àfi kó jẹ́ pé ntí wọ́n ń fojú sùn tó ga jù nínú ìpéjọ wọn àti láwùjọ bí wọ́n wà òun náà ni ìfọ̀kànbalẹ̀ pápá jùlọ tí a bá wo ayé tiwa táwa wà lónìí alipẹ kpakaleke fìdínà gbogbo gbà àìfira ẹni lọ́kànbalẹ̀ ìgbanilẹ́mìí gbóná ó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láwùjọ àwọn èèyàn lónìí tí èèyàn bá ń gbọ́ ìròyìn láti ibikíbi ìròyìn yẹn ti lè máa wá a rí i pé a máa retí kí wọ́n kí wọ́n sọ fún wa nípa àròyìn bológun tí ń ṣẹlẹ̀ níbo làwọn agbésùmàmí ni ti ń da yérú àwọn tó ṣe wípé wọn ò ẹ̀jọ̀ wọn èèyàn rẹjọ fi lórí òróró a rí i pé ló kúnnú àwọn ìwé ìròyìn wa lónìí òun ló kúnnú àwọn àwọn ẹ̀rọ amóhùnmáwòrán wa tí wọ́n bá fẹ́ ròyìn àwọn rédíò wa sọ̀rọ̀ mọ́gbèsì a rí i pé gbogbo oníkálukú wa ìròyìn tí wọ́n máa mú wá fún wa òun náà ní ti fìtínà gbọdọ̀ ọ̀rọ̀ à ń jara ẹni lógun à ń tẹ̀jọ ẹni sílẹ̀ eléyìí tó ṣe pé ọgbà ayé kan ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé lónìí kò sẹ́ni jẹ́bẹ̀ á rí i pé ọmọ èèyàn náà lónìí pọ̀lọpọ̀ áwọ̀ àìgbọ́ra ẹni yé tó bá ti ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti ẹlòmíì wọ́n yẹn sábà nawọ́ àlàáfíà sí láti yanjú ẹ̀ á máa wá ọ̀nà pé. kí nǹkan dàrú ni kí nǹkan bàjẹ́ ni a sì ti mọ̀ pé ńgbà tí fìtínà bá bọ̀ tí pákàleke bá dé èèyàn náà ní ọ̀kọ̀ọ̀kọ̀ dojúkọ èèyàn ní ọ̀kọ̀ bá tiẹ̀ jẹ́ èèyàn ní ọ̀kọ̀ ṣe léṣe èèyàn ní ọ̀fara kásá rẹ̀ rẹ ní tẹ́mi rẹ̀ bọ́ inú wọn láti rẹ ní tó dúkìá gbogbo eléyìí ní ní gbogbo ìgbà tí gbódò ọrùn sọ bá ń ṣẹlẹ̀ láwùjọ mìíyàn àwọn olùmọ́wá ní àkọ́kọ́ gbà tí awọ ìpọ́jú fìtínà tí bá ń bọ̀ èèyàn ló máa wá tó bá ti rí èèyàn mú tán yọ ṣẹ̀ṣẹ̀ máa sí àwọn nǹkan míì tó ní í ṣe pẹ̀lú èèyàn bí àwọn dúkìá rẹ̀ bí àwọn nǹkan àní rẹ̀ tí ọ. ìgbà náà ni ó jẹ pé dúkìá àti nǹkan ní ìrẹ̀ gangan ó ní wọn kọ́ dojúkọ nípìnlẹ̀ a rí i pé ọmọ èèyàn ní ibikíbi tí bá wà a rí i pé wọ́n máa wá ààbò fún wọn àti dúkìá wọn eléyìí ó sì nǹkan àfojúsùn eléyìí òun náà ń tú láti èyí tí ọmọ èèyàn máa wá nítorí tọ́wọ́ bá ti bá kò sí tàbí ṣùgbọ́n <coughs> ẹnì kan lọ rọ mi wá. torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ní ìgbà tí ẹnìkan bá fẹ́ dolórí yín tába fi nàìjíríà tába fi ṣàpèjúwe ẹni tó fẹ́ dolórí orílẹ̀-èdè yìí á rí i pé ọjọ́ tí yọ̀ọ̀bá di olórí wọn búra fún nínú búra tí wọ́n bù fún náà ni pé mi lágbájá ọmọ lágbájá búra yìí pé máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo bí agbára mi bá ti ṣe máa àti gbogbo ntípa mi bá ká láti rí i pé mo wá ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá gbogbo ọmọ nàìjíríà eléyìí ni ìbúra tí gbogbo wọn máa bú ní ìgbà tí wọn bá ń gbapò ní ìgbà tí ẹnìkan náà bá fẹ́ búra gbogbo ẹ̀ fẹ́ di gọ́vnọ̀ lágbọ̀n abìkan ní nàìjíríà ń bí ẹ̀rí pọ́n náà búra. wọn lè pe adájọ́ àgbà fún stéètì rẹ̀ náà ní ó búra fún un nínú tí wọ́n máa pè fún tó náà máa pè tẹ̀lé wọn lẹ́yìn òun lágbájá máa lágbájá òun búra ipò wọn wá ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn ń bẹ ní ìpínlẹ̀ tó ń fẹ́ jẹ lórí yìí àwọn ẹni tí chairman local government tó àwọn àjọba tó ń ṣèjọba fún sọ́ọ̀fìdí ẹ̀ ní gbogbo ìjọba abilẹ̀ àwọn náà búra ru eléyìí kódà tó fi dórí ọba tó fi dórí baálẹ̀ ìbúra tí kálukú wọn náà ń bó wọn náà ní pé àwọn àwa ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá àwọn èèyàn táwọn fẹ́ ṣe ìjọba lé lórí ìwà ààbò fún àwọn èèyàn ó pàtàkì púpọ̀ sẹ́báwo nàìjíríà wá ń bí ẹ pé yàtọ̀ sí owó eléyìí tí ìjọba tó fún àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lóṣooṣù tọ́jú owó àti máa ṣe àwọn aṣẹ́ ojoojúmọ́ ìjọba tó máa ń ya àwọn owó mi sọ́tọ̀ eléyìí tó ṣe é èrúgbà àwọn sáwọn owó yìí òun náà ní pé wọ́n fi máa wá ààbò eléyìí tó fáwọn èèyàn tí ń bẹ lábẹ́ ìjọba wọn níbẹ̀ wọ́n ń pè ní security vote bẹ́ẹ̀ náà ni a rí i pé ẹnikẹ́ni ní ipò yòówù tó bá dì mú wọ́n tún ní orúkọ ọ̀nàgídẹ̀ kan eléyìí tó ṣe pé wọ́n máa ń fún wa tó bá jẹ́ pé olórí orílẹ̀-èdè ni wọ́n lò ní chief security officer number one ní gbogbo nàìjíríà bẹ́ẹ̀ náà ni gbogbo state kọ̀ọ̀kan tí yẹn bá jẹ gọ́vnà lórí ohun ni chief security officer number one ní steeti rẹ̀ yẹn gbogbo eléyàá máa fi hàn gẹ́gẹ́ bó ti pàtàkì tó bí kékeré ààbò kọ́ wà á sì rí i pé gbogbo àwọn apalẹ̀mọ́ eléyìí tó yẹ kéèyàn ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn agbègbè àwọn náà sọ pé àwọn ṣe nítorí pọ́jà lọ́dọ̀ tàwọn náà ìgbáyé gbádùn àwọn èèyàn táwọn máa ṣèjọba lé lórí kọ̀tẹ́ àwọn ọlọ́run kò ní í kápẹ́ agbábi kan nínú ibi tó wà lábẹ́ ìjọba àwọn káyí pé pákàlẹ́kẹ̀ kan bẹ́ẹ̀ àìrẹ́dọ̀fi lórí òróòrò ó ń ṣẹlẹ̀ níbẹ̀ bẹ́ẹ̀ni tá a máa ń sọ̀rọ̀ nípa ètò káràkátà abẹ́ǹtalẹ̀ sẹ́lẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan láwùjọ wa a rí i pé tí o bá sí ìfọkànbalẹ̀ òsínbẹ́nìkan sí ilé sẹ́lẹ̀ o nítorí tó bá ti dá mi lójú pé iléeṣẹ́ tí mo fẹ́ dálẹ̀ yìí mo fẹ́ dálẹ̀ fáwọn ẹni tí wọ́n wá di nǹkan kó ń bẹ̀ ni àwọn ẹni tí ò ní wá kí ìdàgbàsókè kọ́ bá bẹ̀ nítorí dájú ni pé màá kó omi lọ síwájú màá lọ fi dálẹ̀ iṣẹ́ lẹ̀ síbòmí. ẹ rí i pé táwọn máa ń pe àwọn ọmọ àlè òkèèrè ẹ wá dálẹ̀ iṣẹ́ lẹ̀ lórílẹ̀‐èdè wa ilẹ̀ wa ilẹ̀ ọlọ́ràá ni àwọn ọmọ orílẹ̀‐èdè wa wọ́n gbọ́ púpọ̀ wọ́n sì máa tẹ́ ní àfaradà ẹ lè torí léde wa kẹta lè tẹlẹ kẹwàá sọ pé ntọ́gayé lágara òun náà ìta rẹ ni tí ọba yẹn ṣiṣẹ́ torí pé nàìjíríà alhamdulilayi apọ̀ púpọ̀ kò sí orílẹ̀-èdè náà ní gbogbo áfíríkà tó ní ẹgbẹ́ iye èèyàn tọ́lọ̀ wọn bá ní kọjọ́ ma nàìjíríà so bó láti wá sàfẹ́kù àwọn ẹni tí ọba yẹn ṣiṣẹ́ láwọn ilé iṣẹ́ tẹ́ bá dálẹ̀ ṣùgbọ́n nígbà táwọn bá ń lọ fún rẹ̀ fẹ́ni tá à ń fẹ́ kọ́ wa dálé tẹ́lẹ̀ nítorí dájú pé àwọn ọmọ sọ fún wa òun náà ní pé security ṣé security ń bẹ lórílẹ̀ yìí yẹn ṣé stability ń bẹ ń bẹ torí pé tí o bá ti sí ìfọ̀kànbalẹ̀ tí o sì sáàbò tó péye níbi tí a fẹ́ kákó òbítíbitì owó wá káwa dálé tẹ́lẹ̀ síbẹ̀ kò sí tàbí ṣùgbọ́n níṣẹ́ lọ́rọ́ wọ́n dàbí tẹni tí ó kówó rẹ̀ tó wá dáná sún ìyẹn ti ṣe é ṣe bẹ́ẹ̀ nígbà tó ń dín ìbá jẹ́ tó ní làákàyè torí ẹ̀ ẹ rí i pé lánàá lánàá ń wa tí wọ́n ń ṣe ìwọ́de tí wọ́n gbogbo nǹkan jẹ́ fi ọwọ́ ba ara lé wọ́n fọwọ́ bá wọn tó shoprite níta gbọ́dọ̀ wà lákọọ́lẹ̀ òun náà nípa àwọn ẹni tí wọ́n dá lẹ̀ foreigners ni wọ́n wọ́n ti sọ ọmọ nàìjíríà níbí wọ́n kó shoprite láwọn wọ́n kó lẹ́kọ̀ọ́ wọ́n kó wọ́n ti kó nílọrin tá a bá sẹ́ma lórí àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí ǹjẹ́ tó fowó tiẹ̀ tó ń fi dálé sẹ́lẹ̀ báyìí sótó lè tẹ́lẹ̀ mi ní márùn-ún lọ́la kó nà wá dálé sẹ́lẹ̀ sí nàìjíríà níbi tó ti tọ́ bá dálé tán wọ́n bá balẹ̀ iṣẹ́ rẹ̀ jẹ́ ni gbogbo àmúṣarára rẹ̀ owó tó lò ní tó fi wá dálé sẹ́lẹ̀ tí wọ́n kó tó gbèrú sí látara kóun sánà kí dúkìá òun tó gbèrú sí ẹ̀rọ ọmọ nàìjíríà táwọn náà ṣe láǹfààní ọ̀gọ̀ọ̀rọ̀ aláìníṣẹ́ torí sẹńbẹ ńkọ́ kódà kó ti pé iṣẹ́ tiẹ̀ òun náà ní kó ọmọ bá wọn ti ọjà sórí gbogbo àwọn káńtà tí wọ́n kàn kalẹ̀ iṣẹ́ náà ni ṣòfò ní etí wọn náà ń gbà lóṣù ẹni tí ń gbálẹ̀ iṣẹ́ lòun náà rí kàwọn ẹsẹ tí sọ kàṣíà tí ń gbowó lọ́dọ̀ ẹni tó bá rajà kàwọn ẹsẹ tí sọ àwọn síkírọtì tó ń bẹ lọ́tún tó ń bẹ lọ́sì sáti orílẹ̀-èdè tiwa ni wọ́n ti kó àwọn èèyàn wá ni àbá àwọn ọmọ orílẹ̀ tiwa ni wọ́n gbà sẹ́ ní ìgbà tí ò sí security tí ò sí stability gbogbo táwọn dá sílẹ̀ wọ́n wọ ọbẹ̀ wọ́n jálẹ̀kùn mọ́ wọn lọ́wọ́ wọ́n kọ́lu wọn wọ́n kó wọn sí kolofo àwọn ilé ìtajà míì náà ti káṣàǹkárì lẹ́kọ̀ọ́ ńbẹ̀ yẹn yé sọ́mọ nàìjíríà lónìí àwọn ọmọ àlókèrè ni wọ́n ni àwọn ọjọ́ lówó iyebíye ni wọ́n ń tà níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹ̀rọ amúlétutù àwọn ẹ̀rọ amúnáwá àti àwọn nǹkan míì náà lóríṣiríṣi bí àwọn ẹ̀rọ amúmáwòrán lọ́lọ́kọ̀dọ̀ kan wọ́n wà lọ ṣọ́ọ̀bù yẹn wọ́n kó gbogbo ọjà tó wà ń bẹ̀ pọ́ọ̀ kọ́ ìgbà tí wọ́n abẹ́rì wa ya àwọn aṣọ yìí pé nàìjíríà àríṣẹ́ àmọ́ wa kiri alẹ́ kan wọ́n láwọn fún wa àtúndábòmíwò wọ́n tún láwọn fún wa àwọn àmọ́ pé bóòlù àti fẹ́ ṣe báyìí tí ká para wa ni bọ́ọ̀ bá para rẹ̀ ó tún di yàrá torí pé anabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn ákó gbogbo ẹnikẹ́ni tó bá fọ ara rẹ̀ ṣe kú para rẹ̀ irú tó fi ṣe kú para rẹ̀ iná ló fi di àánú náà jahannam torí ẹ̀ máa wá rẹ̀ má tan ara rẹ̀ jẹ tiẹ̀ ní òsàdédé máa rí sẹ́ rí kò sàdédé bàjẹ́ bó ti ṣe ń bàjẹ́ ìwọ náà fúnra ara rẹ̀ ń fà á máa bú ẹlòmíì á máa pò ní í ṣe wá níta fi ń ṣera wa pọ̀ ju ntọ́ta wa fi ń ṣe wa lọ bẹ́ẹ̀ làwọn olùmọ̀sọ wọn ni ntálà ìmọ̀kan fi ń ṣera rẹ̀ ọ̀pọ̀ ju ntọ́ta rẹ̀ fi ń ṣe lọ. ǹjẹ́ tó báyìí báyìí ó yẹ ká kíyè sára wa ẹnìkan wọn ń bọ̀ ní ọ̀n náà ń bọ̀ láti ìlú òkèèrè wọn làwọn fẹ́ wá dálé sẹ́lẹ̀ nàìjíríà ẹ rí i pé wọ́n wá mú stéètì kan lápèjúwe wọ́n lọ bá gọ́vnọ̀ stéètì yẹn wọ́n ní garanti wò lẹ́lẹ́ fún wa tá a bá dálé sẹ́lẹ̀ sí stéètì yẹn wọ́n ní stéètì wa wọ́n ní the most peaceful state in Nigeria ẹgbọrọ ìyẹn ni pé àwọn abòmí wàhálà wà mbẹ àwọn píìsì wọn ò píìsìfò àbẹ́rẹ́ rí nǹkan kátó wá ka àwọn ètò píìsìs wàlà hàwùlà wàlà kú wọ́tẹ́ ìlà bìlà torí ẹ̀ láì rí pé gbogbo nǹkan ọ̀rọ̀ mọ́ ìfọ̀kànbalẹ̀ àwọn olóṣèlú tó ń ṣòṣèlú wọn yẹn àwọn olóṣèlú tó ń ṣòṣèlú wọn yẹn wọn láwọn tó lọ sí kàmpéìn tí wọn máa ń ṣe wọn wá láwọn lọ lùkàn àwọn sì kàmpéìn rẹ wọn wá lọ lọ́nà ó kù five kilometres tó fi wà lóhùn àwọn kan wá ta wọn lólobó pé ẹ jẹ́ padà tẹ́ ẹ bá lẹ́mìí yín lò ẹ padà ẹnìkan á sọ pé rárá rárá àwọn ò lè mú tí ń tà wọn àwọn ìbá àwọn ń lọ àwọn ń lọ náà ni wọn á sọ fún wọn pé tẹ́ ẹ bá sì lẹ́ lọ náà ni á pé ẹ pélé ike wọn kú palẹ̀ máa di àrò nítorí pé gbogbo yín òkú yín ni wọn kó jáde ń ṣé wọn pẹ̀yìn dání àbí wọn tẹ̀síwájú gbàdá wọn jẹ́ kú ọmọ akú nítorí dájú ni pé wọ́n pẹ́yìn dà nítorí pé tí ò bá sábò kò sí tó ṣeéṣe kọ́lá ẹ̀ má sọ olóṣèlú tí ò tí rí pò mr president mr governor wọ́n lọ síbì kan àwọn aráàbí wa sọ pé tẹ́ bá lẹ́mìí lò ẹ padà tẹ́ bá lẹ́mìí lò ẹ wọ̀lú yìí ẹ pè sọ́jà ẹ pè àwọn gòdògòdò ẹ pè àwọn ọlọ́pàá kò gbèrègbè sẹ́wọ̀n kékeré gbogbo wọn tó dé ẹ̀yìn sì ti súnmọ́ lò O ò káwí káfọ̀ káfọ̀ káwí àwọn tá a wí wọn ti sọ̀rọ̀ àdé ẹ kábàámọ̀ pé jẹ́ president ẹ kábàámọ̀ pé jẹ́ governor yìí torí ẹ kí ni fáàrí yín gan ní tẹ̀mí àti ìṣèjọba tí ọ̀sá bò ń bẹ̀ kí ìjọba tẹ́lẹ̀ ṣe kò ní because kò sáàbò iná lórí ò lè jáde láì jẹ́ pé sọ́jà àtọlọ́pàá tẹ̀lé kò sáàbò iná lórí orílẹ̀-èdè ń lọ ni wọ́n ń tan wíwíwíwíwí gbogbo yẹn kó títì ká kó títì báwo torí wọ́n ń ṣèjọba lé wa lónìí ọ̀fẹ́ láwọn tó ń ṣèjọba lé lórí ọ̀fẹ́ gbọ̀nà táwọn ṣèjọba lórí nígbà tí gbogbo dá. nítorí pé iná ló fi jẹ́ pé ẹnikẹ́ni ní wa kò lè kú gírì kó ló ni. So tó wá débẹ̀ wọ́n á sọ pé gbé wọlé ìṣẹ́jú ìṣẹ́jú mo gbọ́dọ̀ máa mu mi tí ìbá sì somi tí mo gbé wá láti ilé kò sómi bá mi láàmú ìṣẹ́jú ìṣẹ́jú mo sì gbọ́dọ̀ máa mu mi àgbà wa jẹ́ kó mi tiẹ̀ tó gbé wá pàtó lọ́ọ́ máa mu ò ní mu mi mí táwọn bá fún ọ ajẹ́kọ̀ọ́ sì ṣetán láti ró lórí orílẹ̀-èdè kí ló dé wọ́n ní à ẹ̀rú ń bọ̀ àwọn ẹ̀ ọmọ lọ jẹ́ kó mi lọ́ọ̀fọ̀ọ́ tí gbogbo kálukú pòórá táà ní rí Mr. President mà ọbẹ̀ àmúkárí mo mú kpọ̀nkpọ̀nkpọ̀n ẹ bá gbégbó mi nínú ìgò tí mo gbé wa mo tó dà nǹkan kò ṣe bàbá yìí ẹjọ́ gbé wọlé aa olùmọ̀lì bẹ́ẹ̀ mà nítorí pé kò sí ọ kò sí fọkànbalẹ̀ àtìkùnmi àtàbọ̀dù lẹ̀ yìí bóòlù ọkàn wa ṣe fẹ́ balẹ̀ ọkàn wo lè balẹ̀ akramakumullah ẹ rí i pé nísìn tí ọmọ ẹgbẹ́ gọ́vnà wá síbìkan ẹ̀yin wá ti ní ìmọ̀ràn kẹtẹ́ fẹ́ dá gọ́vnà tó bá ti fi ṣe yóò ti ràn lọ́wọ́ tí ìpínlẹ̀ yín ó fi lọ síwájú gidigidi so bí gómìnà ṣe wá ń bọ̀ ẹ ti wá gbé pépà yín tó wà nù fáìlì ẹ ń gbé sókè mr gómìnà mr gómìnà ẹ dákun ẹ pa ọ̀kan nínú ọmọlẹ́yìn láṣẹ kí wọ́n gba pépà yìí ó wúlò nítorí wọn bẹ̀ ìmọ̀ràn gidi ni tó a ti lọ a lọ sí Ìbàdàn àárín yín afẹ́fẹ́ yín sọ̀rọ̀ wọn ò jẹ́ ká rí yín bá sọ̀rọ̀ ọlọ́sìn ti ẹ tó ti sọ gbòdògbòdò kọ̀ọ̀kan gbé ọdún pépà ló mú lọ kíni ká ló rò pọ́ fẹ́ fún pépà ká dà hàn ẹ dákun torí ọlọ bí ló ṣe lọ wájú ni pékèké a ní ìmọ̀ràn aru rẹ̀ la nídìí ẹ palẹ̀ mi ni ma wọ́n bá palẹ̀ rẹ̀ ma bí àpò ẹ̀wà tí ọ̀ kí kòkòrò rẹ̀ ọmọ bá gbalẹ̀ kọ́ ọmọ bá gbòde wọ́n palẹ̀ rẹ̀ ma ni àwọn náà sàdé sọ bẹ́ẹ̀ torí wọn ò rà àbò pèsè náà ni kọ́mọ̀ sí pé pépà bẹ́nìkan bá ti fọ́ kọ́ báyìí ó pòórá ni wọn ò rà àbò pèsè ẹ wá síwájú wa Umar ibn al-Khattab radiyallahu anhu àwọn Rómawa wọn rán no àwọn Kisrawa àwọn Farisawa olórí wọn Kisra ọ̀ràn ẹnìkan tí Umar tọ́jú lórí gbogbo orílẹ̀ Islam wọn ni kí wọn lọ bọ̀ ní jísẹ́fù ìgbà tí ìránṣẹ́ yẹn wá dé wọ́n béèrè ẹ dákun khalifa mo béèrè ẹ dákun khalifa mo béèrè wọ́n ní à khalifa ṣe wá mú báyìí ẹ bá ti déwájú lé wọn ẹ bá wọn à wọ́n sì ju ele fún kó débẹ̀ lọ́ba bá tẹ́nìkan sùn sábẹ́ igi lọ́ba ní khalifa mo béèrè àwọn náà nù Allahu akbar tó sì jẹ́ pé ibi tí mùsùlùmí ń kọ̀ntró láyé ńgbà náà ọkọjà gbogbo ilẹ̀ roma wa òun wá ń ṣe ha hey abẹ́ ń parọ́ fún mi àwọn náà nù tọ́ bàbá wọ́n ní ẹ̀yin ni khalifa sí òsì òun wá jíṣẹ́ fún yín ni látọ̀dọ̀ Kisra a ó sì gbà lọ́dọ̀ rẹ̀ orí a bàbá ìyanu kò lè padì ló fi kó lọ́dọ̀ Umar wàrà asọ́hìbù Kisra ọ̀rọ̀ ọmọ بين الرعية عطلا وهو راعيها واني ẹnití Kisra rán wá ọyanu nígbà tó rí Umar láàrin àwọn èèyàn tí ń ṣèjọba lé lórí tó sùn kalẹ̀ lábẹ́ ẹgbẹ́ dígí láì sí ẹnìkan tí ń sọ. ee lọ́dọ̀ tiwa lọ ọlọ́nlọ́ mọ iye batalion batalion batalion batalion dẹ́kọ̀ wọ́n ẹ jẹ́ kí n fún yín lápèjúwe kan wọ́n ní àwọn olórí láyé lónìí tó ń bẹ lábẹ́ security tó ga jù nínú wọn lólórí Russia wọ́n wá ń ṣe àfihàn àpẹẹrẹ irú àwọn security tí ń bẹ fún ń wọlé bọ̀ nínú Kremlin ààfin tí wọ́n bí sẹ́ báyìí ó sì apá ganga báyìí pa àwa la tó bẹ́ẹ̀ àwa la jù bẹ́ẹ̀ lọ àwa la tó bẹ́ẹ̀ àwa la jù bẹ́ẹ̀ lọ ìkúnkàn sí níwájú ẹ̀ àwọn sọ́jà tí wọ́n gbẹ bíi kí wọ́n ṣílẹ̀kùn bí sẹ́wọ́n á bọ̀ báyìí àwọn sọ́jà wọ́n tó lọ dáńtì rẹ̀ rẹ̀ lọ́tọ́ àtòsí tẹlifálukú tó tẹ́tẹ́ pẹ̀lú nǹkan ìjà burúkú lọ́wọ́ wọn wọ́n kọjá bọ̀ láàrin wọn wọ́n wá lu ìlú àwọn ọmọ ogun wọ́n lu fún ń bọ̀ ń bọ̀ nígbà tó tún yà sí omi ọmọ kó tó tọrọ dára nítorí gbàrin wọn lọ ayé iná ayé iná yẹn bú nìyí tẹ ẹ bá dé yẹn bútẹ bùkátà gbogbo àwọn ẹ̀ṣọ́ yìí ẹ bùkátà wọn àìdúró déédéé ni àìṣedọ́gba láàrin àwọn èèyàn tí èèyàn ń ṣèjọba lórí ìní máa mú kó lórí ọmọ bùkátà ẹ̀ṣọ́ lẹ́yìn ẹ̀ṣọ́ lẹ́yìn ẹ̀ṣọ́ àmọ́ tẹ bá dúró dọ́gba tẹ ẹ ṣàbòsí tẹ ẹ ṣe kó bọ́yọ̀ ìrọ̀rùn ni ọba dé fún torí ẹ ẹ rí ọ pàtàkì púpọ̀ àwọn ẹni tí ń sọ nípa afẹ́ dàlúlẹ̀ àbí ìlú tá a ti dálẹ̀ báwo ni ó tún ṣe kó sí ẹ rí pé ọ̀rọ̀ ààbò ni ó síwájú afẹ́ dàlú tuntun lẹ̀ ní à ń fẹ́ kí ìlú tuntun yẹn kó wà ní. àárín kápé láàrin odò ọ̀rà sí ọ̀yọ́ la fẹ́ dàlù yẹn lẹ́sì a sì fẹ́ ṣe ìlú yẹn ní ìlú tó ṣe é pé gbogbo àwọn nǹkan tá à ń bá ń pèsè lórí oko ní gbogbo agbègbè wa yìí ibẹ̀ láà máa lọ sọ̀rọ̀ pé tá a máa ti lọ bá gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n máa kórè oko wa bẹ̀ táǹsì lọ bá àwọn èèyàn míì náà tí ó tún máa bá wọn ṣe níbẹ̀ ẹnití kálukú ọmọ bí wa ni pé ìbò lè tó ààbò ṣe ẹ ti mójútó tó ààbò tó péye sáárà ààbò ń bẹ torí tí ọba ti ní sáàbò ń bẹ ẹ mẹ́ta lọ fẹ̀mí ara wa wẹwu a ní ìlú kan òkútó èèyàn tó wà ń bẹ ń sáájà ni èèyàn tuntun òkú wa bẹ gbogbo aráàlú wa sàpérò oh, kí ni ti ń fà kí sì láà lè ṣe ẹ̀rí kọ́rọ́ àbùkù ní gbẹ̀yìn nínú sábàbí tẹ́ ẹ̀rí pé ń lé àwọn èèyàn òun náà ní pé kò sáàbò kí la lè fi sí ẹlòmíì lójú kòkòrò kọ́ padà kí la lè fi pé àlejò tuntun kọ́ máa bọ̀ àbò náà ni ẹ báwo nínú yóò ṣe dùn tó ká pé ẹ jáde lóru látàrí pé túláàsì ọmọ yín jáde ìyàwó yín rọbí ẹ wá fẹ́ gbé lọ sílé ìtọ́jú tí wọ́n ti gbà bí fún un ètò wa jáde nulẹ tà jáde nulẹ tẹ̀ ń gbé lọ ẹ rí i pé láàrin àdúgbò ọdẹ lọ́sùn ọdẹ lọ́sì bó lẹ́ ń lọ báyìí báyìí ni afẹ́dọ́sítò ni. Ah, bye, bye, dáadáa lẹ́dẹ̀ ọlọ́run níjà rí ọnu ẹtù bọ́ sọ́ríta tó gbóríta mẹ́rin àwọn ọdẹ lọ́sọ̀rọ̀ àǹdí ṣé o sí bàbá tẹ ẹ jáde ń dà yìí báyìí báyìí báyìí ni ẹ rí i pé inú yóò ti dùn kọjá sísọ ẹ tún wá ń lọ ẹ ń lọ ẹ ń lọ gbogbo bíi jẹ́ ń gbà ẹ sá ń ra àwọn ọdẹ yìí náà ni lọ́tún lọ́sì lọ́tún lọ́sì tí kálukú dúró pé tí nǹkan kan bá fẹ́ da omi àlàáfíà lè àwọn ìpàwọ̀ wọn ẹ rí i pé a ìlú là ń gbé ìlú tó níláárí la wà nítorí pé kí ni àwọn kan ń ṣàìsàn kẹ́yìn olùbà sùn àwọn kan fẹ̀mí ara tí wọ́n wéwu kí ewu ọmọ bàtẹ́lẹ̀ sẹ́yìn a ìlú nù jàmá àwọn tó bá ń tẹ̀ ìlú láti bẹ̀rẹ̀ rẹ̀ tó pè rẹ̀ tẹ́ jáde ẹnìkan ò sí ṣe mójútó àlàáfíà lò gbogbo gbéwìrì gbogbo olè burúkú gbogbo ọlọ́sà jọba ọ̀rọ̀ ọ̀rọ̀ ló nílẹ̀ fún àṣìṣe ẹ̀yin ló ti mọ̀ pé ẹ̀rí bí gbé o inú gbólẹ̀wà. torí ẹ̀ ló ti jẹ́ pé ètò ààbò ó pàtàkì púpọ̀. tó bá ń sọ pé orílẹ̀-èdè kan ní ìlọsíwájú láyé ìlọsíwájú wọn tẹ́ ẹ bá yọ̀rọ̀ ààbò kó ń bẹ́ẹ̀ yóò di ìfàsẹ́yìn. àpèjúwe tẹ́ bá wà ní Saudiya wọ́n mójútó ọ̀rọ̀ ààbò kọjá sísọ tẹ́ ń bá ń lọ lọ́nà ẹ rí i pé àwọn ẹni lè mà ipe agbófinró ni wọ́n tí wọ́n wẹ̀wù kàkí ẹ rí i pé wọ́n pọ̀ títì oníkálukú wa wọn ò sì sọ àsopìyè wọ́n ń wo tí ń lọ wọ́n ń wo tí ń bọ̀ àwọn èèyàn sani tọ́jú ẹ pé tẹ̀ ń bá lura yín wọn ò ní dá sí i ló kọ pé ṣe bẹ́ẹ̀ bá wa tẹ́ ẹ bá pè wá àbá dá sí báwọn ọlọ́pàá orílẹ̀-èdè bòmíì ti máa ṣe. àwọn ọmọ sọ lílọ bíbọ̀ yín ọmọ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe nítorí kómi àlàáfíà ló ọmọ bá dàrú. àwọn ọ̀tá ilẹ̀ múlẹ̀ tó wá pọ̀ tẹ̀yìn ò lè rí. tẹ́rù pé yàn lásán tẹ̀jọ́ rìn náà làwọn náà tẹ́tẹ́rù ẹ̀wù tí gbogbo èèyàn wọ̀ làwọn náà wọ̀ tó sì jẹ́ pọ̀ tẹ̀lẹ̀múyẹ́ làwọn. ẹ wàá màrí báwọn tí ń rin sẹ́ńsẹ́ rin sẹ́ńsẹ́ àwọn tó wà lórí alùpùpù àwọn náà tún lọ wọn tún bọ̀ àwọn tó tún wà nù mọ́tò àwọn náà tún lọ tún sọ fún ọ pé tí nǹkan kan bá ọ lára tó ń wò pé nǹkan kan domi àlàáfíà ti pé nine nine nine ti o àwọn tí ń lọ nu mọ́tò náà lọ wọ́n nine nine nine bẹ́ẹ̀ o subhanallah ọkọ̀ ọlọ́pàá tí ó dọ̀ lóhùn lè wọ́n sì ti máa pẹ́ ọ́dúnkọ́ta wọn wọ́n pè wá gbogbo wa ti wà ń bẹ̀ ẹ̀yin náà ẹ̀bẹ̀ ní ipò pé ẹ̀yin náà wà ní torí pé akúlẹ̀ nídìí èèyàn ni lọ́sàn-án bẹ́ẹ̀ ni lóru sọ àwa sọ pé ẹni tí ó jalè ó múra ẹni tí ó dáná òsì so ìlọsíwájú ò lè sí tí ó bá ti sáàbò tó péye orílẹ̀-èdè kan ò lè lọ síwájú láyé tí ó bá ti sáàbò ń bẹ̀ nítorí pé ẹ̀mọ́ àjò rẹ̀yìn gbogbo gbà ni gbogbo ìlọsíwájú tẹ́lẹ̀ ní nígbà tí ó ti sáàbò gbogbo ọmọ dànù ní lójijì ẹ rí i pé gbogbo létí ẹlẹ́ǹkọ́ iná ní tún dà o níjọ wa nílé òpè àní kọpin bẹ́ẹ̀ ni ààbò tí ó bá ti sí ẹ má wulẹ̀ tán tí ọba ti sáàbù ẹ má tara yín jẹ kò sí ìlọsíwájú tó sì sẹ́kàn máa ń bọ̀ láti wá ṣiṣẹ́ nílùú wa láti wá ṣiṣẹ́ lórílẹ̀‐èdè wa tó sì mọ̀ pé tó ń bá tuwó jọ abẹ́ ààbò lówó yẹn wà òun ò rówó mú délé pẹ̀lú gọ́ọ̀lọ́ yóò ṣe gudugudu méje nínú sẹ́rẹ̀ ń gbogbo làákàyè gbogbo ọgbọ́n tó lọ́wọ́ bá fún yóò lò nídìí sẹ́wọ̀n láti mú ọ̀ṣúwájú bá lè sẹ́wọ̀n láti mú lọ síwájú bórílẹ̀èdè tó ń wà wọn gba tó ń lọ bá ti mọ̀ yín pé àti tuwó jọ òṣòro ń lu yùn àti rí múdélé òní wàhálà òsì tàbí ṣùgbọ́n kó ṣiṣẹ́ òní wá o òní wá òṣìṣẹ́ sọ̀kalẹ̀ ní airport airport tó sọ̀kalẹ̀ wọn wá mú two hundred dollars lọ́wọ́ pé tó ń bá ṣe fún orílẹ̀-èdè wọn máa ná ṣáájú kó tó di ipò ń gba owó nídìí iṣẹ́ pò ń wá ṣe airport yẹn náà ni ọkàn jáde síta ikú inú ìlú tó ń lọ orílẹ̀-èdè tó ń wá bíbẹ̀ ṣe rí nì ó rí bílù ṣe rí báyìí ẹnìkan kan kó ìfọ́tí fún ni wọ́n ṣe kó ìfọ́tí fún báwo ó ti wọ́n rí pé kí ni kankan wọ́n wọ́n ti kọ́ ọba pò gbáyà rẹ̀ ibi ẹni two hundred dollars wà á fà <laughs> wọ́n bá kó two hundred dollars lọ ẹ̀rí bí hundred thousand naira lónìí tí ọ máa ná títí tí ó fi rówó mi ọkọ ìfọtí olóyìí fún wọn bá bẹ̀rẹ̀ pé ṣé èkó la dé ní àbábújá <laughs> Anambra la wà ní àbíbo àfa ẹ rí i pé fóònù tí wọn kọ pé báyìí sílé pé a kọ́ńtìrì yẹn tẹ́rẹ́bù o tẹ́rẹ́bù ìgbà tí mo kọ́ jẹ ọ̀sẹ̀ immigration officer ni a ó tún bẹ́ẹ̀ lọ <laughs> ẹ rí i pé tó bá ti lè rówó díẹ̀ yọọ máa wọ́nà àti sápadà sílùú rẹ̀ ni yọọ ma wá ọ̀nà àti sápadà síbi títí ń bọ̀ ni. àwa awúta àwa ní sẹ́bi lulẹ̀ ayé ṣe rí nì àwọn ò ní lọ́síwájú kankan á nì sẹ́yìn lọ́síwájú ọ̀ sọ̀kalẹ̀ bí òjò ni. àwa fúnra ara wa là ń kọ dínà lọ́síwájú mọ́ra wa lọ́wọ́ á là ń rán wa lọ́wọ́ àwa sọ pé nǹkan wọ̀ ọ̀dà nǹkan wọ̀ lọ́wájú bí ó ṣe lọ́wájú náà nù bí ó ṣe lọ́wájú náà nù torí di eléyìí tí o bá ti sí ààbò tí o bá ti sí ààbò kò sí tàbí ṣùgbọ́n ìsẹ̀mí ò lè ṣe é ṣe o bá ti sáàbò ìsẹ̀mí ò lè ṣe é ṣe rárá ẹ rí i pé nígbà tí o bá sáàbò ẹ̀yin ń ka owó tẹ pa lónìí ẹ wà á nulẹ̀ ń ka owó tẹ pa lónìí ẹ lọ́gbọ́n bá pèsè ti <laughs> àwọn ọ̀rọ̀ làwọn kìíní burúkú ẹ̀kútẹ́ eléyìí nì ẹ̀yọ́ ọ̀rọ̀ pé àwọn alọ́kóró ń kígbe àwọn ni wọ́n ti wá yín dé bọ́ọ̀lù àwọn olórí ibú ìsèmọ̀ kó wọn kàwé lọ́wọ́ torí pé ìwọ́n náà ń gbọ́ bí o ti ṣẹlẹ̀ sí ọ ní ti ṣẹlẹ̀ lọ́tún ní ti ṣẹlẹ̀ lọ́sì oníkálukú ọmọ ọkọ ah, ọlọ́dàkùn làmí o owó owó tí mo sì pa lọ nínú o so àwọn eléyìí ó sì máa gbà lọ́wọ́ mi nígbà tí ọba ti sáàbò ilé epo owó ilé epo wọn bí dáa tí ó sì tayọ aago kan pàtó sẹ́wọ̀n pé gbogbo kálukú ó ti láago ẹ̀ tètè close ẹ̀ tètè close nígbà táwọn sọ́njọ́ kẹ́ni káni kíni aago mẹ́sàn-án báwo. àwọn nílò aago márùn-ún rọ̀lẹ́ àwọn tó fẹ́ gbowó lọ́wọ́ mẹ́nìjà ilé epo yóò sì wọ ọbẹ̀ bí ẹ̀ méjì mẹ́ta báyìí wọ́n máa ti sọ̀kalẹ̀ wọ́n kàn yọ ọba jiná tùlù aṣọ ni ọ̀yàyà gbogbo tẹ pa kúkìní wa tọ́lá ti ṣe kílẹ̀ nǹkan ti kó fọ́tífọ́ látẹ̀yìn ọ̀gbọ́n ìṣẹ̀rẹ̀ wọ́n ti sọ pé ọ̀dà sí dáàdì kí ni. subhanallah alazim ẹ̀rọ àwọn ẹrú ọlọ́run ti ń ta provision ká láwọn ibikíbi wọ́n tẹ̀lé wọnú ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n ní bàbá agogo tẹ̀ pa ẹ̀kọ́ wa kí n kọ́ wa bá wọn nígbà tí èsì pé mo fẹ́ dìlíbà èmi náà mo níbi iṣẹ́ mi lọ́ba àti kó ń kó fọ́tí bu ẹni ẹlẹ́ni wọ́n gba gbogbo ọwọ́ rẹ̀ ó láti ṣe fẹ́ nílọsíwájú náà lè nílọsíwájú kò sábò

ìṣẹ̀lẹ̀ yẹn wá ṣẹlẹ̀ mọ́kúá ṣé ká tẹ̀síwájú náà padà àti padà náà léwu o torí bóyá ń a lọ tán àwọn tí ó tún sọ níjẹba àwọn náà ti débẹ̀ <laughs> sọ̀rọ̀ pé ìwádìí ò ṣe lọ mọ́ ẹ̀yìn ò padà sí lábàá ha mọ́kúá bẹ́ẹ̀ ló ń ṣe dára nàìjíríà level torí pé kò sáàbò kò wọ́n ń dáná so lábá wo ọ̀tún lábá rí àwọn ọlọ́pàá làwọn bá wọ́n ní iwájú yẹn ó àbí òye àwọn dáadáa bẹ́ẹ̀bẹ́ẹ̀ pé ta ló rí wọn àwọn náà máa halẹ̀ ta ló rí wọn àwọn ọkọ̀ yìí ọlọ́run ní káwọn escape ok wọ́n á tó how many kilometres from here kìlómítà kan àbọ̀ náà ni ok how many a day in number ẹgbọ́rọ̀ bí gbàtà fẹ́ ṣe ti interview káàlì à ah, wọn tó márùn o ok ah, irú nǹkan ìjà wo làwọn ní lọ́wọ́ ok à ah, àwọn ìbọn kan wà tó yẹ pé ọta rẹ wọn kò sọrùn níbí gbàánu à pípẹ um, ok we don't have enough oil. àbí òye so ọlọ́pàá ọkọ̀ pẹ̀yìn dání pé àgbà àgbọ́jọ́ kú mọ́sẹ́ ẹ dákun àlàáfíà dà kò sálàáfíà lẹ́yìn náà àbòsí fẹ́ wà àbòsí nísìn ibi tí olè ti ń jà tó lè ti ń dáná tájínigbé ti ń jínigbé ẹni rọlọ́pàá kan bẹ̀ ẹni sọ́jà kan bẹ̀ wọ́n á lè sọ pé láti Kánò títí tó fi dá Àbújá tẹ́bà fi rin kìlómítà kan sí àwọn ọlọ́pàá sọ́jà ọlọ́pàá sọ́jà ọlọ́pàá sọ́jà tí o sì tún pé ká dínigbé ọmọ jiyàn gbé o tonti gbogbo rán náà so adínigbé máa jiyàn gbé wọn tún máa ta bọ́kẹ́ wọn máa yin bọ́kẹ́ àwọn sọ́jà ọlọ́pàá òní débẹ̀ sáà tí yín tẹ̀yìn múnú pẹ́ kò sí wọn lọ́wọ́ tẹ́fẹ́ tí wọ́n á yà tẹ́ ń bọ̀ wá tẹ́fẹ́ gbọ́nà mìíràn tẹ́fẹ́ ti débi lámbàtà ẹ̀ ní rọ́lọ́pàá kan mọ́ o ẹ̀ ní rí sọ́jà kan mọ́ títí tẹ́fì débi dà ìrìn tí èsì ìrìn three four hours kò jìnnà débẹ̀ gbogbo ò gba one hour àmọ́ náà dá nítorí pé ògèdè kòtò ni ògèdè kòtò wàláì tí èèyàn bá rìn sẹ̀ tó bá yára ó lè mú mọ́tò nítorí pé kó kòtò yìí jáde yóò tún kó kòtò mi yóò kó kòtò mi ẹ̀yin tí a ti so àwọn wa dà sáàbù kankan ẹ ẹ máa ń rìnrìn alẹ́ ìrìn ọ̀sán kọ́ bóòlù náà rí nàìjà gbogbo ẹ̀ náà ló léwu tẹ́lẹ̀ ìbá yọ wa á rí i pé sẹ̀mí ò lè ṣe é ṣe rárá nígbà tí ọba ti sáàbù kò sí ààbò ní máa jẹ́ káwọn èèyàn sálù ní máa jẹ́ kí ìlú kó gbòfo òun ló máa ń ṣe sábàbí káwọn èèyàn ṣe hijira kó kó lù kódà nínú tàn ìtàn bílù kọ̀ọ̀kan ti ṣe wáyé láwọn ìlúlé ayé yìí ààbò làwọn èèyàn ń wá tí wọ́n fi wá fi bòmí ìṣèbùgbé torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ̀ ń máa ń janu tẹ̀ ń fanu ẹ̀ ń sọ pé màlúù yìí la wá ẹ̀yìn ẹ̀yìn ìwé sọ màlúù yìí àtọ̀rìn wa ni wá orílẹ̀ mi fi wá ẹsẹ̀ ni wá mú wá irọ́ lásán ọ̀n pé o tó mú kùn tí bá wó tán kálukú ẹ̀ rí i pé ibì kan kálukú ti wá o. ibi kan ni kálukú ti wa tẹ̀bẹ̀ wa wò tàbí kálukú ṣe ntí ọ yà lẹ́nu ni pé àwọn baba ńlá yín àkọ́kọ́ tí wọ́n wà ààbò ni wọ́n wá ká tẹ̀bẹ̀ tẹ̀ wò ó wà very clear ààbò ni wọ́n wá ká tọkọlọ́wọ́ fi dọ́mọ fi tó dà tá mọ̀ bàdàn dání pé èèyàn wá ní táwọn ọmọ yìí wọ́n kékeré wọ́n ní ọlọ́fà àmàjọ ńbọ̀lọ́fà gbàdébì. sẹ́fẹ̀ ẹ wá ti pé ńgbà tí Yorùbá ń jagun tí wọ́n ń jagun wọ́n máa mọ̀ di ogun tí òní túmọ̀. oníkàlùkù sáàlù wọn kí ni wọ́n wá ká ààbò ńbọ̀lá lè gbé ńbọ̀lá lè gbé tí ọ̀rọ̀ wa lọ́rùn ńbọ̀lá òní máa ṣebí nínú tayọ báyìí ẹnì ọ̀pọ̀lọpọ̀ lu ó sì kúrò láyé rẹ̀ ó sì kúrò láyé rẹ̀ ó sì kúrò láyé rẹ̀ àwọn ìlú díẹ̀ nílùú tí ó kúrò láyé wọn kí ló sì fà á ṣe bá bò làwọn èèyàn ń wá lọ́pọ̀lọpọ̀ fi dọmọ abi tó dà tó bá dé lọrin bẹ́ẹ̀ wà á bá nínú àwọn tó ń pera ọlọ́mọ lọrin àwọn tó ń pè jẹ̀sà wọn ti wá wà á rán àwọn tó ń pè lẹ́sà wọn ti wá wàhálà àwọn mi sọ pé ẹ̀dá ni wọ́n ti wá kí ló dé tó fi lọ bẹ́ẹ̀ ṣe bá àbò ni wọ́n wá ààbò tọ́mọ èèyàn wá ìlú mú kó tọmọ bí típera rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ẹ̀ ibi tó bá fini lọ́kàn balẹ̀ jù táwọn èèyàn máa ń pọ̀ ibi tí wàhálà bá ti pọ̀ èèyàn máa dá ń bẹ̀ sọ pé lóyún ọ̀sán gangan. iná lóró máa kìje ẹ lè máa jẹun lé oúnjẹ wọn ò ní nọ́tìsì o ẹ̀yin jẹun lọ́wọ́ ẹni wọ́n bá máa mọ́là ẹran méjì pamọ́ kan àbí òye <laughs> ẹ fọwọ́ kíni ẹni tí ó yọ ọ́ wọ́n máa ń da sọ́ọ̀bù omi lójú wọ́n ní kóbì ọbẹ̀ láti bí ìsílẹ̀ ẹlẹ̀ sọ́ọ̀mù kí nǹkan sì ìyọ̀nyà bá fẹ́ ẹsẹ̀ dá ẹsẹ̀ ṣe dá nǹkan pariwo náà wọ́n tún ẹ dídì lọ́dún lọ ẹ mẹ́tì wọ́n mọ̀ kóbì ní o ẹ dákun tí yàǹbá dìde ṣé yóò tún gbélu ma ẹ dákun ẹ máa mú èmi lọ lù ǹgbébí má ǹgbébí má àwọn èèyàn ń wá ààbò ìní wọn máa fi gbébi tí wọn ń gbé kọ ní ma léèyàn bí téèyàn wà torí ẹ̀ wọ́n ní látàrí kọ̀sáàbò ni làwọn àlù pípọ̀ ni wọ́n fi tú. ààbò ń bẹ nílùú mi fi kún kún kún kún kún kún kún kún. Jos tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sílùú tó fi lọ́kàn balẹ̀ tó ní gbogbo òkè ọya Nàìjíríà ẹ máa gbọ́ ni wọ́n ń jà ń Kaduna wọ́n ń pààyàn Kánò wàhálà ń ṣẹlẹ̀ ní Taraba bíi ti Jos kọ́ torí wọn sì ń pè Plateau State ní home of peace and tourism àfa kòtò wa di home of peace and war sẹ́yìn náà pàápàá sí lọ àwa Yorùbá ní pàtàkì jù Ògbómọ̀ṣọ́ ọkàn wa àbí ọkàn wa ẹ rí i pé gbogbo ara jọ̀sìn ní ìyẹn bá léèyàn lọ́ọ́ ní ìsìn wọ́n lè pè yàn lójijì kí wọ́n níbẹ̀ wọ́n tó ti ń pààyàn kódà àlè jáde mọ́ ah, ah, ẹ ṣe parí nìsín ni wọ́n mọ̀ parí. ẹ̀wùjọ́ sì wá di ibi tí ń dá ìlú tó yẹ pé wutiwutiwuti ọlọ́run kó gbogbo èèyàn wá bẹ̀ láti ibikíbi kódà ẹni tí ń pera rẹ̀ lọ́mọ jọ́sì kò lẹ́nu ọ̀rọ̀ torí pé ẹ̀sùn ìdílọ́fẹ̀ ni gbogbo ń tọ́ wà ń nígbà tí wàhálà dé ńkọ́ jọ́sì wá di pé ọládùúgbò tẹ́lẹ̀ wọ̀ ẹ̀yẹn sàmúra bíi mùsùlùmí báyìí wọ́n sọ fún ọ pé àdúgbò tó ń wọ̀ ọ lọ yìí ó lè wọ́ ọbẹ̀ láàyè o kọjọ́ tó kù rẹ̀ wọ́n gbé jáde ẹni tó bá jẹ kọrin yóò ná tó bá ń wọ àdúgbò mùsùlùmí lọ tó bá lẹ́ni tẹ̀nà sí àfún ìní ó mórí bọ́ torí tó bá lọ tètè wọ àdúgbò táwọn mùsùlùmí náà ó lè jẹ́ kó kù rẹ̀ wọ́n gbé jáde ẹ dákun wọ́n kó lọ síwájú lọ àbí wọ́n kó kan kó bá tí ọba ti sáàbò kò sílù ìsẹ̀mí kan ò ní ṣeéṣe tọ́ kò sí tàbí ṣùgbọ́n ààbò pàtàkì tọ́fà lọ́lọ́run ẹlẹ́dàá wa ló fi fi ààbò tó ń fi ta àwọn mùsùlùmí àkọ́kọ́ lọ́rẹ lọ́lọ́run fi fi ṣe ìyára ọlọ́run ẹlẹ́dàá wa nínú suratu Quraysh ó sọ fún wa nípa ìṣesí àwọn Qurayshawa eléyìí tó jẹ́ ipò ti mọ́ wọn lá ó ti dàsà ká rìnrìn àjò lọ sílẹ̀ Sham ká àjò lọ sílẹ̀ Yemen mahabasha níbi káràkátà ti gbogbo ògbà àsìkò ẹ̀rùn àsìkò ọyẹ́ ọlọ́wọ́ bá wọn fi ń yé wọn pé ìdẹ̀kùn tẹ́ rí tẹ̀ ń jẹun dáadáa tẹ́ rí tẹ́ ń sàn ọlọ́run ló ṣe fún yín o. falyabudu rabba hadhal bayt. à ń sin láàtà à ń kó sàrùzá ònkọ́lọ́ yẹyin o. olúwa tó nílé yìí la gbọ́dọ̀ máa sùn. ó náà Allahu rabbul alamin. kí ló dé tẹ̀sí gbọ́dọ̀ máa sìn torí pọ̀ ní alladhi at'amahum min ju'in wa amanahum min khawf. olùlọ́ba ti ń fún wọn lóúnjẹ jẹ tí ò jẹ́ kébi ọ̀pá wa olùlọ́ba ti fi wọn lọ́kàn balẹ̀ tí ò jẹ́ kí ìbẹ̀rù kó lé wọn kó lé wọn kó láàyè wọn. ee ọlọ́run ọba ẹlẹ́dàá wa fi eléyìí sèyàn ràn lórí wọn torí pé ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra ọkọ̀kan ìdẹ̀ra ńlá gidigidi ní ìdẹ̀ra àfọkànbalẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣe bẹ́ẹ̀ fáwọn Quraish ṣáájú kótó di pé wọ́n gba Islam lọ́lọ́run ti ṣe ìdẹ̀ra yìí fún wa ọlọ́run ọba tí wọ́n á mú kí ìdẹ̀ra yìí gbogbo wọn pọ̀ ju tàtẹ̀ ìwọ́ lọ lẹ́yìn ìgbà tí gbogbo wọn gba Islam sẹ́wọ̀n kọ́rọ̀ Quraish lọ́lọ́run ọba ń sọ Quraish fi wà Maka Maka nílùú tiwọn gbogbo òlu tí wọ́n wá darapọ̀ mọ́ Mẹ́kà tí wọ́n dorí léde ẹyọ kan lónìí oore yẹn sàn ká gbogbo wọn wàláhì gbogbo ibi tí wọ́n pè ní asàrúyà lónìí tó ṣàkójọpọ̀ Mẹ́kà àti Madina àtàwọn àlùmí fọkànbalẹ̀ tó ní agbára ju gbogbo fọkànbalẹ̀ lọ ìmbẹ̀mbẹ̀ ìfọkànbalẹ̀ tí ò sírù rẹ̀ nílùú mi láyé ìmbẹ̀mbẹ̀ débi pé ẹnì kò sí tó lè wá dún koko mọ́ à ń bẹ̀rù dánadáná à ń bẹ̀rù fọ́lífọ́lí à ń bẹ̀rù fáwọn kan ń lọ di pàǹpá wọ́n lọ kó nǹkan jà wọ́n fẹ́ domi àlàáfíà lóró kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ iye kíyà ọ lọ ní màkà ẹnìkan àti pọ̀ ń rí ọ kí ni wọ́n fẹ́ fi ṣe òfèsílẹ̀ rẹ̀ rẹ̀ tẹ́ sùn tó ní bẹ̀rù kankan lọ àyàfi kókò tó o bá lẹ́ran nu létò wá gbé ọ lẹ́ran wàláhì níbi tí fọkànbalẹ̀ dé ń bẹ̀ kò sí ìyàtọ̀ láàrin òru àtọ̀sán ọmọ rìn lọ títí lóru ọmọ rìn lọ lọ́sùn òní bẹ̀rù ẹnìkan jọ lọ́nlọ́ so níbi tí fọkànbalẹ̀ yẹn dé ọlọ́wọ́ bẹ lẹ́yàrá ó tún fi yé wọn ẹgbẹ́ lọ́wọ́ bá gbọ́ ṣáájú kí gbogbo wọn tó di mùsùlùmí ọlọ́ni awọlẹ́mú yàrá wò. أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون ọlọ́run ní sẹ́wọ̀n orí ni láàyè ká wọn. ike wọ́n jẹ́ àwọn èèyàn pé láwọn ibi tí èsè mẹ́kà gbogbo òlu tó yí mẹ́kà kó láyé gbogbo òlu ayé yòókù ni wọ́n ti ń jiyàn gbé gbogbo òlu ayé yòókù ni wọ́n ti ní kọ̀kànbalẹ̀ ọlọ́run bá sì wá sí mẹ́kà àti gbogbo haramu rẹ̀ níbi ìfọkànbalẹ̀ wa in dakhalahu kana amina ọlọ́run ní gbogbo ẹni tó bá ti lè wọnú haram ó dẹ́ni ìfọkànbalẹ̀ ọlọ́run dákun ṣàánú àwa náà láwọn lu wa jáwa náà ká ní ìfọkànbalẹ̀ tọ́ ọlọ́run ẹlẹ́dàá wa òun náà ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní wa if ja'alna al-bayta mathabatan lin-nasi wa amna ẹ̀ràn wa létí ní ìgbà tá a ṣe ilé wa alikaaba ní ibi tí àwọn èèyàn máa ṣẹ́rí padà sí gbogbo mùsùlùmí ẹ̀rí pọ́kàn wá wà ní mo fẹ́ lọ kaaba mo fẹ́ lọ kaaba a ti tó ṣe níbi ìfọkànbalẹ̀ tó ńgbà tó lọ́wọ́ bá ń búra ó ní wọ́n sí ni wọ́n zẹ̀tún wọ́n tó rí sí ni wọ́n há bẹ́ẹ̀ balẹ̀dì ẹ̀mí ìlú yìí ìlú ìfọkànbalẹ̀ maka ní jẹ́ bẹ́ẹ̀. ìlú fọkànbalẹ̀ torí di eléyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ṣe bẹ́ẹ̀ nítorí pé kò sí ìlọsíwájú kankan tí ọba sáàbò kò sí ìsẹ̀mí rárá tí ọba sáàbò ẹ kàn rí i pé gbogbo àwọn ìsẹ̀mí tá à ń ṣe ìsẹ̀mí inú fún àyà fún ni nígbà tá a bá jí láàkà ríra wa sẹ́ni kankan ẹ rí i pé ni wọ́n tún dún yàtọ̀ àwọn àdúgbò wà ní nàìjíríà wa lónìí sẹ́kúlì ọmọ ti lé bọ́sílẹ̀ ni wọ́n wá di gbogbo ará àdúgbò lẹ̀ lóru gbogbo ntẹ́ ni ẹ máa kó jáde ẹ máa kó jáde subhanallah wọ́n sì lè ṣe operation àwọn mẹ́ta mẹ́rin ẹnìkan ò ní sọ fún wa pé káì àwọn èèyàn sì ní kókò ládùúgbò náà torí tí wọ́n bá tún wálé ń bò mí kò tún rọrùn gbogbo wàhálà tí ń tẹ́tí wá sí láti fi oṣù mẹ́fà wàhálà ọdún mẹ́fà ẹnìkan sì wá gbàǹjọ kan ìfọ̀kànbalẹ̀ náà dà torí ẹ̀ lábẹ́ pé ààbò ó pàtàkì ìsìláàmù ò gbà kẹ́nìkan nínú wa kó máa gbé nǹkan àjàká o ìsìláàmù ò gbà kẹ́nìkan nínú wa kó máa gbé nǹkan àjàká nígbà tí èsì pàǹjagun ọ̀bẹ lẹ́yìn ọmọ dìka àdálẹ́ máa dìka ìdálẹ́ máa mú ká. ọ̀kọ̀lẹ́ máa gbẹ́rìn ọ̀run àti ọ̀fà lẹ́ẹ̀ma kóká ìbọn Islam ọ̀farama láwùjọ mìíyàn lábẹ́ páàbò ń bẹ ẹnìkan ọgbọdọ máa kó ẹ darandaran lòun àwọn màálù ń bẹ nígà òun kàn sáré gbòòrò kó ń ra abẹrẹ tí ni fi màálù. ọ gbọ́dọ̀ mú ìdá yẹn wọnú lò àdá yẹn ọ gbọ́dọ̀ mú wọnú lò akéwù ọ gbọ́dọ̀ mú wọnú lò alápàtà ló ń wọ́n kàn ní kó wọn sáré wá gbé ẹran sẹ́nìkan ni nítòsí ń bí ló ṣe mú àpé lọ́wọ́ ọlọ́mọdé à ìjásẹ́ tó ń ti ọ lọ mú pọ̀pà ìwà sì ké sẹ́sì pé téèyàn ọba gbédè lèyàn sọ pé ah kọ̀ọ̀kan gan mú jẹ́ àké lọ ó mú jẹ́ àké lọ báwo àké dáwọ́ wá bàbá tí ọba ìpáwọ́ ni tí ẹ bọ àmọ́ pọ̀pọ̀ ayọ́kẹ́ lù ọ́ kì alùkì ńlọrun eléyìí àjẹbẹ́tọ́ tí ẹ bọ torí ẹ má mú àké wọjà má mọ ọbẹ̀ wọjà ah ìrántí wa àmọ́ mọ́bẹ̀ ká ni wọ́n bí wa bí ọbẹ̀ ni ọlọ́mọdé tọba mú ẹ ọgbà. ẹnìkan ọgbọdọ gbé nǹkan ìjà wọ̀lú sẹ́mi kó àwọn èèyàn síra wa àyè gbé èrí síra wa ọ̀rọ̀ wo gbé e takora wọn tí abáwá di pé ọ̀rọ̀ wa takora wọn sẹ́mi kó kálukú wa lè mú inú ọ̀bẹ sì ń bẹ lọ́wọ́ torí ẹ̀ ní ẹ ní nàìjíríà àwọn èèyàn máa sọ̀rọ̀ wọ́n ní sábẹ̀sùn làwọn wọ́n máa gbọ́ ká àbá tọ́ ọ bá lọ tọ́jà dára tó ń yọ fẹ́fẹ́ kì í ń kun ní sùn. o ní pọ́npá yẹn yóò ti tilẹ̀ so kọ́mọ́ bá rí bẹ́ẹ̀ à ah, ọdẹ la wa, ẹ ọdẹ ọdẹ ní tẹ́ bá bá wà ọwọ́ agbébọn sakabula tó ń ti pé sakabula ni ọgbọ́dọ̀ gbé ọgbọ́dọ̀ gbé ẹ̀ ń gbèrò. nítorí kọ́mọ́ bá di wàhálà àwọn abófinró kan tó ṣe pé iṣẹ́ wọn ní ṣe pẹ̀lú wíwá ààbò fáwọn èèyàn àwọn gan ọgbọ́dọ̀ máa gbé màkà lábẹ́ òfin torí gbígbé màkà wọn pàápàá jùlọ táwọn ọta àwọn ọta tó lè pààyàn tó bá ní ó léwu púpọ̀ nàìjíríà ń bì kò nídìí àlọ́ ẹ yẹn ó ti pa bẹ́ẹ̀ ọlọ́pàá ó lè sọ pé ó yọ ọ̀fọ̀n sóun ní ìbátan yọ sí ọ púpọ̀ nítorí sẹ́mi mo sọ pé kó mú wá lò mú wá àbí kò burú máa lọ bí ẹnìkan lọ́kọ́lé nílùú kan ó ti wá kọ́lé ń parí wọ́n á ń kó lọ díẹ̀díẹ̀ wọ́n á ń kó lọ díẹ̀díẹ̀ àti àrímani tọjọ́ yìí ó ti gbé gbogbo ẹrù ọwọ́ àkú tẹlifíṣàn ọwọ́ àti tẹlifíṣàn yẹn mẹ́yìn machine gbàtí wọ́n á lọ tó débi táwọn ọlọ́pàá ti ń wo ẹni tí ń lọ ti ń bọ̀ wọ́n bá sọ pé ó fún wa ní kankan o wọ́n bá sọ pé òun ní kankan tó ń fún yín torí pé gan ẹyìn ẹyìn ẹ sáà máa bá wọn ládùá ilé táwọn ń kó lọ́nu rẹ̀ yín náà gan ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ò tí ì rí ṣe but èmi tí ẹ sọ pé ní fún yín lówó ìtọ́kẹ̀sẹ̀lẹ̀ ní pé ní chẹ́ńjì lónìí tí wọ́n bá ti ń bọ̀ èyí ti rí chẹ́ńjì ń fún yín. wọ́n bá sì ní kọ́ máa lọ bí nǹkan gidi ká máa lọ kí kọ́yìn tó kọ́yìn máa fún lórí mi ẹ̀dàkùn tó bá yẹ pé rọ́bà bullet ńlọ́wọ́ àánú mọ̀ sí wọ́n pa wọ́n kàn sí léṣe ni torí ẹ̀ à ń gbé ìbọn kàǹgàn fún kínni kínni kí là ń gbé ìbọn ká sí ẹ wàá mú light ammunition ẹ kó dà sínú ban ẹni tó sì kó light ammunition dà sínú ban lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n ti mú kẹ́ńkẹ́ ìfẹ́ nǹkan ibi tó ń gbé sísẹ́ wàhálà yóò mọ̀ gbogbo ni. ṣé ògógóró máa dórí ó pé ni àbí máa dàrú máa dàrú ni kọ́lá tọ́lọ̀ wọn bá sọ pé ẹ má mu gbogbo ńlá ka ẹ mọ̀ pé mímu rẹ̀ gan ọ̀bá là ka ẹ̀ torí de léyìí ama wa gbé baka ama gbé nǹkan jaka islam ọ̀farama ó wà nínú ẹgbàá wọ̀rọ̀ látọ̀dọ̀ talha ibn ubaydillah radiyallahu anhu wa muhammad sallallahu alayhi wa sallam. قل لا يشير أحدكم إلى أخيه بالسلاح لا يشير أحدكم لا يشير أحدكم إلى أخيه بالسلاح إن كان yín ò gbọ́dọ̀ جاسما يعرف إن كان ìyá rẹ̀ ẹnìkan جاسما يعرف فإنه لا يدري لعل الشيطان ينزع في يده فيقع في حفرة من النار muttafaqun alayhi torí kọ́ ma ṣètọ́ni lè gba nǹkan jà lọ́wọ́ rẹ̀ sẹ́wọ̀n kí ṣètọ́ni rí wa wò rí ṣètọ́ni lè gba nǹkan jà lọ́wọ́ rẹ̀ kó lò ni wọ́n bá níwọ̀ lọ pààyàn wọn náà lọ pa lóòótọ́ torí ta ló gbé ma lọ ta ló gbàdá lọ ta ló gbàké lọ ta ló mú dà lọ́wọ́ ọwọ́ ta la ti rọ́bẹ kọ̀ wá ti bẹ́ẹ̀. kó di pọpọ mọ ìyá rẹ anabi ni lọọba ṣubú sínú kòtò kan nùnà kọlọ sànù wa ìyàwó sí ọ kò tàbí tó mà píríncípù pẹ̀lú ara wa èèyàn séèyàn á mà ṣẹ̀ra wa náà èèyàn gẹ́gẹ́ fúnra ara rẹ̀ ń ṣẹ̀ra rẹ̀ àbí kílẹ̀ sọ pé ní ah, ìbá ó ti sára rẹ sọ́ọ̀pù ara rẹ òkè bẹ́ẹ̀ náà nì ìyàwó àtọkọ wọ́n sẹ́ra wọn wọn ò ké sórí ìbáwí tí ń ṣe fún ọ lónìí tí ń ṣerú ẹ̀ fún ọ rí ọgbà ọkàn wọlé lọ́ba má dà lóòótọ́ ò ṣerú ẹ̀ rí o àdá agbọ́ kòbókò agbọ́ pàṣán àdá àdá ẹgbẹ́ pọtọ́ àdá yóò gà nǹkan tán ọkọ̀ sáré kú tó gbà ló ń burúkú jáde fún wa tó kú fún yàrá yẹ ẹ̀rọ wọn máa lé wọn ò léegun wọn ò léegun kú tó kú ọba di pé ọmọ ti kú ẹgbàá mi mọ́kànfà bá ní wọn ò wọn sá wọn bá <laughs> èyí táwọn èèyàn rí ni pé wọ́n sà èyí tọ́lọ̀ rí nfi ilẹ̀ ìdíjọ́ gbèǹdì. ọ̀pá yẹn nù ọ̀pá yẹn nù nǹkan àjà kọ́lẹ̀ gbà àbáwọn kan alẹ́ kó bàdé káwọ kókòbókò pàdé wọn. sẹ́gbẹ́ <laughs> gbogbo owó fi kú sèbàjẹ́ àwọn kó bọ́ lọ àwọn akókòbókò pé ìkàjà a nínú ìkàjà báwo. ẹ̀sìn ẹ̀kọ́ fà káfíń inú gbìyànjú torí ẹ̀ bẹ́ẹ̀ náà nì ẹnìkan ní ìsinyìí báyìí ọ̀rọ̀ ní ti tọrọ nu fámìlì òun gẹ́gẹ́ bíi bàbá baálé bàbá baálé ọmọ kan bá ṣe àgbèrè sí i mọ̀ ń bọ̀ ọkọ̀ wọlé lọ ni lọ́ba tán bá ń tẹ̀ lọ́ba gbé lọ. a màá tí oògùn báwo bàbá baálé ọlọ́ àká ìlà pè yín àmọ́ kó lóògùn ni bàbá bá ní gbogbo ẹjọ́ bá sọ̀rọ̀ ń bẹ̀ òun òní wọn máa. so ká máa gbé nǹkan ẹja kò sí tàbí ṣùgbọ́n ìmọ̀ rúyàn ìmọ̀ rúyàn gàlígàlí èèyàn máa pé jẹ́lo jẹ́lo kọ́lá ìṣẹ̀kọ́ náà lọ́kọ́ ọ̀bá lò ọgbọ̀ ìwà mi wọ́n sọ̀rọ̀ sí báyìí ilẹ̀ gbárù ẹ̀ ọwọ́ fi hàn ẹ́ mi sọ̀rọ̀ pé ta ni ń bá mi sọ̀rọ̀ gan ìwọ wo lọ ń bá mi sọ̀rọ̀ pé ìwọ wo ni ń bọ́ sọ̀rọ̀ ìwọ wà lórí òpè orí rẹ òpè torí ẹ bá kú tó máa bèrè ẹni ń bọ́ sọ̀rọ̀ èmi wọn náà lọ ń bá ara rẹ sọ̀rọ̀ so títí tó fi ah, o ń bolo ti torí kò sí bó ṣe mu ó rí kó o ṣe nǹkan kan tó burú náà ó kéré jù ibi tí wọ́n ti ní à ah, bàbá ẹ fọ bẹ́ẹ̀ ilẹ̀ ẹ fọ tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ ó lè rẹ́ ẹni tó gbà lọ́wọ́ rẹ lọ́wọ́ ó kéré jù so eléyìí túmọ̀ sí pé a gbọ́dọ̀ yọ nǹkan àjà síra wa kọ́ ọ mọ́ wàá jẹ́ pé ṣètọ́ ni ọ gbà lọ́wọ́ rẹ lọ́ọ̀bà ṣekú pààyàn kọ́ wa ṣubú sínú kòtò kan nínú náà nínú riwaayà kan eléyìí tí imam muslim tó dágbé jáde anabi wa muhammad sallallahu alayhi wa sallam oni man asharo ila akhihi bi hadiyatin fa inna almalaa'ikata talcanuhu hatta yanzac wa in kana akhaahu li wa ummeh anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹnikẹ́ni tó bá fi lè yọ nǹkan tí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tí ó fi mú nǹkan àjà padà síbi tó ti mú kódà kó ti pọ́ ọmọ ìyá tó jẹ́ pé ìyá àti bàbá kan náà lọ́jọ́ bí wọn lọ́yọ̀ nǹkan àjà ń sí mọ̀lẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ torí náà ẹja kí èsì arajàmá ẹja tìǹà sí tó lè bà wá ń sẹ́jẹ́ ẹja bẹ̀rù ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ẹja rántí pé kò sáàbù kò sáàbù kò sáàbù ètò àwọn náà dásí kọ sáàbù ọ̀pọ̀ kò sí tàbí ṣùgbọ́n àwọn náà ń ṣe tí ọ̀dà tó pọ̀ ẹ rí i pé lọ́nà kan àbọ́nà mi àwọn náà ń da omi àlàáfíà lóru lọ́nà kan àbọ́nà mi wọ́n gan àti sábàbí tí pákáleke fi wà àwọn ìsìn ìwọ́tọ́ yọ̀ kan jà sọ́mọ ìyá rẹ náà ara kọ náà ni torí pé tí wọn náà bá rí bẹ́ẹ̀ ààbò ọ̀bá wà lágbọ́n bẹ́ẹ̀ ìwọ tó ń sọ pé o lè pààyàn kọ́dọ̀ o lè gbé ma jáde nísìn àìwọ náà ń domi àlàáfíà lórun àbúrò sọ pé o lè pààyàn o lè pààyàn báwo ọ sọ pé o lè pe ewúrẹ́ kí n jẹ o lè pa díẹ̀ kí n jẹ àwọn á sọ pé o lè pààyàn pààyàn báwo so ìwọ náà ń da omi àlàáfíà ló ọ̀ ń dàrú ni wáyé o alìsílám ó ní oríṣiríṣi láàbò gbogbo àbò la sì gbọ́dọ̀ gbìyànjú láti wá lópin ìgbà tá a bá fẹ́ káyé gbádùn alákọ̀ọ́kọ́ ọ̀nà ni al-amnu dini a gbọ́dọ̀ ní ìfọ̀kànbalẹ̀ tẹ̀sìn ààbò gbọ́dọ̀ fún ọ gbọ́dọ̀ wà fún wa nídìí ẹ̀sìn wa nítorí pé tí ó bá sí ààbò fún wa nídìí ẹ̀sìn wa kò lè sí ojú ọ̀nà tá a lè bá wà lìjẹ̀nà báwo wá láti ráàbò nídìí ẹ̀sìn ọ̀nà ni káwọn mùsùlùmí kí jẹ́ pé wọ́n rí islam wa ṣe ẹnìkan kan sì sí wọn lọ́wọ́ nídìí àti islam wa ìbẹ̀rù ò sí fún wa ìgbẹ́mi gbóná kan ò sí fún wa kó tó di kó wọ́n rọ́lọ́ǹsì kó máa jẹ́ kó a máa mú rẹ́kọ́dù wa pa àwọn kan tán láwọn fẹ́ẹ́ ṣe sọ̀láàtì jàmáà ń jò ní orí sọ̀láàtì ni wọ́n wà ilẹ̀ nìkan bá gbébọn wa wa yìn wọn bá sọ̀rọ̀ kẹ́tí rẹ̀ bá ti ṣẹlẹ̀ ẹnìkan ò ní lọ mọ́sálásí máa kó má jẹ́ pé ẹ̀sìn tá a lá fẹ́ ṣe kò ní ọkàn wọn ò ní balẹ̀ nídìí ẹ̀sìn yẹn tọkàn wọn ò bá ti balẹ̀ ńbẹ ẹ̀sìn ń bọ̀ wá sópin nù. bákan náà táwọn kan bá wà lọ́sí wọ́n fẹ́ bẹ̀sìn jẹ́ wọ́n fẹ́ fi àdádálẹ̀ wọ́n fẹ́ fi ba bẹ́sìn ti ṣe wá jẹ́ agbọ́dọ̀ rẹ níjọ́ takò wọn nínú àwọn mùsùlùmí tí ìbàjẹ́ yẹn tí òfin ní ráàyè jókòó nítorí pé tánìkan bá ń bẹ̀sìn jẹ́ táwọn èèyàn yòókù bá fi lè dákẹ́ àwọn kan ti dé nínú àlòmà táwọn fẹ́ fi jàgídíjàgan tí wọ́n fẹ́ fi tún àìdá yẹn ṣe kótó wá di pé àwọn kan ti dé àwọn fẹ́ fi jàgídíjàgan tún àìdá yẹn ṣe tó lè mú kí pákáleke ṣẹlẹ̀ nídìí ẹ̀sìn tá a láǹ ṣe tí ó di gbàgbẹ́mí ara wa àwọn ẹni tó nílò aka ìgbọ́dọ̀ kọ́kọ́ fi òpin sí gbogbo àwọn àdádálẹ̀ tí wọ́n bá fẹ́ máa kìbọnú ẹ̀sìn ìdínú wàlítẹ́kùn minkum ummatun yad'una ila alkhayr wa ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkar agbọ́dọ̀ rí wọn nínú àlùmà nísìn wọn bẹ sìn jẹ ń sàdáadáa lẹ nídìí ààrẹ ni ti ká ìfọn àwọn ọ̀dọ́ kan dìde táwọn bá dìde àwọn ò ní kọkú èsì ọkọkú ni a lè wá sí júmọ kí ìmáàmù kọ́ máa sọ pé kálẹ́ni náà fẹ́ sọ pé àlè jó nǹkan kódà àwọn ẹni náà àdéhùn kan dán pé agbárí èèyàn gan ànábì jórí òfìsí bẹ́ẹ̀ sẹ́mi pé tí àbátimá rẹ nìkan kọ́ nọ́sẹ̀sì yẹn àwọn ọ̀dọ́ kan lè má mú òní délé lálàáfíà lọ́nà wọn tún parọ́ má nàbì lórí mímbà à wọ́n ti kọ́kọ́ gbẹ̀mí rẹ̀ kó tiẹ̀ tó máa rojọ́ lálùkìyàmù torí ẹ̀ ló ti jẹ́ pé nídìí ẹ̀sìn kí ìfọ̀kànbalẹ̀ ó lè wà fún àǹdí àgbọ̀dọ̀ rẹ ni jẹ́ ọmọ pèèyàn lọ sí di kìtàbù sunna tí wọn bá ti sí ẹ̀sìn ọgbàjẹ́ wàá lọ wá ṣẹlẹ̀ ẹ̀yin náà rí láwọn alúmínì ẹ̀rí tí àwọn afọ́nkàtàkàtà yẹn tí wọ́n máa sọ pé àti lè dé àwọn ọmọ burúkú yẹn wọ́n sọ pé àwọn ọmọ gbé wa pa lọ́kọ̀ọ̀kan ni ó tòṣì mọ̀ pé àwọn ti àwọn ti bá tiwọn débi ibẹ̀ nígbà tí ò sẹ́nìkan títí ń sọ fún wọn pé ẹ sọ ara yín ẹ̀sìn ọlọ́ọ̀ni ẹ̀sìn lẹ́yìn ṣe kìí sẹ́sì. yóò dùn wọn o ìgbà ń sọ pé ẹ̀sìn làwọn ń ṣe o kò ní bá wọn láàmú o pé ń sọ pé rádaràda lẹ́ ń bá ká o ṣùgbọ́n àbò ńlá ni ó mú wa fún yín lọ́jọ́ iwájú torí pé ẹnìkan ò ní wá dìde lọ́la kó gbébọn ẹnìkan ò ní dìde lọ́la kó máa ké kọ́mọ wa lé kálukú kakó ó kú fi tẹ́ bà torí kálíbà ní tó bá yẹ kó àníjọba ni tó yẹ pé sin Islam ní lò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà gbogbo ń bí di àgbé lábẹ́ tó fi ẹ̀sìn Islam mu wa wọ́n á palẹ̀ àwọn bí àmàlì wọ́n á kó wọn sínú ọkọ̀ bí ọkọ̀ anyára àbí òye wa wọ́n kọ́kọ́ fi wọ́n hàn gbogbo olùgbé àwọn nìyẹn àwọn nìyẹn àwọn nìyẹn àwọn níbẹ̀ sìn jẹ́ o wọ́n á lọ àwọn gbà tí ò sí agbọ́dọ̀ rẹ ni tí wọ́n máa pè àwọn èèyàn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ẹ̀sìn ọlọ́ọ̀ni ẹ̀sìn lẹ́yìn sí ẹ pa aláyọ̀ sí ẹ fi rẹ́gbẹ̀ wá àwa lọ ń bá wí ẹyin gángan là ń bá wí ẹyin gángan àsìyìn bá wí eléyìí ọmọ àbò wa bá yín di ẹ̀sìn ọlọ yọrọ yín lọ́rùn láti sìn lọ oníjà pé ibi ti sẹ forí kalẹ̀ gbórí sókè torí pé àwọn agídì gan kú àwọn bá àwọn bá fẹ́ kọ́ àwọn onífẹ́nu kọ́ yọ̀rọ̀ àti pé wọ́n ń pààyàn níbi náà ti ń sin lọ kọ́mọ̀ bá ṣẹlẹ̀ ẹ̀ ń bùkátà láti jẹ́ pé ẹ̀rẹ́ nìkan ti ń ṣe bídà ẹ̀rẹ́ nìkan ti ń bẹ̀sìn jẹ́ kẹ́ ẹ máa wòran wọn ò ṣe wò òfin ọlọ́run ọba nù. bákan náà wọ́n ní ìsìláàmù tó pèpè lọ sí di al-amnul fikri pé làákàyè wa. ọgbọ́dọ̀ jẹ́ pé ààbò ń bẹ fún làákàyè wa ọlọ́run ẹlẹ́dàá wa fún wa làákàyè ó fi mú wa yàtọ̀ sáwọn ẹranko làákàyè ń bùkátà ká sọ a bá làákàyè ara wa torí ẹ̀ ìsìláàmù ní ẹ gbọ́dọ̀ mú mú ẹ jẹjẹ kújẹ gbogbo ní ọba mú kí làákàyè yẹn sọnù ẹ jẹ ẹ mú nítorí bá ti wọ́ọ̀bù fún làákàyè ẹranko lè yẹn á dà. kìí ṣe bí ẹranko ẹranko gángan lèyìn ada kákìí sára níbẹ̀ lọ́lọ́ yẹn lọ́dọ̀ àwọn ṣe ń pàkíyèsí wa lẹ́yìn ìgbà tó sọ pé ẹ̀pọ̀ tí mo mú ti tẹ́tẹ́ àtàwọn nǹkan míì ó ní innama yuridu ash-shaytanu an yuqi'a baynakum al-'adawata wal-baghdha'a fil khamri wal-maysir wa yasuddakum 'an dhikrillahi wa 'ani s-salati fa hal antum muntahun. ṣètọ́ni kìí ṣe nǹkan kan ló ń wá fún yín bí o bá ṣe pé ọfẹ dá ìbínú ara ẹni sílẹ̀ láàrin ìmàmúra ẹni lọ́tà ìlọfẹ dálẹ̀ láàrin látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa ó sì fẹ́ ti yín lọ́nà àti máa ṣe sọ̀lá ó fẹ́ ti yín lọ́nà àti máa ṣe rántí ọlọ́run. fahal antum mundahun. pati àbẹ́ ní pati. ìsìláàmù fẹ́ tí mùsùlùmí bá kéèyàn ọmọ pé làákàyìn ọ̀rọ̀ wo lọ lọ́tí bẹ́ẹ̀ sọ náà lẹ́yìn kan tí ò sun yín pé ọ̀ eléyìí eléyìí ò ní làákàyìn kò ní wá bí torí àbí òye wa so torí ẹ Islam ní kẹ́ ẹ sọ làákàyìn ẹ sọ èrò orí yín èrò orí yín ò lè lálàáfíà tẹ́ ẹ bá máa ẹ bá máa ó fi hàn wá. ike làákà yín lọ́gàjì láàrọ̀ mìíràn nínú ọjà jẹ́ ẹranko kọ̀ wá ní bá làákà yín mu kó tún á jẹ́ pé èèyàn náà ní fi làákà ara rẹ̀ látàrí ti ń jẹ. bákan náà islam tó pè lọ sídìí pé a ní ààbò wa ààbò fún ara wa ẹ̀mí wa ń bùkátà ààbò torí ẹ̀ ẹ̀ torí kí wọn náà má bàa dẹni tí wọn pa ara pọ̀ ń wá ààbò fórí ara rẹ iná ló fi gbọdọ̀ ṣe kópa yẹn ọlọ́ni wala taqtulu an-nafsa allati harrama Allahu illa bil-haqq gbogbo ẹ̀mí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léwọ́ ẹ má pa o àyàfi lọ́nà tọ́tọ́ ilé ìfìsèkú pẹ̀mí kan àmọ́ pọ̀ ń pààyàn ọlọ́ọ̀ má jẹ́ ọlọ́run tó sọ pé walakum fil qisasi hayatun ya ulil albab ìsẹ̀mí ń bẹ fún yín nínú kágbẹ̀sán ẹni tó bá pààyàn pa ẹni tó bá pààyàn wọ́n pọ̀ náà ni ẹlòmíì òfin ní pààyàn pakópa tọ́ǹba wọ́ àbòfẹ́mi rẹ wọ́ àbòfẹ́mi ẹlòmíì gẹ́gẹ́ bí wò ó ṣe fẹ́ kẹ́nìkan jẹ́ sábàbí ikú tiẹ̀ má jẹ́ sábàbí ikú ẹlòmíì wọ́n wọ pé tọ́ bá pọ̀ pa ni ẹni tọ́ bá tún sọ̀rọ̀ ó tún pa ọ náà ó tó bẹ́ẹ̀ kó tó di pọ̀ pẹ̀lú mi wọ́n ti pa ọ náà òfin ọlọ́run ọba nù so islam ọ̀farama kéèyàn wá jẹ́ pé ọ̀hún wá bò fórí ara rẹ ṣùgbọ́n ọ̀wọ́ àbò lomi islam ó tún ní agbọ́dọ̀ wọ́ àbò fún ọ̀nà àjẹwà ọ̀nà àmúwá iṣẹ́ ìṣe wa ibi tá à ń ti rí ṣe islam la gbọ́dọ̀ wọ́ àbò fún un torí ẹ̀ ọlọ́ni yá alladhina amanu la ta'kulu amwalakum baynakum bil batil illa an takuna tijaratan an taradin minkum ọlọ́ni ẹ̀ gbọ́dọ̀ jẹ́wọ́ ara yín láàrin ara yín lọ́nà tí ọ̀tọ̀ àfi tó bá ti fi káràkátà lẹ́ ń láàrin ara yín lọ́nà tí ẹni tó tà yọnu sí ti ń ṣẹlẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ọwọ́ eléyà ni wọ́n pè ní ààbò fétò owó ó ti mọ̀ kẹ́nìkan ò ní jàǹbá mi torí pé kálukú ń bẹ̀rù ọlọ èmi náà ò ní jàǹbá ẹnì kankan torí pé èmi náà ń bẹ̀rù ọlọ síbẹ̀ làwùjọ ti wá rí lónìí pẹ̀sẹ̀ dìgbà tó bá gbébọn wá bọ̀ ló fi sọ pé kò sáàbò àyẹ̀ni tó dùpù rẹ tó gbowó rẹ tó gbájú ẹ̀fọn tó yàwó yàwó láìsí owó rẹ síbẹ̀ lẹ́yìn lákìlẹ̀ wọn kò sáàbò náà ni kò sáàbò náà ni náà lọ́lọ́ sọ pé was-sariqu was-sariqatu faqta'u aydiyahuma àtòlè lóbìnrin àtòlè lọ́kùnrin gígé ni ẹgbẹ́ wọ àwọn méjèèjì nítorí kí ẹ lè bá wà nù ààbò ẹnìkan á bọ̀ pé ó tẹ́ ti pa látọ̀ ẹ̀kọ́ wa kó kí ni wa ọ̀fẹ́ pàdánù ọwọ́ rẹ̀ so àwọn gbà tí òsì wọn nílùú tí ọba ti sófin kò sẹ́sẹ̀ fún wọn torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ààbò eléyìí ọwà torí ẹ̀ náà ni ọlọ́kùnrin yíbò kan ní house of assembly Nigeria. lónìí let there be sẹ̀ríà in nàìjíríà ó ní kí sẹ̀ríà ó dé sẹ̀ríà ó dé tẹ́yìn bá ń fẹ́ àmọ́tọ́ bá dé ìwọ́kọ́ lọ́wọ́ à ń bẹ̀ mọ́ mo rò pé yé tí sẹ̀ríà bá dé àwọn òjúkú àwọn tínédu òkèjúkú àwọn kan ní ọwọ́ à ń bẹ̀ ògúntọ́lá. àbí ògúndìran abóròde ọ̀yà lẹ́sì àwọn kan ló ti wá ń bẹ́ẹ̀ ma àwọn mùsùlùmí torí pé ẹ̀ àti sunna ẹ̀ sì mọ̀ pé bọ́tà kìí so oúnjẹ fọ̀bọ̀ torí tí sẹ́rí àbá ilaha wọ́ dara gan ní rí ṣebí àwọn ọlọ́pàá ti wá ní ìsìn àwọn ń wọ́n wà náà rí wọ́n tó kìlómítà kan àbọ̀ wọ́n kọ ìpàkọ́ sí wọn ó sì túlẹ̀ tíṣẹ̀rí àbá inú àwọn agbófinró ọ̀ máa láti lọ kọjú sí àwọn ọ̀tá torí tábà bá bẹ́ẹ̀ kú wọ́n sórí rẹ̀ àmọ́ àwọn ti ṣe é tó ń bá kú wọ́n lọ jìyà ìyóò tún jẹ fámìlì tó ń filẹ̀ torí sákìdá kankan kékeré I just die for what die for Nigeria no no no no okay you want to take the money of Nigeria. but you don't want to die for Nigeria abẹ́ rí nǹkan pé bísínẹ́sì ni òun ò rí sẹ́lò ń fi dọ́pà fa òun sì fẹ́ pẹ́ kówó tó wọ́n gbó lè bá a pọ̀ nínú ti tọ́ba ẹ̀kọ́ ń lo sẹ̀ríyà ẹ̀yà kan yóò fojú ọ̀daràn ẹ̀ yẹrẹ mà sẹ́nà ló ṣẹlẹ̀ ń pa gbogbo orú àwọn boko haram kankan sẹ́nìkan fi ń sọ ní ìsìn pé àbá háyà sọ́jà wa láti tà ní ẹgbọ́rọ̀ fa Nàìjíríà ta jẹ́ two hundred million àwọn àtúlọ̀ gbé àwọn ajagun tà wá kí wọ́n boko haram ẹgbọ́n lọ́rọ̀ bá nítorí pé ara là ń fi ń jà bẹ́ẹ̀ ni ti ní islam ọ̀já mọ̀kàrà ẹ̀yin lọ́ọ́ ra rí fẹsẹ̀ lásán ni ẹ̀ lè rí nǹkan kan tó àwọn ọmọ burúkú ti ń pa ẹ̀ àkídà tiwọn tí ó burú tí dáhùn àkídà tó ní bẹ́sẹ̀ ṣe ń lù tí wọ́n ń pè ní zabarumari wọ́n sì pààyàn wọ́n gé olè wọ́n wá gbélé láyà kẹ́ ẹ lè bá a mọ̀ pé kẹ́ ẹ mọ̀ sí orí wọn mú sára wọn la hawla wala quwwata illa billah. nítorí pé ìgbàgbọ́ burúkú kan làwọn fi ń jà igbe gbogbo wa ni kèfèrí àfẹnutọ́ bá jẹ́ boko haram nìkan ní kèfèrí lójú wọn nù lọ́ọ̀bà jẹ́bẹ̀ àwọn ẹni tẹ́ ń pa mùsùlùmí ni wọ́n àgbọ́ pé kọ́ni yóò kàn wà nù wọn ńgbọ́ bá sì tún ya ẹ̀yin kánù náà tẹ́ ẹ̀ máa ń tẹ̀sí wọ́n lè pé kinní kan wọ́n á sọ bọ́ǹbù kan sí sọ́ọ̀sì ẹ gbogbo kiri wọn ti fẹ́ pàtó àwọn ọmọ táwọn ṣe òkè mọ̀kẹ́nìsì gbogbo ọgbẹ́nu lọ fà á àwọn ẹni tó ń pa náà ní ìsìtẹ́ mọ̀ káwọn mùsùlùmí ni wọ́n ti gbé wọn lọ wọ́n rẹ̀ wọn lórí já ewúrẹ́ tẹ tọ́ bá rẹ̀ lórí já ìsìlámù là gbọ́dọ̀ jẹ́ adìẹ tọ́ bá rẹ̀ lórí já ìsìlámù là gbọ́dọ̀ já wọ́n wá tẹ òkú rẹ̀ lẹ̀ wọ́n wá gbé orí lè láyà akọ̀ròyìn ní ẹni tí wọ́n gé lórí bẹ́ẹ̀ tí wọ́n ò gbé já nínú èèyàn bíi àádọ́rin tí wọ́n patọ́ jágbẹ̀ United Nations tún sọ fún wa pé rárá o èèyàn tán pa táwọn ní rẹ́kọ́dù rẹ̀ ó jẹ́ hundred and twelve kì ṣe seventy something táwọn report sọ nínú gbogbo àdúrà èèyàn o wíwẹ̀ rẹ̀ wá sọ pé èèyàn tó gé lọ́rùn tí wọn ò gé já wọn ò tó mélòó wọn ò tó ọmọ àkàwọ́ méjèèjì ló ń kà àmọ́ gbogbo àwọn èèyàn kù wọ́n gé wọn já ni wọ́n ń gbé orí wọn lé wọn láyà wọ́n ń gbórí wọn lé wọn láyà ẹ dákun ìsìláàmù wo ló ní ká ṣe bẹ́ẹ̀ ìsìláàmù wo gan ló ní kọ́ pa káfí bẹ́ẹ̀ kátó wá pé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ọba ni lọ́kànjẹ́ tó yé àwọn kan wọ́n láwọn ní kánù ẹnìkan fẹ́ sọ bọ́ǹbùlẹ̀ ní sọ́ọ̀sì wínà ńgbà kan ọlọ́sìn ni wọ́n mú kótó kótó yin bọ́ǹbù rẹ̀ gbogbo ariwo kún ayé yìí gbogbo àwọn gbogbo àwọn táwọn tó pọ́ọ̀lù ni wọ́n fẹ́ pátá gbogbo àwọn tó ní kan gbogbo àwọn rọ wọ́n mùsùlùmí náà ní tún pariwo ìbá wa ní nǹkan ṣe tọ́ba di lọ́la nísìn ẹ gbàdúgbò tí wọ́n máa pa wọ́n tún fẹ́ lo gbogbo èèyàn sọ́pọ́ọ̀tì wọn. tọ́ akramakumullah Islam ó tún wá ní agbọ́dọ̀ wá ààbò fún gbogbo àwùjọ tá a bá wà èèyàn dàbò wá fúnra rẹ̀ torí tọ́ba ẹ bára yín nìkan lẹ́ mà <laughs> wàhálà ọ̀bọ̀ ó dàbí coronavirus nìkan bá wa kakó lẹ̀ tí bá sọ pé tara nìkan mọ mà wàhálà ó sì rẹ nítorí pé àrùn ni tó jẹ́ pé ó máa ń tàn ká tí ó sì mẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan a jẹ́ pé ààbò gbogbo wa láàmú wá kìí sáàbò tèmi nìkan ẹni bá pé ààbò nìkan fi síwájú ìtọ́ dájú náà ní ike ó lè ráwùjọ gbé ẹnìkan sọ wípé èmi ò lè máa ń dá sí ọ̀rọ̀ ọdẹ ládùúgbò torí pé ńlé mi mo ti fi ọlọ́pàá sọ àwọn ọlọ́pàá yìí ti wà ní iwájú ilé mi ní twenty four seven so mo sì ti tan àwọn security light always lọ́sàn-án àti lálẹ́ lẹ́yìn náà àwọn cctv táfi máa mú gbogbo àwọn ọ̀daràn tí ń lọ sí ń bọ̀ gbogbo ẹ ti wà sómi lè bá yín dá sí bàbá olówó làwọn amẹ̀kúnnù kàlùkàdà tọrọ kọ́bọ̀ àgbà wọn dẹ níjọ́ tí wàhálà wa dé wàhálà dé bá gbò àwọn ọ̀daràn ọlọ́ṣà tó wà gbò wọ́n á sọ fáwọn ọdẹ pé ẹ fi wá lẹ̀ o ọwọ́ wa táǹpà pẹ̀lú ilé ẹnìkan kan o ilé bàbá olówó yìí là wà ìwọ́n sì ti sọ pé o lè bára àdúgbò dá sí ọ̀rọ̀ ọdẹ torí pé gbogbo tó bùkátà ilé tí ó fi wà lábẹ́ ààbò iná ló ti ṣe ọlọ́kà kádàrá pé lè wà ládùúgbò yìí àbẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ ọba gbé sójú sọ́ọ̀ àwọn olè bá di wọn kọ́kọ́ yanjú gbogbo ọlọ́pàá tó wà ń bẹ wọ́n tẹ̀ wọ́n lẹ̀ sọ gbogbo security camera wọ́n fún kálukú búlẹ̀tì rẹ̀ wọ́n bá já géètì wọ́n bá wọlé ṣé ìwọ wa sọ pé sẹ́rí pé aláìdá làwọn ará àdúgbò yìí àwọn èèyàn dá ti dá ti àwọn èèyàn bú káwọn lè wá dẹ́kun wọn fọ́ ilé kàkà àti ilé àwọn ọ̀tẹ́tílẹ̀ ń wá wa. àwọn tó gbà wá sẹ́là ń ṣiṣẹ́ fún ó ṣera rẹ̀ àwọn ọlọ́pàá tí wọn náà gbà bọ̀ ebi ànúṣẹ́ tí wọn náà wọ́n kú torí rẹ̀ ọ̀rọ̀ ààbò wọ́n lè yẹ dá tiẹ̀ yọ èèyàn máa darapọ̀ máwọn èèyàn yòókù ni nítorí kí ààbò lè bá a pé kó lè bá a kárí má dẹ̀yẹ sáwọn èèyàn yòókù. torí pé àárín wa ni wọn náà ń gbé o ò sí àyè sọta kété sára ìwòkù tó gbogbo tó bá yẹ ká ẹjọ dé ó fi jọra wọn mọgbẹyìn tẹlẹ ìpàtà ìsìláàmù wa ọwọ àti yé wa wípé àwọn kankan bẹ ọ tá a gbọ́dọ̀ ṣe tá a bá ń fi àbò láwùjọ wa. alakoko bina alaqidati eh, islamiyati saxiixa fi hayati umma lódodo nàìjíríà bá ṣe wáyé orílẹ̀-èdè kan ní tó ṣe pọ́ gbolè ọgbọ̀lẹ̀ mùsùlùmí wà ń bẹ̀ àwọn tí èsè mùsùlùmí pọ̀ ń mùsùlùmí là ń bára wa sọ̀rọ̀ lónìí àwọn nǹkan tó jójú ṣètì ẹja ṣe tá a bá ṣe pẹ̀lú ògbọ́lọ̀ àwọn ètò ààbò tó mẹ́hẹ̀ táwa bá ṣe ń tọ́ yẹ ká ṣe mímẹ́hẹ̀ rí ó dínkù ààbò tó péye wọn bá yọ wà àwọn ẹlòmíín náà bá ṣe tiwọn lágbọn tiwọn náà gbogbo ẹ lè jọra wọn ta alákọ̀ọ́kọ́ òun náà ní pé táwọn bá ń fẹ́ ààbò àwùjọ wa a gbọ́dọ̀ jẹ́ àwùjọ àti gbọ́lọ́ǹgbọ́ ní ìgbàgbọ́ tó gbópọn tó dáa a gbọ́dọ̀ rí àwọn ọmọ wa lórí ìgbàgbọ́ tó gbópọn tó dáa nítorí pé ẹni tó bá gbọ́lọ́ǹgbọ́ dáadáa tó sì ní ìgbàgbọ́ òdodo tí Islam ní ká ní ní tó súnmọ́ ni pé ìbàjẹ́ mímáa da omi àlàáfíà lúrú kò ní wá gbọ́wọ́ wọn láéláé a gbọ́dọ̀ mójútó eléyìí táyì pé gbàgbọ́ òdodo tó da kò sí gbàtí ọba ti sí gbàgbọ́ òdodo tó da ọ rọrùn pípọ̀ kéèyàn jẹ́ dànkanrú dànkanrú bànkanjẹ́ torí pé ẹni tó bá ní òdodo da gbogbo ń tà ń bá ń kò sí lórí gbogbo gbèsè tí ọba gbé gbogbo tó bá pè sí yọọ mọ òkè sèdè tí ó kó bá mi lọ́dọ̀ ọlọ àmọ́ tí ọba ti bẹ̀rù ọlọ kò sí téèyàn lè ṣe o ẹ fi tọmọ yahoo yahoo ẹ fi ṣàpèjúwe kí ló sọ àwọn èèyàn dédìí yahoo yahoo wọ́n fẹ́ kánjú jayé ni wọ́n sì fẹ́ ṣe wàhálà so wọ́n àti fẹ́ ṣiṣẹ́ gan pẹ̀lú ẹni tó lẹ́sìn tó ní ìgbàgbọ́ tó dáa òun ní fẹ́ kí haram kankan kọ́ wọnú o tòlúbà nàbí sallallahu alaihi wasallam ní gbogbo ńkó tá a bá fi lékún lára wa ní dídàgbà àmọ́ tó ń pẹ́ látara haram la ti rí nǹkan o iná lọ́lọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó fi mú kúrò lára wa ẹ dákun ta wọná torí ẹni tí ṣe yahoo yahoo má rò pọ̀ gbọ́n ju ara yòókù lọ mọ́rùkọ́ máa ń ṣe ìjọ ara yòókù lọ ìbẹ̀rù ọlọ́run làwọn ní ìníwò ní. àwọn ń ronú àtúbọ̀tán ìwọ ronú àtúbọ̀tán. yàtọ̀ gbogbo ẹ̀sìn rẹ ló ti dà nítorí ọ̀fẹ́ jẹ ò ń sóògùn fò ò ń pọ̀fọ̀ ò ń jókòó lálábàáhùn lórí bébí òṣèlú yọrí bẹ́ẹ̀ ni kí iye onítàn kọ́ra lásìkò ẹ̀yin lórí pé ní paripari ọ̀pàwò ṣùgbọ́n ọ̀ràn ọ̀pàwò ṣùgbọ́n òfìtínà kí wọ́n àǹfààní tó ṣe ń bẹ̀ yóò san àǹfààní kọ́bọ̀ ń bẹ̀ tí ìbẹ̀rù ọlọ́wọ́n bá bá ń bẹ ẹnìkan ká ti gbé ìbọn kọ́ wa lọ dúró lọ́nà kọ́ sọ pé kálukọ́ ọmọ kówó rẹ̀ wá owó kí ni wọ́n fẹ́ kó fún un tí wọn náà ń fẹ́rù rẹ̀ fúnra rẹ̀ ṣebí imáàni ni pé wọ́n ò lè gbàgbọ́ ó dìgbà tó máa ń fẹ́ fọ́mọlá kejì irun tí wọ́n ń fẹ́ fórí ara rẹ̀ ìwọ ọ̀fà burú fórí ara rẹ̀ kí ló dé tó ń fẹ́ fọ́mọlá kejì tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ wàláhì ẹnìkan ò ní lọ fọ́ lónìí ẹnìkan àti lọ fọ́ ṣọ́ọ̀pù ṣọ́ọ̀pù nítorí pé ibi tó ń ti ń ṣeun ọmọ tó bá wu ọlọ́run pé kó gbẹ kó digi kò sọ́gbọ́n tó lè dá sí tí ìgbàgbọ́ òdodo bá ń bẹ onídàlùkù wa yóò rìn bó ṣe fẹ́ yóò tó níbi tó wù láì jẹ́ pé ẹnìkan dún kòkò mà ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ nù nínú ilé wa àwa náà lè ṣe o lórí àwọn ọmọ wa lórí àwọn ìyàwó wa ẹjẹ́ adínkùn nígbàgbọ́ tó dáa ẹjẹ́ atírèèni àwọn ìyàwó wa àtọmọ wa lórí ìgbàgbọ́ tó dáa eléyìí ó lè ṣe é ṣe jàmáà àfi ká kẹ́kọ̀ọ́ tó dáa sábà fi lè kẹ́kọ̀ọ́ tó dáa á ní ìgbàgbọ́ tó dáa ẹ̀kọ́ tó dáa kí èsì lè kéwò lọ́mọ rẹ lọ kí wọ́n kọ́ wọn bẹ̀ gan ṣebí pọ̀lọpọ̀ wákà náà wákà ni ẹ lè gbọ́ pé ọmọ mùsùlùmí kan náà kópa nínú ìwà àbàjẹ́ òun náà pààyàn ó kópa nínú dídá omi àlàáfíà lóru ó sì lọ lẹkẹ o ìrùlẹkẹ ò lọlọ kí ni wọ́n kọ́ wọn bẹ̀ nítorí pé nǹkan bàjẹ́ lójijì ìtì máa palẹ̀ mọ́ fún bàjẹ́ ọjọ́ rẹ̀ máa pẹ́ ìyàwó ẹ̀ tó náà ń lọ ọ̀dánilẹ́kọ̀ọ́ ń lọ gbọ́ nípa ẹ̀sìn ọlọ́run ṣèfẹ́ yìí mọ̀ pé ikú ẹlòmíì ọwọ́ ìyàwó náà ní gbà wá ìyàwó dùnbù rẹ kalẹ̀ nù nígbà tí o sí gbàgbọ́ tó da lórí ọ̀rọ̀ owó wọ́n lè ti máa kó sí àwọn olórí pé ìràwọ̀ rẹ ọkọ rẹ nílò nítorí ọba ṣe sí tètè wá bó fẹ́ tí ìyàwó bá ní gbàgbọ́ tó da kò ní o tí adé òsì gbọ́ lọ́wọ́ bá gbọ́ àwọn kan sọ pé ìgbà tó ń sọ pé ìyàwó rẹ ní ìsìn ìjọ ń jà dáyàwó padà dápadà ó bímọ fún àwọn ní ẹ̀dákun ẹjọ́ máa lọ tiẹ̀ hmm, ìwádìí fi hàn eléyìí irú àwọn obìnrin tó pé téèyàn bá ń bẹ pẹ̀lú ẹ̀ wọ́n máa bá rìsìkì jẹ́ máyà lọ́wọ́ ni ẹ gbọ́rọ̀ <laughs> nígbà tí o gbàgbọ́ tọ́ da ọ̀dà so ẹ sì mọ̀ pé tí ìgbàgbọ́ òdodo bá wà ó ní sekú kọ́ ọmọ ọlọ́mọ ṣebí wọn náà fẹ́ kọ́ ọmọ ọlọ́mọ ó sekú pa wọn bákan náà ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan tá a sì tá a fi wà òun náà ni i'dadu al-insan as-salih al-multazim nahwa aqidatihi thumma mujtama'ihi wa dawlatihi agbèdùn. láti rí i pé a rí èèyàn pèsè èèyàn tó jẹ́ pé di èèyàn dáadáa tí ó di ẹ̀sìn rẹ̀ mú jẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ ó tí ó sì dúró ń di ìgbàgbọ́ rẹ̀ yóò tó dá sí àwùjọ tí ń gbé yóò tó dá tó sí àwùjọ rẹ̀ sórílẹ̀èdè rẹ̀ eléyìí jẹ́ ara sẹtọ yẹ káwọn ilé ẹ̀kọ́ máa ṣe àwọn ilé ẹ̀kọ́ ti di ilé ìwé àwọn ilé ẹkọ ti di ilé kíó kìí ṣe ilé ẹ̀kọ́ torí pé ọ̀tọ̀ lẹ̀kọ́ ọtọ níwé ọtọ ní kíó mímọ̀ nǹkan ké mímọ̀ nǹkan kà mímọ̀ èdè kan sọ. So ńlọ́pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ mójútó lónìí wọn à mójútó pé ọmọ tí wọ́n fi ránṣẹ́ tọ̀dọ̀ wà yìí ọ̀nà wo la lè gbà tó pé tí ó fi dé èèyàn tó dáa sí ìgbàgbọ́ rẹ̀ tí ó fi dé èèyàn tó dáa sáwùjọ ibi tó bára rẹ̀ tí ó fi dé èèyàn tó dáa sórílẹ̀-èdè tó dùn abẹ̀. àwọn ilé ẹ̀kọ́ òmójútó léyìí má lónìí o nítorí kí ló fà á ọgọ́rọ̀ ẹni tí ń ṣiṣẹ́ láwọn alé ẹ̀kọ́ tó di léwe láwọn alé ẹ̀kọ́ tó di lé kéwú ẹni tó sún wọn níbẹ̀ ní pé kí làwọn jẹ kìí ṣe àfojúsùn ńlá kan ni wọ́n ní nípa ọ̀nà wo la lè gbà láti ran àwọn ọmọ yìí lọ́wọ́ di èèyàn dáadáa torí ẹ lẹ́sẹ̀ rí i pé gbogbo ọmọ tó wà ní school ìwọ tó ń ṣe lecturer ní higher institution teacher láwọn junior secondary schools primary schools ọmọ mélòó lẹ lè rí tọ́ka sí pé rí train dáadáa tẹ́bẹ́rù ń bẹ̀ yín náà ni káwọn ọmọ yìí ọmọ di pé wọ́n á ka yín mánu ọ́fíìsì lọ́wọ́ sùkúù dá kéèyàn wá jẹni tí wọ́n gbé dè tí wọ́n gbé so ọmọ ń ṣe kóòtù kóòtù kóòtù mélòó la rí yanjú ọmọ mélòó la rí mú kó ń kóòtù ṣèbí ilé ẹ̀kọ́ náà lẹ́ni wọ́n wá sílẹ̀ ẹ̀kọ́ náà nù ibẹ̀ lọ́mọ ti ń yá yàkuyà ibẹ̀ lọ́mọ ti ń di dàkudà ibẹ̀ lọ́mọ ti wọ gbẹ́tẹ́gbẹ́ ibẹ̀ lọ́mọ ti di wàhálà sórílẹ̀-èdè. a nísìnyí ní ìlú kan mo rò pé Àbújá ni wọn láwọn kan fẹ́ yan àwọn olórí àwọn ọmọ skool ni wọn fẹ́ yan àwọn olórí so bí wọn ti ṣe é pé tọ àsìkò àti yan olórí ti tó báyìí o ìgbọ́nkàn bẹ̀rẹ̀ sí ní rú palapala ni káò káò káò káò báwọn ọlọ́pàá náà ṣe dé nu wọ́n máa ń change bullet àtọlọ́pàá àtọmọ sùkúlù ok sí àwọn ẹni tá a rí train nù sẹ́kọ̀ọ́ náà ni wọ́n lọ kọ́ ni kì í sẹ́kọ̀ọ́ torí asisi ni ká máa pe àwọn schools nílé ẹ̀kọ́ lónìí asisi ni ká máa pele kí ó náà lé ẹ̀kọ́ àyàfi tó bá yẹ pé ayé bẹ́ẹ̀ ń yàtọ̀ sí pé wọ́n ń kọ́ ọmọ níwèé wọ́n ń kọ́ ní kéwú wọ́n tó kẹ́kọ̀ọ́ kún fún un. wàhálà látó lè pè nílé ẹ̀kọ́ rọ́pọ̀lọpọ̀ ọmọ ti lọ wọn ọ̀rẹ́ kọ̀kọ́ ẹni tá a ní kọ́kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ wa ó ń kọ́ ọ ní. nítorí òsì ní òun lè torí pé gan ti fi hàn oúnjẹ lèmi wá wá mi ò dààmú ọ̀bá lẹ́kọ̀ọ́ onífórí ara ọ̀bá àmọ́ ni onífórí ara ẹ̀ ókè olùkọ́ tó jẹ́ kó nǹkan fúnra ara rẹ̀ ní bọ́ máa lé ìwé sùn kó lè bá a fún máàkì ṣe ẹ̀kọ́ nù ẹ̀kọ́ nù àbórí ibú ìwọ sì bí máa tiẹ̀ náà ò ní gbà fún fìlọ̀kulọ̀ lọ ẹ pé ibi tí wọ́n ba ayé jẹ́dé lónìí ọkọjà sísọ bóòlù àti wá fẹ́ tara àwọn iléèwé wọ̀nyí la fẹ́ tara rẹ̀ produce ẹni tó yẹ pé yọ da sí ìgbàgbọ́ rẹ̀ yọ da nú ẹ̀sìn rẹ̀ yọ da sáwùjọ tó wà yọ da sórílẹ̀èdè tó wà bó la ṣe fẹ́ pèsè yóò sọ̀rọ̀ ẹni pé àwùjọ tó ọmọlé ẹ̀kọ́ wà ọmọlé ìwé wà ní ìsìn táwọn gbé obìnrin kan sínú mọ́tò ní ìsìn ó lè jẹ́ pé lílọ rẹ̀ láàrì àní rábọ̀ rẹ̀ wọ́n gbé lọ pẹ̀lú ọ̀yàn méjì bàtà lọ bá gbàǹdùkú ara wọ́n ti fọ́ ọ̀yàn lọ ṣé ọmọ ilé ẹ̀kọ́ náà làbọ̀ ọmọ ilé ìwé so ilé ìwé wọn ò rí nǹkan kan sí lára àwọn ọmọ yẹn kò rí nǹkan kan sí lára wọn so a sì máa sáré àmọ́ kánjú pé ah mo fẹ́ wáyà institution because mo ti wáyà institution nìkíni àyà institution ọ̀kìn sálẹ̀ jẹ́ nàní jẹ́ bẹ́ẹ̀ irọ́ lásán ẹlẹ́kẹta ọ̀nà ni tanmiyatu حب المواطنة وتربية الإنسان على الطاعة للسلطان الإسلامي dandan agbọ́dọ̀ gbìyànjú láti fi ìfẹ́ ìlú tẹǹgbẹ̀hùn orílẹ̀-èdè tẹjọ máa bẹun láti fi sáwọn èèyàn lọ́kàn téèyàn bá fẹ́ràn èèyàn bọ́bá lè bàjẹ́ ọba jẹ nù. ẹ sì rí pàlọ́ bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam lásìkò ìgbà tí wọ́n lé ànábì ní mẹ́kà tánàbì fẹ́ fi mẹ́kà lẹ̀ ó ní ìwọ ni ìlú tí mo fẹ́ràn jù láyé tí ò bá sí pé wọ́n lé mi kó nù rẹ̀ bá ti jáde kó nù rẹ̀ kì ṣe pé hubbul watan mina al-iman àdéhìí kan sí báwọn irọ́ lélẹ́yìn o. sòṣùgbọ́n a rí nínú sisi anabi sallallahu alaihi wasallam kò fẹ́ràn ìlú rẹ̀ awa na àwa náà ní ìsinyìí àwọn ọmọ wọ fẹ́ràn orílẹ̀ wa àbẹ́yìn fẹ́ràn Nàìjíríà ẹ dákun ẹ dáhùn gbogbo èèyàn ti gbogbo èèyàn ti sùn wọn mọ lọ àwọn bàbá bàbá wọn Ta láìkì Nàìjíríà táwọn táwọn ọ̀dọ́ kọ́ ọ̀dọ́ ìpèsè má lọ ṣe mistake because òun ti ń gbọ́ àbúrò ọjọ́ ti pẹ́ òun fẹ́ nationality òun àbí bẹ́ẹ̀ kọ́. la ilaha illallah ọmọ nàìjíríà ò fẹ́ràn nàìjíríà wọn ò fẹ́ràn nàìjíríà rárá rárá tí wọ́n máa ń ṣe ice cream tí wọ́n ń ṣe kan ní kútọ́nù tí wọ́n sì ń ṣe kan lọ́tà èwo lẹ́ra nàìjíríà lẹ́bù gbogbo yẹn lé àkútọ́nù ah, ni o ah. <laughs> ẹ fẹ́ mọ̀ kí ni tẹ́sì ti kútọ́nù torí ti nàìjíríà ò lè da omi wọn máa fi sí i mo wá sí ṣe yúgọt láyé tí wọn bomi sí ìbí wọn kàn ra fi mílíkì palaro náà oníkálukú ọmọ nàìjíríà ò fẹ́ràn nàìjíríà ó yẹ báwo ló ṣe fẹ́ káàbù ọ wà bẹ́ẹ̀ wọn ò ní fẹ́ káàbù ọ wà bẹ́ẹ̀ èèyàn gbọ́dọ̀ rí i pé ibi tó wà náà ìlú tẹ ó ní kò là yìí má tàn ara rẹ jẹ ká pé ní ìsìn wọn fún ní citizenship Canada báwo ké citizenship tí wọ́n fún ẹ yẹn yọ wà lápọ̀ọ́lẹ̀ ń bẹ̀ pé níbo ló ti wá nàìjíríà torí gbogbo okùn rẹ tó gungun ó níbi tá a ti ń fà á bọ̀ nàìjíríà ni ọ kọ́dà àwọn kọ́ńtìrì mi wà láyé tí wọ́n bá fún ẹ ní citizenship yẹn wọ́n wà kọ́ ọbẹ̀ pé ìpínlẹ̀ rẹ ìlú tó bá ti wá wọn kọ́ ọbẹ̀ torí eléyìí báyìí kì í sara wa láti pilẹ̀ nítorí délé bó lọ́wọ́ ń sá lọ ó rí ibi sá lọ tọ́wọ́ tó tó jáde títì nílùú tọ̀ lọ ní Canada jáde títì kí wọ́n máa yan pharmacy wa pharmacy wa pé okay what is your origin okay. what do you mean by my origin I'm a Canadian Canadian báwo Canadian wọ̀ yìí ẹ tọ́wọ́ tó wọ ọmọ ọmọ ọmọ Canadian kọ so ó túmọ̀ sí pé gbogbo bí tó bá lọ láyé ó lọ rí ó ti sọ bí tó ti wá ó túmọ̀ sí pé tún tiẹ̀ náà ṣe tún tiẹ̀ náà ṣe fẹ́ràn tiẹ̀ náà wá ààbò orílẹ̀-èdè rẹ̀ tó bá lọ Canada náà tó ń fìbọn lé wọn ká sọ̀rọ̀ pé òní fẹ́ máa sábọ̀ wà náà jà àwọn náà yà á ti tilẹ̀kùn máa lọ Canada rẹ̀ lẹ́yìn náà ààbò lọ́wọ́ àlọ́ òyìnbó yẹn kò sí kò sí ààbò kámẹ́ ẹnìkan nísìnyí ó lè lọ wo kíni tí stock market ń sọ lónìí lọ́ba rí i pé ẹ̀yìn wọ́n ti pè shares ti drop down níbi tó ti ra shares so based on that ó lùzù nǹkan bíi twenty five thousand dollars sẹ́wọ̀n kékeré sí wàsá twenty five thousand dollars ten million something naira àfa ọkọ̀ lọ́gbé bọ̀ ni ọba bọ́ sáàrin jà ọba àti sẹ́yìn ah, ẹ tẹ̀jà ẹ fún wa ẹ jà ẹ wọ́n kíníkà kíníkà ẹ̀yin sọ̀rọ̀ ẹja ẹ̀rẹ́ tó lu ẹ lùzù bíi ten point something million lọ́kàn sí ìbá mi bá gbogbo gbogbo gbàgbàgbàgbàgbà kí ló dé táwọn èèyàn ti ń sùn wọ́n tù ú lẹ̀ so ààbò lọ́wọ́ àlọ́ ìbò ààbò rọ́ bíbẹ̀ náà wọ́n ti ń kọ́ gbogbo àwọn ọ̀wá abú tó ń kó wá fún wa ń bí kò sáàbù kankan mẹ́ kátó akọ Amẹ́ríkà ìmáàmù wọn nù kò sí fọkàbalẹ̀ tẹ́ pé gbogbo àwọn àlùjọ wọ́n lè lọ dínà wọ́n dí gbogbo ọ̀nà tí gbogbo èèyàn gbà wọ́n bẹ̀rẹ̀ sí ní fa àwọn èèyàn jáde kí wọ́n máa ṣùtù wọn ẹ wọ́n ní àwọn facilities àwọn sọ́jà àwọn kìíní yọ wọ́n mú ẹni bú dání rẹ̀ lè ti bàjẹ́ torí di eléyìí ẹ jẹ́ ká wá ọ̀nà táwọn ọmọ wa náà fi jẹ́ pé wọ́n ti fẹ́ràn ìlú tí wọ́n wà torí níta bá fẹ́ràn àìfẹ́ kọ́ bàjẹ́ àwọn aṣíwájú. nínú ẹ̀sìn wa Islam kọ́ máa mùsùlùmí kọjá pé wọ́n ń gbọ́rọ̀ sí wọn lẹ́nu nítorí ọba ti sí aṣíwájú tá à ń gbọ́rọ̀ sí lẹ́nu níjọba wu kálukú ní òsè ẹ̀jẹ̀ á gbìyànjú láti tún fún àwọn ọmọ wa ní báwọn aṣíwájú nínú ẹ̀sìn Islam ká máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu yéṣe kékeré dájà máa kan lẹ̀ o báwa sọ àwọn pẹlẹ pé tá amírù bá ti sọ amírù ta kìí ṣe irú àwọn amírù bá àwọn amírù kí ni kí la fẹ́ ti sè tí ọmọ wọn fa àwọn ọmọ ọlọ́mọ lọ́kọ tí ọmọ fáwọn èèyàn yàwó kíláàsì tí ọwọ́ ajẹ́ kó ní kọ́ńtúrò gbèsè ayé yẹn ọlọ́mọdé àmọ́ gbogbo àwùjọ ìrọ̀ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn tó ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn aṣíwájú tọ́jú olùmọ̀ nípa ẹ̀sìn wọn gbọ́ ẹ̀yìn nǹkan báyìí báyìí báyìí mú wa ẹjá tẹ̀lé ẹ̀tẹ̀lé kìí sùn gangan lẹ́tẹ̀lé ntọ́jẹ́ islam ti ń sàlàyé fún yín lẹ́ńtẹ̀lì pẹ̀lú bẹ́ẹ̀ àwọn èèyàn tí bá ń tẹ̀ lọ́rọ̀ ọ̀rú onítọ̀hún fún yín sábà jẹ́ pé àwọn ni wọ́n máa da omi àlàáfíà lò bákan náà nínú àwọn nǹkan tí máa mú kálábì ọwọ́ àlù ní pé gbogbo ẹni tó bá ríra rẹ̀ ipò òun àpò òun yóò táìpì rẹ̀ lè jẹ́ ọ̀dọ̀ wọn wọn máa ṣe dọ́gba láàrin gbogbo ẹni tó wà lábẹ́ wọn. sẹ́yìn bá ti ń ṣe dọ́gba tẹ́ ẹ̀ fi kó bọ́yọ̀ tẹ́ ẹ̀ fi gbàkànbọ̀kan nú tẹ́ ẹ̀ fi kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ tẹ́ ẹ̀ sọ àwọn èèyàn dọ̀tá ara wọn tẹ́ ẹ̀ fi àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ àlú tẹ́ ẹ̀ sì sẹ́lẹ̀ bí wọ́n sì nísinmi tí ìsẹ̀mí wọn jẹ́ ọ̀rọ̀ kò tàbí ṣùgbọ́n ẹnìkan ò ní wá kiri rẹ̀ ọ́ dàrú ẹnìkan ò ní wá kiri rẹ̀ ọ́ bàjẹ́ ẹ má yàn nìkan ní ààyò yín kẹ wá yàn àwọn míì ní pọ́ọ̀tù torí kí tẹ̀mí àṣìbẹ̀ ìlọsíwájú ò ní sí àwọn tí wọ́n fẹ́ bàjẹ́ wọn pọ̀ tí wọ́n bá di olórí pátápátá ọjọ́ lórí orílẹ̀-èdè ó nílùú kan máa o gbogbo orílẹ̀-èdè ò nílùú rẹ̀ tó o lè bá wà tẹ́tẹ́ ṣe ẹ̀sìn kọkàrì kì í ṣe pébì láti fún àní ṣe fún bìkan kólódó máa wúra rẹ̀ wípé mi ò ọmọ ìsàlẹ̀ ọ̀la ni mí pé nǹkan kan pa mí pọ̀ pẹ̀lú ọmọ òkè ọya kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí pa àwọn ọmọ òkè ọya wọn ò ní fẹ́ kó orí ìjọba sí i wọn sì máa da omi àlàáfíà orílẹ̀-èdè rò àwọn lọ gbé wọn wọn lọ gbàdà wọn lọ gbé nǹkan ìjọ olóró wọn máa dọ̀ omi àlàáfíà lò bẹ́ẹ̀ náà ní tọ́lọ́lí bá sọ pé ọmọ òkè ọ̀yá ló gbogbo gbogbo nǹkan táwọn bá ṣe ti lọ síwájú òkè ọ̀yá làwọn máa ṣe sí ẹni tí èso ọmọ òkè àwọn ọmọ wá kí ìjọba rẹ̀ ọ́ dàrú wọ́n mọ̀ wá kọ́ bàjẹ́ kọ́ ọmọ àrìsè nítorí àwọn lè ní túlù tí wá sí ó lò wọ́n fẹ́ lọ síwájú fáwa ọ̀dájú bá rí wa àwọn ẹni ẹni tí wọ́n fẹ́ bàjẹ́ tó ti bá nìkan kọ́ lọ́kọ́ wọn nítorí pé lọ́nà tó ní kálukú fi máa fẹ́ kọ́yà tọ́ba jẹ́ pé stéètì ni gẹ́gẹ́ bí nàìjíríà ti ṣe wáyé ẹ̀rí pé under a state local government máa ń pọ̀ ọwọ́ ajẹ́ pé wọ́n jẹ́ governor kọ̀fẹ́ sí ní tọ́ka wọ́n pẹ̀lú àwọn àyè yòókù àfi bí wọ́n pè nílùú tiẹ̀ nínú orílẹ̀ nínú nínú ìpínlẹ̀ yẹn ìlú tẹ́wọ́ oníkọ́sá ti lọ síwájú gbogbo la dáadáa tó bá ṣe láàrin ibi tọ́sá jẹ́ lù rẹ̀ ni àwọn àlú yòókù wọ́n ń pẹ́ owó tó kú wọ́n ń pẹ́ owó tó kẹ́kù kọ̀fẹ́ kàwọ́ àtẹ̀yìn bá ń ṣe bẹ́ẹ̀ ó lè rí ìjọba ṣe nítòsí dájú á rí nínú àwọn èèyàn àwọn ẹni tó jẹ́ pé ọ̀nà tí ọ̀dà pátápátá gbà làwọn máa wá láti takò ìjọba tó lóun ṣe ẹ̀sìn òwe kọ́kárí ẹ jẹ́ kó orí ọ wà lọ́tún ẹ jẹ́ kó orí ọ wà lọ́sì ẹ má fa àwọn kan yàn àwọn kan jẹ ẹ má yàn àwọn kan jẹ fáwọn kan ẹ̀ríkẹ́ nàìjíríà ìyànjẹ yẹn pọ̀ bàjẹ́ ìyànjẹ pọ̀ bàjẹ́ ìyànjẹ ọlọ́jọ́ pípẹ́ sí lọ́pọ̀lọpọ̀ ìyànjẹ tí wọ́n ṣe fún àwọn èèyàn nísìn lẹ́yìn bá wo nàìjíríà wa dáadáa ẹ̀ríkẹ́ tá a sọ pé stéètì kan ní stéètì yìí gbogbo dáadáa gbogbo lọsíwájú gbogbo owó tìjọba bá ná ẹ rí i pé olúùlú olúùlú ìpínlẹ̀ yẹn ni wọ́n máa ná sí gbogbo dáadáa tó bá dálẹ̀ ibẹ̀ wọ́n dálẹ̀ gbogbo àwọn yòókù ọwọ́ wà bí ìlú òkú àwọn òní ní lọsíwájú kan gbogbo títí wọn náà gan jẹkúrẹ́dì ni wọn ò ní kọ́lé sẹ́ka bẹ́ẹ̀ kọ́dà tipátipá wọn fi máa mú rédíò táwọn ìlú wà lọ́ndà ṣèṣì ẹyọ kan ìyẹn ni kí wọ́n ṣe rédíò fún kápítà ni ẹ̀yin yòókù ẹ̀ bá ní rédíò gbọ́ ẹ̀yin náà wà kápítà rédíò lásán fa sẹ́gbẹ́ gbogbo òròyìn bú náà wọ́n máa sọ ọ́mẹ̀ kìnní kan ṣẹlẹ̀ kìnní kan àdélù àjálù tẹ̀ bá tún fẹ́ gbọ́ ẹ lọ kápítà. tó bóyá wà ní wàá lè ṣe ṣẹlẹ̀ sẹ́mi ọ̀pọ̀lọ̀ tí kálukú fi máa kọ ìbàjẹ́ ó yàtọ̀ síra wọn táwọn ńlá ka ìbá ń àlẹ́ni tá a lè sá ìwé lọ́dọ̀ rẹ̀ láwọn àlùmí àfi ká kápítà sẹ́wọ̀n pé ọ̀pọ̀lọpọ̀ pé àgbẹ̀ ọkọ yà sọ ẹni tí máa ń ṣèjọba kò dé dọ́gba ẹ má ń yan àwọn kan jẹ fáwọn kan àkọọ́lẹ̀ kálukú náà ìlú wo náà ló náà sọ pé náà fẹ́ di séètì tara rẹ̀ ìbá kọ́ọ́lẹ̀ kálukú lọ́ba tòtò abá sì wà ń bi tá a wà náà ẹ fún kálukú lẹ́tọ́ rẹ̀ eléyìí ló máa ń ṣe táàbù òfin máa wà. àti wọn gbé ọwọ́ nǹkan tí wọn ní wọn tó lọ gbé bẹlómi à ń bò wà làlàáfíà ó ṣe wà bò làlàáfíà ó ṣe wà àní ìsìn àwọn bọ́tù wọ tàtà wọn mú dé dajì náà wọn gbélé wa lọ àbí òye wa ńgbà tó yẹ wọn tún ní dajì náà tó ti pọ̀ ẹ̀ẹ́dín ìdá mẹ́ta kù nù dajì kí ló kù kí ló pa wọn ní tábà kú ẹ kú hmm, tinubu sì ń bí yẹn lọ kú sígbó ẹ gbọ́rọ̀ eléyìí túmọ̀ sí pé gbogbo ó máa ń fà á sí nǹkan ìjà ó yẹ ká máa ronú ẹnikẹ́ni tó wà ń kò ọlọ́run ti gbé sídi àdánwò àdánwò ni kò kìí ṣe àpọ́nlé àdánwò ọlọ́run fẹ́ tọ̀ wò ọwọ́ adébẹ̀ tán wá sọ pàpọ̀ ẹ̀yìn wọn nítorí kí wọ́n gbé ọgbẹ́ ẹ̀sìn táwọn lẹ́sìn karamba ni so gbogbo ẹni tó bá ti wà ń kò ṣe dọ́gba ó kú ń tó bá sì kú ń ìtàn ìtàn sọ̀ra rẹ̀ lórí rẹ̀ so ńtọ́ dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ láwọn orílẹ̀-èdè nìyẹn ńgbà tí ò sí ṣe dọ́gba ìyànjẹ ti wà jù tẹwàá rẹ ni tí òun jèrè ìyànjẹ tá ń ṣe fáwọn yòókù kò ní rí láéláé ipe wọn yẹn nìkan jẹ òun ò ní rí láéláé nítorí pé gbogbo ń ṣe òun náà kúkú ní ń gbè fún ọlọ́run ọba ọ̀fábòsì ọlọ́run ọba kọ̀ bákan náà wọ́n ní nínú nǹkan tí máa tún jẹ́ kálàáfíà wà òun náà nípa gbọ́dọ̀ rí i pé gbogbo ń tà máa ń ṣe tọ́jà nǹkan lọ síwájú gbogbo bíkíbi la gbọ́dọ̀ ṣe sí gbogbo bíkíbi la gbọ́dọ̀ ṣe sí. àwọn ìlú kan wà láyé tẹ́ pé wọ́n máa sọ fún yín pé iye stéètì báyìí ni wọ́n bí Germany stéètì mélòó lẹ́ẹ̀ tí wọ́n ní Germany sixteen states ẹ Naija: nàìjà nàìjà nìsín thirty what plus Abuja thirty seven a sì ń sọ pé kò tí ì tó kò tí ì tó torí kò tí ì kárí ti kárí à kò tí ì tó tó ọba ló ti kárí ńgbà pé lu ẹ ti rí ti yín kò tí ì tó ní inṣàlá náà ni o o so tó bá ẹ iru irú germany yẹn subhanallah kò sí kọ́ńtì tó lówó tó wọn ní gbogbo europe àwọn ti jẹ́ sixteen states tí ẹ̀ máa history wọn títí dòní kò ṣẹlẹ̀ rí pé àwọn kan tọrọ di state nation kò ṣẹlẹ̀ rí kí ló dé àwa la ti pé thirty seven àbí òye wa thirty seven pa Abuja state thirty à ń sì tún fẹ́ kọ́ pọ̀ sí kí ló dé torí pé ní ọgbọ́n yàrá ní ọgbọ́n yàrá àlànà irú Ògbómọ̀ṣọ́ yìí kìí ṣẹgbẹ́ Òṣogbo náà bọ́tí bọ́lá Òṣogbo wà lónìí nígbà táwọn ti di kíni wọ́n ti di capital state tọ́ ẹ wá ní káwọn náà mọ̀ wá tiwa àwọn náà wá tiwa o tọ́ba wà ń kò tó fi lè bá a tètè mú wa abẹ́ ọ bá wa bá wọn sọ̀rọ̀ mo rò pé yé wa àwọn ekunu táwọn afẹnu tí wọn náà bá ń fẹ́ kápẹntà state sọ kò sí wàhálà ń bẹ so eléyìí jẹ bó ṣe jẹ afẹ Ògbómọ̀ṣọ́ state àbí òye wa kápítà rẹ adílété so ọjẹ bó ti ṣe jẹ so. ẹyìn lè ẹyìn tí máa pọ̀ náà là ń sọ ìyẹn jẹ pọ̀ ìyẹn jẹ yẹn pọ̀ torí ẹ̀ nítorí wọn làwọn ọ̀yàn wa jẹ adẹ́pẹ́ irun tẹ́ ń ṣe fún alọ́lọ́wọ́ ó ti ẹni tí ó ṣe fẹ́ yín náà yóò ti sí yín ṣé wọ́n sàmì ò ní sàmì láyé tó bá jẹ́ báyẹn ẹ mú yàn jẹ kú o tó bá ti mú yàn jẹ kú o ẹ rí i pé stéètì ń pọ̀ stéètì ń pọ̀ kì í sì lọ síwájú níbi tí wọ́n bá ti máa ń dìvẹ́lọ́pù lu wọn ìtumọ̀ wọn dẹ́pọ̀ àyọ̀ pẹ̀lú Germany tí mo sọ fún yín ni pé tí wọ́n bá pe ibìkan ní countryside ní Germany ipe ẹ̀yìn ìlú ìgbèríko kékeré kan ni ẹ̀rí pé gbogbo ń tẹ̀rí nírú Berlin ńlọrin bẹ̀ ẹni tí bẹ́ẹ̀ kò bùkátà láti lọ Berlin ẹ̀dá kò tó ń pè lọ síwájú nù gbogbo ń tọ́ba bẹ́ẹ̀ ṣe ìwọ́n lè sáyè rẹ̀ ìtọ́ pè lọ síwájú nù kí ni wọ́n bẹ́ẹ̀ fẹ́ pé kó bàjẹ́ sí kí ni mo bẹ́ẹ̀ sọ pé ń bẹ́ẹ̀ bìkan tí ò sí lọ́dọ̀ tiwa náà ṣe eléyìí ni máa bí kí àwọn èèyàn kọ̀ọ̀kan wọ́n sọ pé kí ló tún fẹ́ kí ló ń wá nítorí pé gbogbo tó ọlọ́run wá náà wàhálà lọ́kàn fẹ́ wá torí gbogbo nísìnyí England ẹlòmíì ti lọ England rè tí wọ́n bá sọ fún yín pé ibi tó wà yóò kọlu nínú England wàhálà òjìyàn pé okòlè lẹ́yìn wàhálà òjìyàn torí gbogbo facilities gbogbo ń tọ́ mìíràn bùkátà kọ́ síbẹ̀ sókè tó bí àní tiwárí èsì bẹ́ẹ̀ làwọn ìyá káàbọ̀ ńlọ́pọ̀lọpọ̀ àwọn àlùwà so ìyá ń jẹ wá burúkú burúkú à ń tún mú mi sí so eléyìí túmọ̀ sí pé ìyẹn jẹ lọ́pọ̀ iná ló fà á ẹ̀rí pé mo má pèjú yìí wá pé tábà ti create state kan capital capital náà la máa focus àìlájú ni náà state fẹ́ gbogbo ibi tó wà ní state lẹ́ẹ̀mọ́ sí nǹkan sí so oníkálukú òfin mà pé wọ́n kárí wà lọ́n wọ́n kárí wà lọ́n àmọ́ tó bá ti jẹ́ pé ìlú kan la kàn fókọ́sì sí ẹ kúkú máa pe stéètì yẹn ní ìlú yẹn sè. sọ eléyìí túmọ̀ sí pé káàbò lè bá a wà ìṣèdọ́gba gbọ́dọ̀ wà tí ìṣèdọ́gba bá wà ààbò wà o ẹnìkan ò ní máa wá burú fẹ́ni tí ń ṣèjọba láéláé yóò lè rìn yóò yàn fanda láàrin gbogbo èèyàn nítorí pé gbogbo ń tọ́ ẹ ká ṣe aṣẹ́fẹ́yìn náà kí ni bẹ́ẹ̀ bíbá tí ò sí bíbá ókè ńgbà tá àṣẹlẹ àṣẹlẹ sẹ́wọ̀n tó gbogbo eléyìí ìmọ̀ ń rẹ àwọn èèyàn yọ yọ yọ gé gbogbo ẹ̀rọ dànù ní wọn ni kálukó jókòó lálàáfíà so àwọn nǹkan tó máa mú security wá àwọn nǹkan táwọ̀ kà kún ni àwọn nǹkan tá kà kún ni máa mú security wá tẹ̀bá débò mi under state kan wàhálà ẹsẹ̀ máa bá àwọn ará abẹ sunkún ẹsẹ̀ máa bá àwọn ará abẹ sunkún. kọ́kọ́ débi èmi sọ pé ah kò sí ìlọsíwájú kankan bì gbogbo nǹkan wọn fà sẹ́yìn ó ṣe kínní ẹnìkan wá wá mi wá nígbà táwọn á ń sọ̀rọ̀ láàá ni à ẹ jẹ́ máa dúpẹ́ fọ́lọ́ kí ló dé ó ní kí n dákun kí wàá wò lu àwọn Ọ̀yọ́ stéètì náà ni mo á lọ ọbẹ̀ ńjọ kan báyìí mo á débẹ̀ á mo ní wàhálà ẹ rí sọ á <laughs> àánú sẹ́mi wàhálà ìtàlá ìlú tó lókọ gan-an wọ́n wá mú mi yíká wọn ní Allahu akbar ṣé ìjọba sì mọ̀ pẹ́yìn ń bẹ̀ ó ní òfin sọ pé ẹ máa dúpẹ́ mo ní àgbógbó tó wá rí lùgbòmọ̀sọ náà ṣèjọba ló ṣe ni ṣebí self effort lọ́pọ̀ àbá àwọn bá kọ́ àwọn ilé wa ni àbẹ́ rí bẹ́ẹ̀ wọ́n tún bá wónú àwọn ilé wọn fún wa kọ́ bọ̀ sọ àwọn alẹ́ lẹ́ ìrọ̀lọ́sùn ọjọ́ ẹja ti bẹ́ẹ̀ nílẹ̀. tẹ́nìkan bá bèrè pé ìsìláàmù àti ìfọkànbalẹ̀ sáwọn àjọsìn bẹ nínú islam ó jẹ́ pé a ṣe àfi fífọkànbalẹ̀ ọwà ọwà tó pọ̀ ẹ mú àkọ́kọ́ àlùwàlá àlùwàlá pẹ̀lú security lẹ́yìn tí mà. pé a lè sàlù aláàfin pẹ̀lú kíni pẹ̀lú omi tábà fẹ́ wẹ̀ jábà náà ńkọ́ sáǹbùkátà omi àbá bùkátà rẹ̀ àǹbùkátà rẹ̀ àwa fẹ́ bomi sàlù alá wọ́n á sọ fún wa pé ìsọdá títì ńlọmi wà ṣùgbọ́n bí sẹ́mi wà ọ́n àwọn adánadánà wà ń bẹ̀ẹ́. àsìkò àti sàlùwàlá tó dana sì ń bẹ níbi tó mi wà kí lẹ́yìn ọ̀sẹ̀ sẹ́yìn lọ́bọ̀ mi ni pé mo bá kú mo kú fi sabilillah àbí ìgbà tí àti débi tó mi wà tí ò ti ṣeé ṣe kí n yá kúkú ṣe tẹ̀yàmù kí lẹ́yìn ọ̀sẹ̀ ẹ bẹ̀rù ọlọ́ọ̀ni <laughs> wọ́n ní Islam ó ní má parẹ́ o. máa para rẹ̀ torí àbí mo bá débi tó mi wà bí n bá kú kí n kú ọkà para ẹni tọ ọdà wọn ní tó bá jẹ́ pé wọn ní kìnìún kan já ọjà ní zoo ó sì wọ gbòòrò kọlọ̀ ń sànù wa. gbogbo ọlọ́pàá gbogbo sọ́jà gbogbo ọdẹ wọn wá ká wọn ò tí ì rí. wọ́n sọ pé kó lé gbélé o ẹ má pẹ́ fẹ́ mú kankan lóde o ẹ má dà pé omi àlọ́ alákọ̀ o omi àlọ́ alá ń bẹ́ ń ta mi ò bò mí tèmi bí n bá má kún bẹ́ẹ̀ ọlọ́mọ pé kùsà yìí di mọ kú pé kùsà yìí di lélẹ́yìn àbófinra rẹ wéwu kọ̀ sáàrò ajẹ́pẹ́sẹ̀ kínni sàlùwàlá rẹ̀ nulẹ̀ bọ́ọ̀ bá sì rí tó fi sàlùwàlá ti tẹ̀yọ̀ mọ́ ẹlẹ́kẹta ká dojúkọ alikibla tá a bá fẹ́ ṣe sọ̀lá kí ni ìdájọ́ rẹ̀ nàám ọ̀ràn ẹ̀yàn ẹ sọ pé májẹ̀mú tí máa jẹ́ kí sọ̀lá ti ọ̀la làáfíà ṣọ́ọ̀tù sáà ṣé gbogbo gbàlá làá dojúkọ alikibla bẹ́ẹ̀ ni lópin ìgbà tó gun ọba ṣẹlẹ̀ ogun bá ṣẹlẹ̀ wọ́n yin mọ́ àwọn náà yin tiwa bọ́ọ̀bù ń tó gbà kálukú túlẹ̀ wọ́n ní Allahu Akbar Allahu Akbar naam kíláàsì bàbá tí ń sèkọ́ ọmọ àtàwọn tó ń sèkọ́ ọmọ fún kíláàsì kálukú yọ bẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ ni kọ́dà gbogbo wíńdò yìí yóò di pé kọ́ gbà tọ́lá àwọn márùn lè korí bọ́ lẹ́ẹ̀kan náà ọ̀dà ó ti wá ṣẹlẹ̀ báwọn á sì ṣe sọ̀lá torí pé a lè kú bóòlù á sì ṣe sọ̀lá tiẹ̀ bá ń ṣe ń lọ allahu akbar allahu akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya ala salah hayya ala salah qad qamat as-salat allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin bó ma bá láti rẹ lọ́nà ọlọ́ni fẹ́ ẹn xistọ́m farijalẹ́n àwòrán-kùbà tógun bá ń ṣẹlẹ̀ kò bá jẹ́ pé ẹ̀rín lọ kò bá jẹ́ pé orí nǹkan àgùnlẹ̀ wà ẹ̀ máa bá sọ̀ láti lọ torí ikú dé ìgbà yẹn lọ́lọ́run gbà pé lórí ìrìn nínú nǹkan àgùn ẹ̀ lè ṣe sọ̀lá ìyẹn ni pé aláwáwí ta lè sọ fọlọ̀ tọ́ eléyìí jẹba ọ̀rọ̀ dojúkọ alikibla kan ọsẹlẹ mama because tọba ni èmi o sọláàtì ọ̀ràn yẹn ni sọ̀rọ̀ lórí di eléyìí èmi ọkọ̀ dojúkọ alikibla bíkú bá dé ọjà <laughs> pé o fọwọ́ ara rẹ òfìsè kú para rẹ. sọláàtì jùmọ̀ à kí ni dájọ́ rẹ̀ ẹ̀ máa dáhùn sẹ́wọ̀n kẹ́yìn náà ti dáhùn eléyìí bọ̀ láàárọ̀ yìí sọláàtò jùmùà kí ni ìdájọ́ rẹ̀ nù sẹríà sọ̀rọ̀ àyàn ni àbí náfìlà so ọ̀ràn àyàn tó dójúlówó ọ̀ràn àyàn ojúlówó ọ̀ràn àyàn ọ̀dà bí jùmùà ti ṣe jẹ́ ojúlówó ọ̀ràn àyàn tó òun á ṣẹlẹ̀ sáà lọ mọ́sálásí wọ́n ní à ànábì sallallahu alaihi ọlọ́run tó bá fi júmọ́ mẹ́ta lẹ̀ tó bá wọ́wọ́ rẹ̀ kọ́lẹ̀ ọlọ́run bó fi èdìdí di ọkàn rẹ̀. júmọ́ kínní júmọ́ àkejì júmọ́ àkẹta ẹ̀kẹrin ẹ̀karùn lẹ́sìn tẹ́gbà kámú àbẹ́ nígbà kámú àhà á máa ṣe sọ̀lá tó dóòrù nínú ilé wa á máa ṣe sọ̀lá tó dóòrù nínú ilé wa torí kò sí ìfọ̀kànbalẹ̀ kọ sáàbò èwo ni kálá ń lọ mọ́ṣáláṣí ìwọ ni kálàǹtì mọ́sáàsì bọ̀ wọ́n sì pa ọ́ tí o bá ti sáàbò kò sí wàhálà bẹ́ẹ̀ náà ni sọ̀láṣìlì jamaa sẹ́mi kí n bẹ́ẹ̀ náà olùmọ̀tò lọ́rùn àyàn ni ọ̀n bẹ́ẹ̀ nu ẹni tó pè ní fardu kifaya ikú táwọn kan bá ti ṣe kọ̀sẹ́sẹ̀ lórí àwọn mi ọ̀n bẹ́ẹ̀ nu ẹni tó pè ní sunna gbogbo ẹni tó wù kún apè é tí o bá ti sí fọkànbalẹ̀ tí o sí ìfọkànbalẹ̀ lílọ bíbọ̀ lálàáfíà kí ni kálukú ṣe ẹ ṣe sọ̀láṣì yẹn nù lẹ́yìn bákan náà wọ́n ní hajj kí ni ìdájọ́ rẹ̀ nínú islam ṣebí orígun kan ní nínú orígun ẹ̀sìn islam ọwọ́ hàn pé ó jẹ́ nàta gbà lọ sí maka ó léwu ó léwu wọ́n ń pààyàn lọ́nà ogun ń ṣẹlẹ̀ lọ́nà àwọn bàbá bàbá yìí jọ̀ kọ́lọ́ wọn bá foríjì wọn ẹ̀rí pé ńgbà tí wọ́n lọ sí hajj wàláì kọ̀ rọrùn ẹlòmíì ẹsẹ̀ wọn rìn lọ. ọlọlọ mọ iye tán bá pàdé lọ́nà síbẹ̀síbẹ̀ ẹni tó lọ lọ ẹni tó kú kú ẹni lọ tí ò kú tí ò lè padà lé má wọ́n dúró sí tí dúró sí. ọwọ́ hàn pé ewu ń a lọ àbá ni lọ lọ omi là ń lọ maka, wọ́n á ní lọ́kàbalẹ̀ méjì eléyìí jẹba wọn ni ìpèpè lọ sí ìdẹ́sí dáadáa ìkọ̀ ìbàjẹ́ fúnni àmọ́sẹ́ kódà òun ní ọ̀kan gbòógì tó wọn bá ti torí rẹ̀ tó fi fún àlùmọ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam lọ́lá lórí gbogbo àlùmọ́ yòókù aláàmọ́sẹ́ lópin ìgbà tí ọba ti léwu tí ọba ti sáàbò tẹ́kọ̀ onítọ̀ ayé yẹn àwọn kẹtẹ́ ń ṣe yọ ọlọ́wọ́ bọ́ ọ fẹ́ ẹ̀ ń tọ́tí ẹ̀ ń pọ́tí kókó nǹkan yìí àrámù ni ó sì wí tán bó ṣe jáde wọ́n bá wọ́n bá palẹ̀ rẹ mọ́ di kirikiri ṣé ẹnìkan ó tún ṣe wáàzì má ẹ dáhùn ọba ti di pé ọmọ kò ń lé ọmọ bára rẹ kirikiri ẹ má dá wáàzì ṣe ni gbá lórí fóònù àbí òye wa online tábà fẹ́ mú online kí láàmù òfurufú láàmù nítorí pé olùsí run online wọ́n máa wá ká ni so torí pé ayé ìsìn ló tún gba online láàyè àwọn olùmọ̀tá ń sọ̀rọ̀ fún wa àwọn sọ ibi tó bá ti di pé ẹni tí ń pèèyàn lọ sídìí ẹsẹ̀ dáadáa ẹ pàbàjẹ́ sí wọ́n ń pè wọn wọ́n ń palẹ̀ wọn mọ́ ẹ dàbí olù títí tọ́lọ́ wọn tún fi mú nǹkan mi wá nílùú kan ẹnìkan ọlọ́run èèyàn sọ̀rọ̀ ọlọ́run lọ́nà tó yẹ pé gbogbo ń tọ́jú òdodo ọfọwọ́kàn ọfọwọ́bà ọsànparẹ̀ ọmẹnuba kó sì wá jáde báyìí àwọn tí ó gbé tí wọ́n gbé lọ sí àtìmálé wọ́n kàn kọ ìdí mọ́tò sí ẹnu ọ̀nà ni <laughs> so gbà tí wọ́n fẹ́ pé ẹ ní wọ mọ́tò tì í mọ́tò tẹ̀ ẹ wọ ni ẹnìkan á ń bi lérò pé ṣé ẹ ti dágbére ńlé fún ìyàwó yín kẹ́ ẹ tó wá pé mọ̀ ń lọ bò ẹsẹ̀ dágbére fún pé runtẹ́ sọ̀ ni torí pé ní padà lé àtẹ̀bá ah, lè yá mi fóònù kí n bá sọ̀rọ̀ àyè yá yàn fóònù náà ṣe gbé lọ́nu tọ́ba di pé jìnnìjìnnì gbogbogbò èèyàn ẹnìkan sọ̀rọ̀ máa o wọ́n má jẹ́ pé gbogbo yín wọ́n padà lọ kó sí gàlàgàlà ọjọ́ bá wọn. tọ́ tí ọba ti sáàbù tí ọba ti sáàbù ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun náà ní Islam sọ pé ẹ lè pàtì nítorí kò sáàbù. lápèjúwe ẹ fẹ́ yàwó ẹ mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ẹ gbọ́dọ̀ pèsè ilé fún ìyàwó yín ibi tẹ wá rí lígbàsí fún ìyàwó yín ọwọ́ ajẹ́bi tí ò sáàbù ilé kejì kẹta sílé yín ìyàwó kó dé lónìí ilé kejì kẹta sí lẹ́yìn lẹ gbọ́ pé àwọn fọlifọli ti sọ pírẹsàn májú kí lẹsẹ ìyàwó kó dé lánàá ilé kejì kẹta làwọn fọlifọli ti sọ pírẹsàn lónìí kí lẹsẹ ti ọkọ ìyàwó ẹ dáhùn decision wo lẹ yóò take ẹ pé kó fi lé yẹn lẹ́yìn o ẹ kò síbi tá a ti lè rí lé máa fàdúgbò yẹn kó lọ lé àwọn bàbá rẹ̀ ń gbọ́ báyà mo rò pé yé wa nítorí pé Islam sọ pé tí o bá ti sáàbò ọ̀rọ̀ gbọ́ gbalé fún ìyàwó rẹ̀ kọ́kọ́ fi síbi kan náà o nítorí pé tó gbalé sí yẹn ó léwu ó léwu ẹ má sì ọmọ ọlọ́mọ léṣe ẹ má fa aburú fún kótó di pẹ́ gbọ̀n lẹ́yìn ìjẹba o so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a bá wo orílẹ̀-èdè tiwa lónìí ìyẹn orílẹ̀-èdè wa nàìjíríà a sì rí nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀ ohun tó dájú ni pé kò sẹ́nìkan nínú wa tí inú rẹ̀ tí ó dùn sí nǹkan tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà lónìí kò sí ààbò bíi ti wùlé ó kéré ma nínú fún àyàfu. wọn náà làwọn èèyàn ń gbénu nàìjíríà lónìí ẹ máa gbọ́ wíkẹ́ boko haram wọ́n ń sọsẹ́ ní gbogbo ìgbà wọn ò fi ọṣẹ tí wọ́n ń ṣe sí òru tí wọ́n fi òkùnkùn òru bojú àti ọ̀sán àti àárọ̀ àti òru kò sí ìgbà tí wọ́n máa sọsẹ́. So wọ́n sọ sẹ́ débi pé ẹni tí wọ́n fi ṣe alákòóso ìjọba alágbọ̀nbẹ̀ ìyẹn gọ́vnà ó ti ṣẹlẹ̀ ní ìgbà tó ti lélẹ̀ mẹ́ta wípé àwọn agbésùnmàmí yìí wọ́n gba gbogbo ìyànjú lọ́nà kọ́nà láti gbẹ̀mí rẹ̀ ní àwọn ẹ̀ṣọ́ tiẹ̀ àtàwọn ọmọ agbésùnmàmí yìí tó dojú ìbọn kọra wọn tó di pé à ń gbé gómìnà sá sẹ́yìn mọ́tò nítorí kí wọ́n má bàa ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀lú iná ni wọ́n ti sọdá horo táwọn ẹni tí ń gbébẹ̀ ti sá lọ tí ò sẹ́ni kankan tó ń darí àwọn àlóyún ju èyí àwọn àlóyún bọ́ba ti ṣe wo àwọn agbésùnmàmí láti ṣe àwọn àlóyún ọwọ́ rẹ̀ làwọn àlóhùn wà àwọn ọmọ tó ń gbé súnmọ́ àmì yìí báyìí àwọn ọ̀kọ̀ kìlò sú lọ́sàn tí wọ́n dání pé àwọn gbọ́dọ̀ gba gbogbo àwọn àlú yìí láti fi dárú ìjọba ìtọ́tí àwọn ọlọ́run sílẹ̀ a lè bá wọn pè níjọba Islam nítorí báwo ló ti lè jẹ́ ìjọba Islam tí wọ́n tó lọ fẹ́ ṣèjọba Islam tó ń pa mùsùlùmí pàkópa báwo ló ti lè jẹ́ ìjọba Islam ní ìwọ tó lọ fẹ́ ṣèjọba Islam tó ọmọ ìwọ kan fún ẹ̀mí tẹ́ pé gbogbo ẹ̀mí pípa ni lọ́dọ̀ tiẹ̀ eléyìí fi hàn wá yí pé àbòsí àbòsí ìwádìí tó fi hàn yí pé àwọn kan kó nǹkan ogun wá fún wa lóríṣiríṣi ọ̀nà èyí tó ṣe kó lè ṣeé ṣe kọ́ máa sáwọn agbófinró ẹlòmíì ó lè máa tìlú bọ́ sílùú lórúkọ pé petrol làwọn ń tìlú kan gbé sílùú kan tí ó jẹ́ pé àwọn náà ní kó nǹkan àjà fún wa ẹlòmíì sì lè máa lọ nílò mọ́tò akẹ́rù kọ́ẹ́kẹ́ nǹkan àjà ni wọ́n tò sísàlẹ̀ gbọ́ ọkọ̀ nǹkan oúnjẹ nǹkan tí wọ́n kó ń gbà míì kọjá pé tàwọn máa gbé míì ni torí tí ọ̀bà jẹ́ kó oúnjẹ kan wọ́n rí jẹ omi kan wọ́n rí mu yóò ti rẹ̀ já tipẹ́ bẹ́ẹ̀ náà ni zamfara kò sí àlàáfíà ń bẹ kò sí àlàáfíà ń bẹ rárá àwọn ẹni tó yẹ pé ló kọ́ pápẹ́ dín màlúù àwọn èèyàn tí wọ́n ń tú odidi ìlú lóru ojoojúmọ́ wọ́n sì ń bẹ lẹ́nu ọ̀dì sùn wọ́n kàn wọnú ìlú kan wá ni àwọn lè gbé maṣíìnì bíi ọgọ́rùn-ún méjì wá èèyàn mẹ́ta mẹ́ta lórí mẹṣíìnì kan àbí èèyàn mẹ́rin mẹ́rin wọn á bẹ̀rẹ̀ sí ní yìnbọn sókè kí gbogbo òlú ó tú jáde wọn wá kó gbogbo wọn sójú kan náà àwọn yìí tó bá jọbìnrin nínú wọn tó rẹwà ó kó àwọn sáyè kan ọ̀tọ̀ àwọn aráàlú yòókù wọn pa pípa nínú wọn wọn kò kíkó nínú wọn àfẹnitọ́lọ̀ ń bá ní kó lè jàjàbọ́ kọ́ sáré kọ́ bọ́ mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní ṣẹlẹ̀ ní Katsina state pàápàá jùlọ àwọn ìlú tó pààlà pẹ̀lú Zamfara state níbẹ̀ àwọn náà pariwo wọ́n wíwíwí wọ́n kékeré bí orílẹ̀-èdè ò ti ṣe ṣe gbé fáwọn náà mà tìlú ò ṣe gbé fún wa má bẹ́ẹ̀ ni bá wá sagbọn ti Jigawa state ìròyìn ajínigbé wọn jiyàn gbé wọ́n jiyàn gbé wọ́n jiyàn gbé ń bẹ. eléyìí náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí àmì sísẹ̀lẹ̀ rẹ̀ ní Kano State wọ́n jí àwọn èèyàn kọ̀ọ̀kan gbé lóòrèkóòrè kò ì tí Kaduna ìyá àti bàbá nìyẹn pààyàn ń ń túlù ń ìlú wa dàbí ìgbà tí ò síjọba Kaduna Abuja express road léyìí ojoojúmọ́ ni wọ́n ń wí kò sí gbà ó kò sí gbà afẹnitọ́ bá fẹ́ dán ewu wò torí wọ́n ń gbé àwọn èèyàn bẹ̀ láàyè wọ́n lọ gbé wọn pamọ́ síbi kan wọ́n mọ̀ wá ṣe ìdúnàdúrà lórí ẹ̀mí ọmọ èèyàn pé tàbí fẹ́ ká túlẹ̀ kó padà sílé ẹ̀sẹ̀ yìí báyìí. ولا حول ولا قوة إلا بالله. wọ́n ń pààyàn ọlọ́pàá sọ́jà dé wọ́n láwọn fẹ́ẹ́ gba àwọn èèyàn lẹ̀ ó di pé ẹni tó bá mọ̀ máa ta ni láàrin àwọn méjèèjì làwọn ti wá gba tírénì náà rí lórílẹ̀ tó níjọba tó ní sọ́jà tó lọ́lọ́pàá gbogbo ẹ̀ wá dàrú máa ń ti ń ṣèjọba lọ́wọ́ wọn ò gbọ́n má nítorí tí wàhálà bá ti pọ̀ jù ìyẹn gbọ́n máa o alèsè alèsè alèsè wọn ọ̀dà wọn kàwé ìmọ̀ torí ká nǹkan ti bọ́ orí báyìí kọ́lọ̀ ń dákun kọ́ bá wa tún sí akramakumullah ẹni bá fẹ́ ti Àbújá bọ́ sí Kaduna tó ń tí bó ti ṣe súnmọ́ra wọn tó àwọn èèyàn wọn ọ̀dà márùn wọ mọ́tò máa o train ni wọ́n ń wọ̀ nìyí tírẹ́ẹ̀nì wọn wá lọ ṣe ńtàfíù fáwọn èèyàn ní stéṣàn náà ti ń wọ tírẹ́ẹ̀nì lábújá àti Kaduna èèyàn ti pọ̀ jù èèyàn pọ̀ jù gbára tírẹ́ẹ̀nì lọ láì níye ìgbà tírẹ́ẹ̀nì tí ọba tírẹ́ẹ̀nì kan wọ tírẹ́ẹ̀nì Nigerian level ọwọ́ adi ti gbogbo èèyàn dùn ṣé ìfọ̀kànbalẹ̀ pé olè tí ó sì dá tírẹ́ẹ̀nì dúró yóò múra ṣebí náà àfi lọ gán tírẹ́ẹ̀nì ẹ máa yẹ̀ wọ́n wò náà dáadáa station wọ́n lè bá yín wọ tírénì tí ó di pé gbọ̀n bá rìn débi kan ok everybody hands up so àwọn fẹ́ ṣe checking kan táà ní checking ọ̀ràn bẹ́ẹ̀ náà ni tẹ́ bá tún wo àwọn agbábọ́mí nàìjíríà wa kò fararọ́ kò fararọ́ bí ti wùlé ó kéré ma àwọn Benue ńkọ́ Fúlàní àti àwọn tífì Taraba ńkọ́ àwọn Jukun àtàwọn ẹ̀yà àtẹjọ ń jà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹ bá tún lọ sí Nasarawa state tí wọn náà ń bẹ́ńbẹ́ gbogbo àwọn ibikíbi oníkálukú ń bá tiẹ̀ pàdé ilẹ̀ Yorùbá yìí náà èwo ló fara rọ kò sí ọba kan londo state níjọ́ ni wọ́n ní wọ́n ṣèpàdé ni òun padà nílùú tiẹ̀ làwọn dáwí wọ́n bá dá lọ́nà wọ́n sì pa á. wọ́n jí ọba bíi méjì náà gbé táwọn náà ń lọ lójú ọ̀nà kan náà ẹ láì jẹ́ pé ehoro là ń jí gbé fa èèyàn nàìjíríà yìí báyìí ó dàbí ìgbà tó ṣe kékeré ṣe nàìjíríà tá a ti mà ilẹ̀ yìí ò ń kọ́ àwọn ìyá àti bàbá nìyẹn à ń jí àgbé à ń palè èèyàn má sẹ́yìn mọ̀ pé àwọn ọ̀dọ́ wọn ló ti wà tipẹ́ káwọn atalárí wa yìí náà tó máa kọ́ sí wọn ẹni abáàsì láàjọ dúdú làájù tí wọ́n ti tìjú tàwọn yìí kò lọ báyìí wọ́n ti tọ̀wọ́ ti dùn mọ́ wọn lẹ́nu. ìjọba ọmọ wa béèrè pé bó lọ́wọ́ àǹbìkìbì ńbọ níjọba wà àwa náà mọ̀ ibi tọ́ lọ àmọ́ ibi tọ́ lọ àfi kọ́ lọ́n dákun kọ́ gbà wá kọ́ lọ́n dákun kọ́ ṣàánú wa tí wọ́n bá gbéra tẹ́ẹ̀rìn lóru tẹ́lẹ̀ fẹ́ wọkọ̀ alẹ́ ẹ fẹ́ tètè jí kánù láàárọ̀ ọ̀la lórí orí ọlọ́run ló lè sàánú tí ó ti gọ tó ti gọ sínú gbó sínú gbó sínú gbó wọ́n lè sọ àwọn nǹkan sọ́nà tí wọn náà wa mọ́tò tó rí ọ̀sán lórí títì tẹ́lómi bí erémadé ni wọ́n ṣe wọ́n sọ ọ̀sán sórí títì ọ̀sán bí ọ̀sán bí ọ̀sán bí òun àmọ́ fi sẹ́rìn lé ọ̀sán pé ẹ ah, àfẹ́. Ah, ah, ọtí ọsàn ọràn ọkà di pé sògùn táyà ni tí wọn ti kó èso sí lóríṣiríṣi so gbogbo ẹ ní ṣẹlẹ̀ ní express wa ń bì ńkọ wọn ti dolóoru lọ́nlọ́ Ògbómọ̀ṣọ́ Ìlọrin express síbẹ̀ mọ̀ pé Ọlọ́run ló lè sàánú lọ́sẹ̀ gẹ́gẹ́ làwọn Fúlàní dáná tí wọ́n da gbogbo mọ́tò dùn lọ́sẹ̀ wọ́n sì dá kálukú dọ̀bálẹ̀ fún ẹ máa kó níta ẹ bá ní jáde. tìbátìbá ìṣẹ̀lẹ̀ wọ́n sì yín sókè pé kó lè mọ̀ pé àwọn àwọn we are not here for joke. ṣé ẹ gbọ́ pé wọ́n gbé ẹnìkan tó ń jẹ́ medical doctor ń jò ní. ẹ mọ mílíọ̀nù tán ni wọ́n lọ kó wá ní. two million wọ́n fi gbẹ́ni ẹlẹ́ni lẹ̀. lórí ọjà dára. ọlọ́run dákun ṣàánú wa bó la ń gbórílẹ̀ èdè yìí lọ́ba yìí ògèrè tẹ máa ń lọ sí kòmẹ tóògè títa rí láàárọ̀ láàárọ̀ ti seven thirty eight wọ́n sì máa dáná ní ojú ọ̀nà lam anybody no go no come bá tó forí wọ́n bá ti torí wọ̀ tí wọ́n kó àwọn àbọ̀ burúkú lọ́ba yìí tí wọ́n dòó láàrin títì báwọn làwọn wà in control kó láti fẹ́ sí ìbáwọn kan ni wọ́n ń gbowó kan lọ níbi àjánjó ni àwọn ọmọ tá a wí wọ́n sì gba ọkọ̀ mọ́ àwọn ọlọ́pàá lọ́wọ́ ọ̀pọ̀ ọlọ́pàá mélòó wọn pa ń bẹ̀ wọ́n sì gba mọ́tò mọ́tò wo sẹ́wọ̀n mọ̀ páwọn náà security pọ̀ ẹ̀ ń gbowó lọ ẹ̀ ń wá ń kọrin sí pé owó là ń gbé lọ yìí o owó là ń gbé lọ yìí o owó là ń gbé lọ yìí o wíwín wíwín àbí <laughs> àwọn tó sì máa jọ pọ̀ a'udhu billahi minash shaitanir rajim ẹ dákun ṣé táwọn á dìsáàbù kò sáàbò lórílẹ̀‐èdè wa wà yìí àìrọ́kàn fi balẹ̀ yín ti pọ̀ jù mélòó lẹ́tẹ́ àkọ́kọ́ náà àní tá a lè jẹ àní ààbò ń jẹ àtúnwá aláàbò àlàáfíà àti gbélùú àfi kọ́ lọ́yìn ẹlẹ́dàá kọ́ sànù wa ṣé bá sì wàá máa wòran lọ náà ni àwọn ò lágbára là ń ṣèjọba àwa ń kan àwa ń kọ́ńtírólù ọlọ́pàá kan kọ́dà síbú dìfẹ́ǹsì ṣùgbọ́n àwa ń kọ́ńtírólù kankan ṣé ká lò dáadáa torí pé orílẹ̀-èdè eléyìí àwọn olórílẹ̀-èdè míì eléyìí lọ. tí kankan bá sì ń ṣẹlẹ̀ níbikíbi tó dáa ní nàìjíríà yìí àwa ló ṣẹlẹ̀ sí tí kankan bá ṣẹlẹ̀ níbikíbi ní nàìjíríà yìí tó kù díẹ̀ káàkó àwa gangan ní ṣẹlẹ̀ sí torí pé tí wọ́n bá ní kọ́ kàn ọ́ fẹ́ kàn tán nítorí wọn fún ayé sísè ń bùkátà ká lò dáadáa náà làdúà ẹ dákun ẹ má jẹ adákẹ́ àdúà orílẹ̀-èdè yìí ń bàjẹ́ gan-an torílẹ̀èdè yìí ti sẹ́ńsẹ́ àmì kọ́fẹ́ pín ọ́fẹ́ fọ́ wàláhì hàn nítorí tí ò bá rí sí àwọn agbófinró in control gbogbo aburú lè ṣẹlẹ̀ kórílẹ̀èdè yìí wá pín kò pé wa o kò pé wa ẹ̀rí dálómi ọmọ dá wákà yóò bá pín kó pín káwọn tiẹ̀ lọ lọ́dọ̀ ẹ̀ báwọn ti náà bẹ́ẹ̀ náà ní máa ń ṣe ṣe náà lọ lọ́tọ̀ kan lọ lọ́tọ̀ ẹ rò pé bẹ́ẹ̀ náà ni ọ wá easily kò ní wá easily o kò ní wá easily. kò tiẹ̀ pé wa kẹtọ mọ̀ pé kò pé wa táburú nítorí pé bá a ti ṣe wáyé bọ́lọ̀ ti ṣe rí pọ́ dáa jù náà fi wá lẹ̀ yìí nítorí pé à ń bùkátà ara wa gan ìsẹ̀mítẹ́rí tó rọrùn débi tó rọrùn dé yìí ọlá apájọ jẹ́ kọ́ńtìrì kan náà ni tábà jẹ́ kọ́ńtìrì kan náà gbogbo ń lò náà gbogbo táwọn náà ń lò ní wọn máa rí o kò ní bá rọrùn dé lọ́dọ̀ tiwọn náà. lẹ́yìn náà káwà bá ti wá lásìkò bá ti pa ọ́n orí ńlá ni fún àwọn láàyè. tí ò bá lọ jẹ́ pé bọ́rọ̀ nàìjíríà sì wá fẹ́ sọra rẹ̀ láyé táwọn èèyàn fi sọ pé àṣàyé wa ìlú láti wọ̀ ibikíbi láyé wàláì tí bá ti dákọ̀ nàìjíríà inú rẹ̀ ó dùn torí pé àwọn orí kan wà níbi tí ò sí ibikíbi láyé àwọn dáadáa kan wà tọ́lọ̀ ń ṣe fún wa ọmọ àwa kan ní láyé sòkámọ́ wa ti torí bí nǹkan ṣe rí kámọ́ wa bẹ̀bẹ̀ fún pé kí nǹkan kúkú bàjẹ́ pín tẹ́ bá sọ pé ká pín tí Yorùbá bá di Odùduwà state tẹ́ kó Odùduwà state kò ní pè wá mùsùlùmí tàbí ó pè yín ẹ gbọ́ Odùduwà state so àwọn ọmọ ṣẹbọ ni àwọn ẹlẹ́bọ ni ó pọ̀ ń bẹ jù àwọn mùsùlùmí tó máa wà ń bẹ ọlọ́ọ̀lọ́ máa rú tírítímẹ́ǹtì tí wọ́n ṣe fún wa mo rò pé yé wa torí pé wọ́n ní rúbọ̀ bọ́ọ̀rẹ̀ tì náà fìyà àwọn kan wà tó pé níyàn lára àmọ́ nfààní lè wà ń bẹ. sáà fún haúsá haúsá haúsá tẹ̀ máa ń sọ ọlọ́run fi wọn ṣe sábàbí àdá nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ islam tẹ́ rí tó yẹ kó gbogbo yín náà bíkíbi à ń gbérí à ń sọ̀rọ̀ à ń ṣe kínní ọlọ́run fi haúsá ṣe sábàbí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí haúsá ọ̀kọ́kú haúsá sọ pé torí ẹ̀sìn ṣetán láti kú sẹ́yìn ṣetán láti kú àti wọ́n tó dé fìlà haúsá sọ ṣetán láti kú lọ́lá lásì. ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ àyè wàláhì haúsá àwọn tẹ̀mí wọn lẹ̀ títẹ̀mí lẹ́hìn ó jẹ́ kí wọ́n máa bẹ̀rù islam islam islam tá a bá fi máa ń ti wa ẹ sọ pé jókòó lé wọn òbí tu wọn nìkan lọ mọ́kò bá mi tí yorùbá ṣe ṣe nu. so tí ẹ bá wá sọ pé ẹ pé ẹ pín ẹ máa ń tí wọ́n fojú àwọn mùsùlùmí rí ńlẹ̀ yìí bò ní nítorí ẹnsa sọlọ yìí ẹka newspaper náà àwọn fojú àwọn mùsùlùmí rẹ́mà àwọn mùsùlùmí Ìgbò ìyá ẹ̀pọ̀ nínú orílẹ̀-èdè tí ò ti pín Ìgbò sí Ìgbò àwọn ọmọ ikọ̀ àbí kí lẹ́yìn pé wọ́n yẹn nítorí wọ́n fojú àwọn mùsùlùmí rí ńbẹ̀ wọ́n náà kọjá ti sọ ilé ẹ̀kọ́ kan tí rọ́bìtì làálẹ̀ mẹ́lìsàmì àìpò àbí kínní kan mẹ́wọ̀n ilé ẹ̀kọ́ tán dálẹ̀ yẹn wọ́n fi ojú àwọn èèyàn rí màá bẹ̀ bí àwọn ni wọ́n islamize àwọn ọmọ Ìgbò ó kì káwọn eléyìí ọlọ kẹsì wọn lẹ fún ọlọ Biafra state ṣé ọwọ́ Islam kéékèèké tá a rí bẹ̀ sẹ́rù pé ọ̀sẹ̀ kù ní ẹrù kọ́ àwọn òdùdú ayé náà ṣẹbi torí pé wọn ò tí ì pin ní ọjọ́ bá pín kan sọ pé Allahu Akbar Allahu Akbar wọ́n sọ pé kílẹ̀ ń wí yẹn kílẹ̀ ń wí yẹn Ah. ẹ máa fojú islam wo nǹkan ẹjẹ bẹ́ẹ̀ sì ṣe bàjẹ́ ẹ má bá wọn dáwàkà òfò bá a ṣe wà náà ló pé wà especially islamically kètèrí kò sí tó islam àfi tó bá yẹ kó o sùn ọ̀sẹ̀sẹ̀ jí ni kètèrí kò sí kọ́mọ̀ ìjọba ìwà tó ń jẹ́ kí islam all exist gbogbo àwọn ìjọba ìwà ti mà wọ́n fẹ́ràn islam àwọn mọ̀ pé táwọn bá tọ́ àwa nìkan kọ́ làwọn tọ́ àwọn mùsùlùmí yòókù ní òdìdè wọ́n dìde àbọ̀ wọn ní dìde wọ́n dìde lọ rúṣẹ́ ń bá kálukú o jẹ́sọ́ bá ti di kẹ́ kálukú dájú ọ̀gbà ẹ̀gbà wọ́n lè dáná sun àwọn èèyàn numu láti gbogbo ọ̀rọ̀ fún kèfèrí láti ṣe bó ṣe ká wa nù ọlọ́run rí i pé bó ṣe pé wa nù ọlọ́run ẹlẹ́dàá wa kó má ba orílẹ̀-èdè wa jẹ́ o ọlọ́run ẹlẹ́dàá wa kó káàbò wa àwọn èèyàn ti ń da omi àlàáfíà rú lórílẹ̀‐èdè àwọn ti pọ̀ bàjẹ́ jù ọlọ́run dákun báwa gé wọn níyì apá wọn dànù ọlọ́run jẹ́ kí agbára àwọn agbófinró kọ́ ká wọn ọlọ́run ẹlẹ́dàá wa má ṣẹ̀rù bà wá lórílẹ̀‐èdè wa fi wá lọ́kàn balẹ̀ nínú ilé wa ọlọ́run ẹlẹ́dàá wa ibi tí ọ̀rọ̀ wa kù sí ìwọ nìkan ló lè bá wa tún ṣe bá wa tún ọ̀rọ̀ wa ṣe ètò ti dáa nínú ọ̀rọ̀ wa ọlọ́run má bàjẹ́ ọlọ́run kó jẹ́ kó dáa fún aláyé kó dáa fún alálùkìyàmà سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله wọ́n lẹ́ni tó bá jẹ́ pé iṣẹ́ alápàtà ní í ṣe ẹ̀jẹ̀ sì máa sábà tasí lásán. tó ma máa fi rọ aṣọ bẹ́ẹ̀ ṣe sọ̀lẹ́ à ẹ̀jẹ̀ tí máa ń ta sí lásọ tó bá jẹ́ pé sí alápàtà ní bá ń ṣe ẹ̀jẹ̀ yẹn pọ̀ tòtẹ́jẹ̀ bá sì pọ̀ ó ti dẹ̀gbin torí ẹ̀ aṣọ tẹ́ ń fi ṣiṣẹ́ ẹ̀jọ̀ yàtọ̀ sáṣọ tẹ́ máa wọ̀ láti ṣe sọ̀lẹ́ à aṣọ tẹ́ wọ̀ wá láti lé yọ wà lórí kọ́ lásìkò sọ láti bá ti tó ẹ wọ bí dẹ́bà ti pààrọ̀ aṣọ yẹn lọ sí lọ́n tí bá sì ti padà sẹ́nu sẹ́yìn ẹ tún pẹ́ wù sẹ́wọ̀ eléyìí ń jẹba. òórùn ẹran máa ń rùn lára aṣọ tẹ wọ̀ kò pé kẹ́ má fi sin lọ́n ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ tó bá wà lára aṣọ yín oní ọkọ̀ dínà kẹ́ lè fi aṣọ bẹ́ẹ̀ sin lọ. wọ́n nígbà tá a ti gbọ́ pé ká máa gbé nǹkan àjàká ọ̀dà sáwọn wa lè máa fàdárọrí sùn láwùjọ tó ṣe pé kò sí ìfọ̀kànbalẹ̀ ńbẹ kí lẹ fẹ́ fi ṣe tẹ́ ẹ fi fi rọrí sùn tẹ́ fẹ́ fi halẹ̀ mẹ́ni tí ọba wa kò ń fẹ́ jálẹ̀kùn yín ni abẹ́ ẹlẹ́mìí pẹ́ fi sà ẹ má fi rọrí àmọ́ ẹ fi torí tẹ́ bá fi rọrí èdè òyedè ṣẹlẹ̀ láàrin yín àtìyàwó yín náà wọ́n á jẹ́ pé ẹni tọ́wọ́ rẹ̀ bá kọ́ gbàdá nínú ẹ̀yin méjèèjì yóò sẹ́ni kejì lọ́sẹ̀ ẹ fi sítòsí níbi tí ìyàwó yín ò ti ní mà kódà káti ẹ̀ mọ́dọ̀ èdè òyedè lè ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtìyàwó yín ká mú kó o tí àdá tó bá fi lè wà tẹ́ ẹ fi rọrí sùn ẹ̀rù yẹn ò máa bàyàwó yín kò ní fẹ́ gbélé pẹ̀lú yín torí pé ẹni tí ń fi àdá rọrí sùn ọ̀rọ̀ rẹ̀ ọba yẹn lẹ́rù tọ́lọ́mùbá tó wà lọ da yín lẹ́ni tí máa bínú à ìyàwó tó kọ́ máa sá lé gan ọmọ lọ jẹ́ pé ọmọ bínú burúkú tí máa bí yìí yọ wá sa olúwa rẹ̀ ládàájọ́ kan lẹ́yìn ìjọba wọn nígbà tí ò sáàbò sáwọn lè rí ogun mọ́lẹ̀ ogun sàmùkẹ́ńtà yìí gbà lérò ni pé kó lè dáàbò bò yín kó lè mú kó lè ọmọ wọlé yín ilé tẹ bá ti rí irú oògùn bá mọ́lẹ̀ ẹ kó palẹ̀ mọ́ lè nítorí pé oògùn máa ń ṣiṣẹ́ látòdì ni bẹ́ẹ̀ lòfin ọlọ́run sọ torí di eléyìí kò láàbò kankan tí ó mú wa fún yín wallahu khayrun hafiza ọlọ́run lọ́ba tó dáa lẹ́ni tí ẹ má fi ìgbàgbọ́ yín sára oògùn tẹ́ rí malẹ̀ ẹ má fi ìgbàgbọ́ yín sára oògùn tí wọ́n máa so rọ̀ man allaqa shay'an wukila ilayhi ẹnikẹ́ni tó bá fi lè so nǹkan kọ́ so nǹkan rọ̀ ọlọ́run dada ọlọ́run bá wa dá wa dá odó tá a so kọ́ ìgbálẹ̀ tá a so rọ̀ oògùn tá rì málẹ̀ tí wàá bá wa ọlọ́run ní sọ́ni ọlọ́run ní gbani ẹ̀yin ò rí olóògùn ńlá ni tẹ́tí togun togun lẹ́nu. togun-togun lọ́rùn togun-togun nídìí ni kó gbé pa ó yẹ kó lè takú láyà náà àbí kí láǹfààní oògùn àárẹ̀ tún sí òun náà ó ní ó gbóòn lọ títí hospital oògùn wá dà oògùn dà nǹkan tí ò lè ṣe nǹkan ni láà máa fi nǹkan rọ̀ sí lọ́dọ̀ afọlọ́n lè gbogbo nǹkan lẹ̀ àfọ̀rọ̀ wa rọ̀ sí lọ́dọ̀. ṣé gbogbo ibi tó lè ti ń jà ọ àwọn náà ní tí wọ́n rì malẹ̀ nílẹ̀ yorùbá yìí ní yorùbá lẹ́kù wọ́n ní táwọn náà rì malẹ̀ wọ́n ní táwọn náà sọ̀rọ̀ kódà wọ́n tún máa pọ̀pọ̀ kó tó sùn wọ́n dàbí bàbá ọdẹ nù wọ́n fi sọ́ọ̀lì ọjà wọ́n fi sọ́ọ̀lì owó lásìkò kan sí kan ní ọmọ pọ̀pọ̀ lóríṣiríṣi ní ọmọ pògìdì lóríṣiríṣi nígbà táwọn olè dé wọn kọ́ nání kónkó lórí ọsọlọ́kùn bíi arántí ọ̀dà wọn á so mọ́kò wọn ni máa pọ̀ mọ́ kọ́ kọ́kọ́ tiẹ̀ túra rẹ̀ ṣíṣe ń wò bọ̀ bí orí ẹran nu tí wọ́n fi kó gbogbo ẹrù tán wọ́n sì kó ẹrù tán wọ́n tún túlẹ̀ pípítú ọwọ́ rẹ̀ kò rí nǹkan kan sí i. torí di ọlọ́run ọba ẹlẹ́dàá wa lálágbára ọlọ́run ẹlẹ́dàá wa lólùsọ níjọ abá ti pé tọ́lọ́run ọ̀já mọ̀ kankan ni wàhálà ti bá wa eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní tàbá méjì ń báwo láti esi pa pípé rẹ̀ túmọ̀ onítàkọ́kọ́ àti tẹ̀kejì tiwa adẹ́pẹ́ ìtókùtà sí ní ìsìnlẹ́lẹ̀ kẹta àtẹlẹ́kẹrin tiwa gbogbo ala sì máa bá ṣe máa ṣe rákà kẹta àti rákà kẹrin ní sọ̀látò gbòòrò àkèfádà nìkan jẹ́ẹ́jẹ́ ọjọ́ bó ṣe jẹ́ wọ́n ní tí ò sínú wáyé ẹ̀dọ́ ọlọ́run ọba padà ká máa jẹun tí ó jẹ́ àtóbi kátàrà. àbí ká máa jẹun tí ó jẹ ka kátí kí láǹfààní tó wà gbogbo ẹ̀ fún wa ṣé bó ṣe dáa náà lọ́lọ́run ti dọ̀ yìí kí ló dé tó tobi èèyàn máa wọ́ràn ká ọlọ́fẹ́ tóbi èèyàn wá tóbi àbájì yóò tóbi torí tójú yóò máa nígbà lágbára rẹ̀ fi ń ká àmàlà sixty naira múlí mẹ́ta tó bá délé oúnjẹ o ti wá fara rẹ̀ ń fún o di pé àmàlà two hundred ọ̀kan má ó sì máa yẹ tó rí lójúmọ́ bó lè yẹn ṣe jalè ń gbọ̀ báyà ọlọ́run ti dán déédéé kùn rẹ ó ṣe kùn rẹ déédéé owó tó rí wọ́n wá ní bọ́lọ̀ ń ṣe dán ọ̀dá tó ẹ dàpọ̀ àwọn ọkùnrin bọ́lọ̀ ti ẹ̀ ṣe dá wa yìí nìyí kí lẹ fẹ́ sọ pé ọ̀dánù bọ́lọ̀ ti dá yín tẹ́sán àmọ́ wá gbèrè àdánwò kà ọkùnrin ẹ̀rí bọ́lọ̀ ti dá gbogbo wa kálukú ti smart tiẹ̀ tọ́lọ́ yá kálukú ti bẹ́ẹ̀lẹ̀ wọn lọ jẹjẹkújẹ wa rí pàmpà gbogbo ìyẹn wa wá di ọyọ yá ọyọ kálukú kó kálukú wa. ní tí ó gbé ọjà ló ń bọ̀ ẹsẹ̀ rí ṣe gbé máa. ẹ̀dá kù kí lèèyàn tó wá fẹ́ wá débi mọ́ fẹ́ tínrín tínrín báwo máa tètè kọ́ fẹ́ máa sáré bí àwọn ọmọ Kẹ́nyà torí ẹ̀ ṣe ọ ti dáa tó àwọn obìnrin tí bá ń ṣe lẹ́nu ọ̀sọ́ra wa o ọkàn bàtà rẹ̀ jẹ́ ọkàn jẹ́ ibi gómìnà sọ pé mo fẹ́ tóbi àfa mo fẹ́ tóbi wàhálà ní ntí mo ti fi ń rí i pé mo ń sá fún ọ lẹ́nu mẹ́ta ìbára wọn náà fura ó ti tóbi jù ni <laughs> ó tóbi jù tẹ́lẹ̀ èsòra rẹ̀ tóbi jọra rẹ̀ tontori di eléyìí bọ́lọ̀ ṣe dán náà ló ti dà má wà wàhálà má wà wàhálà eléyìí ò sínú wọn yí ẹ̀dọ́ ọlọ́run padà ọ̀fẹ́ra rẹ̀ ń fún àbí ọ̀pára rẹ̀ ń fún sọ̀ńtọ́ sẹlẹ̀ nù ọ̀ ń jẹ àjẹjù àbí kọ́ lọ́ máa mu tábìlìtì irọ́ kan kó n fẹ́ tóbi tí máa padà fa àrùn jẹjẹrẹ fún wa tí káńsọ̀ yọ sí lójijì torí ẹ̀ bọ́lá ti dá wa náà ló ti dá yìí wọ́n ní lábẹ́ ẹni tí wọ́n ń bójú ń kọ́ eléyìí ọ̀gbádùn ọ̀gbádùn rárárárá ẹ wo kọ́lọ̀ tọ́lọ̀ fún wa yìí ó ti dájú kọ́lọ̀ tọ́lọ̀ fún wa yìí ó ti dájú kéèyàn kọ́ wá dúdú bọ́lọ̀ ṣe dá wa dúdú kọ́ wá lọ fẹ́ di funfun kí lọ fẹ́ fi dà àwọn atákù tí wọ́n sìn táàdì pa àsìmá àwọn fẹ́ pààrọ̀ kọlọ̀ tá lọ fẹ́ fi máa ṣe fáàrí sí afẹ́fẹ́ yẹyẹ tá lọ fẹ́ ṣe sí kò bùkátà yíyí ẹ̀dá ọlọ́run ọba padà ni ẹ pé àwọn èèyàn dúdú náà wò sùn á ní dúdú yẹmí àtàwọn ni dúdú ọ̀yẹ́.

ó bùkátà rẹ̀ ojú fanta ẹsẹ̀ Coca-Cola ó bùkátà rẹ̀ kí lọ́ọ́ fẹ́ fi ti dáa tó ọlọ́run ti bá ọ dáa tó ó bùkátà chẹ́ǹjì kọ́lọ̀ rẹ̀. wọ́n ní tí ìmáàmù bá ń bá sọ láti lọ tọ́wọ́ aka kí ó débi ti dárúkọ ànábì Muhammad sallallahu wa alihi wa ṣé gbogbo jama ṣe sallallahu alayhi wa sallam àbí báwo ẹ ṣe sallallahu alayhi wa sallam láì gbọ́n sókè ìwọ lọ mà kó sé kò nídìí kó sọfẹ́ntọ́ alẹ́gbẹ̀rẹ̀ kó sé tàtọ́ ẹ kórìí sọ láti lẹ́wọ̀ alimami ibn qayyim rahimahullah wọn kọ tírà kan tí tírà yẹn náà jẹ́ kitabun qayyim jala'ul afham fi fadli as-salah ala anam so ìṣá ìṣe àlàyé eléyìí tí ó ní àbọ̀ yéyéké nú tọ́ hàn nípa ọlá tí ń bẹ fún ṣíṣe àsọ̀lẹ́tù fún ẹni tó lóore jù nínú àwọn èèyàn anabi muhammed sallallahu alayhi wa sallam níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé àwọn àyẹ̀wò àtàyẹ̀wò àtàyẹ̀wò láàfẹ́ ipe kéèyàn ó ti máa ṣe àsọ̀lẹ́tù fún anabi sallallahu alayhi wa sallam nínú àwọn àyè yìí onítàn bá dárúkọ ànábì táwa sì ń ṣe sọláàtì lọ́wọ́ tí èsì ìṣèbí tá a ti máa ń sá sọláàtì fún bí orí ìdúró bí orí rúkú àbí forí kanlẹ̀ lọ́wọ́ ló ti gbọ́ Muhammad ànábì Muhammad oní sallallahu alayhi wa ilé ìjẹba. wọ́n ní obìnrin kan tí ọkọ rẹ̀ tí wọn rí fún ìgbà pípẹ́ tó sì ti pọ́dún mẹ́rin báyìí

tó bá pọ́dún mẹ́rin láti jọ tó ti dẹ́sùn ìgbà náà láwọn adájọ́ kọ́kọ́ yẹn o ní ìdájọ́ o ọkọ yẹn ti dòkú ní ìdájọ́ ọwọ́ àjòkòsókò oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá nígbà tó bá kó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìgbà náà ló tó wá lè lọ́kọ mi náà làní ọlọ́run mẹ́jẹ kó káwọn obìnrin ọgọ́ ọwọ́ agbẹ́lu lọ́tún mẹ́rin ọ̀sọ́kọ́ ọ̀rọ́kọ́ ó ti wá pọ́dún mẹ́rin báyìí ó ti pọ́dún mẹ́rin táwọn ariwo ó ti kékeré à ah, ọ̀sẹ̀ ìṣàjókòó ọdún mẹ́rin mi. sẹ́wọ̀n pé abọ́ tó gbóná sí wóoru nù mọ́ básìkò jẹ́ tó o bá ti rọ́ọ̀kú lónìí o rí lọ́la o pe gbogbo nọ́mbà kọ́ lọ ó tètè sọ fáwọn èèyàn ó sọ fáwọn tó mọ òfin ṣẹ̀rí à látàná la ti rí wọn wọ́n sì kọ́ dé sílẹ̀ gbogbo wa máa wà. tọ́ba tí wàá pọ́dún mẹ́rin à ń bẹ lórí ìwọ àárí á sì ti kú lábẹ́ ìdájọ́ kò túmọ̀ ti kú lóòótọ́ o àmọ́ torí ká má bàa bá tóbìnrin yìí jẹ́ tọ́dún mẹ́rin bá Islam láwọn aṣọ fóbìnrin yẹn ní pé kó ṣe ìdá kọ́kọ́ ti kú yóò sọ kó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ìgbà náà ni wọ́n ní tí òkú bá kú fáwọn wọ́n á wá síbi fìdáwò òkú àwọn èèyàn wá ti ọ̀nà jíjìn wá ṣé ká so oúnjẹ fẹ́ni tọ́tọ̀nà jíjìn wá àwọn só lè wà ní ìwọ ńlá kí ni jẹ́ fìdáhùn ga sẹ́yìn gbọ́ rí àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀ bídíà nìyẹn àdádálẹ̀ nìyẹn ọlọ́wọ̀n bí ọ́ ntọ́lọ̀ ń bẹ̀ ọ́ pé kò sí fokù ọ̀pọ̀ ò ṣeun àdádálẹ̀ lọ́ wá ń ṣe torí de eléyìí tẹ́mátì ẹ̀ wá kí yín lásán kó kù ẹ̀yán kú fún yín wọ́n wá tọ̀nà sísìn wá kò sí tọ́kàn yìí pẹ̀lú pé à látara ọ̀hún ọ̀jẹ̀ kankan ẹ̀yìn tá a máa wò wọ́n ara ni tẹ́lẹ̀ náà ìsìláàmù ọ̀gbà kẹ́ ẹ jókòó pẹ́ lọ́dọ̀ ẹni téèyàn kú fún torí tẹ bá ti jókòó pẹ́ yóò ti pa àwọn ojú ara wa ipe tọ̀ sí àníwó oúnjẹ fún wọn ẹyin pọmọ bá mu àwọn àwọn wọn mọ wá wà sósì yẹ ká máa wọ àwọn èèyàn rán kíbi ọmọ pa wọn rẹ àjọ rẹ lẹ́sìn nígbà tí èsì pẹ̀nsì máa lọ ilé ọkọ àbẹ bí ma wọn bá yín sàkíkọ tó kí á ní ẹnjọba fẹ́ jẹun kọ jáde lọ ra ń jẹ nítorí pé àìrójútọ bẹyìn ó tó láti má mú yín lè gbé agbada kaná. àyàfi tó bá yẹ pé àjọyọ̀ làwọn á máa fòkù sí ilẹ̀ yorùbá tó kù kúta ìkúta ti ń gbàgbádá kaná wọn á ní ìrí akárí ìrí akárí náà ní torí kéèké là ń kaná sí inú là ń kà ti fi gbogbo atarodo bó ti wọ́n tó yà ti bá wà à ń tún lọ gbé ní ẹ̀rẹ́ a sì àtún ha ọkọ abáwọn èèyàn àtún tiwọ tìtàlẹ apàtì ẹ bá ń kọ́ kàfún wọn bá ẹ dákúta ní òsì rọ́kà ẹ kú àjọyọ̀ kiri akárí. yorùbá nǹkan bẹnu àṣà yorùbá àwọn àṣà burúkú burúkú wọn á ní ẹ ọmọ ní ó gbẹ̀yìn ẹ̀yìn náà bọ́mọ ọba gbẹ̀yìn rẹ̀ ìyàwó lè gbẹ̀yìn rẹ̀ àmọ́ wọn sẹ́rọ̀ wá dànù gbogbo ntọ́lọ́wọ̀n bẹ̀ wá làmúra sí ètò oníkàsí ẹ̀ ní nìkan bẹ̀ eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọbẹ̀ yín o ọlọ́run ọbẹ̀ yín gbogbo ọjọ́ júmọ̀ àjúmọ̀ wọn ló kù yín ò bá máa fi sè wọn lè lọ gba pápá àṣeré sùkúlù kan kí wọn ta àwọn àti bàbá ńlá farangada farangada bẹ wọn ní bá ti di tán ṣe fẹ́ òkú nù sátọ̀dé ìgbéyàwó nù ah ó lágbára o iṣẹ́ kékeré kọ́ la ti ká tó mọ eléyìí. wọ́n ní ìgbà tí ọlọ́run ẹlẹ́dàá wa tó ṣe pé kọ́ gbà ká pasọ̀ láti ti nítorí ogun bó wá làwọn ẹni tí ń pasọ̀ láti ti nítorí káràkátà àwọn ẹ bá wa bí wọn náà sẹ́ẹ̀ <laughs> mẹ́nìkan rú wọn nìkan bá wa bí pé ọ̀daràn ni ọ́ ọ̀daràn ọ̀daràn gidigidi ni ọ́ ọlọ́run ọ̀gbọ́dà tí ogun ọ̀bá tó ti burú jù ọlọ́run tún ní ká ṣe ń jàmà ká ṣe sọ láti yẹn ń jàmà ọkàn ní ọ̀nà tá a gbà ṣe ọ̀dà ìwé ẹsẹ̀ sọ láti ẹ ẹ mi lè fi kálọ̀kátà mi ṣeré o bàbá délé àmà ti gbọ́ o torí àjẹpọ̀ sọ láti níjọ àwọn aláìsẹ́ kan sí lójú o. A'udhu billahi minash shaitani rajim. ọ̀pọ̀lọpọ̀ ọlọ́nùkọ̀ wọ́pù máa kó ọjà rẹ̀ lọ́gbọ̀n ọjà tó ń ta bọ́ ọ̀fẹ́ kọ́ bàjẹ́ o dákòókò lọ́mọ kọ́ lọ́mọ tà lọ. irọ́ láì ẹ mọ̀ pé àwọn tí wọ́n sọ pé ilé ayé àfọwọ́bà filẹ̀ lọ́ fún wọn lọ́rọ̀ yẹn sọ́pọ̀ ẹ fọwọ́bà ẹ filẹ̀ ní ẹni lọ́ọ̀bì kankan. ó dàbí kí wọ́n sọ pé mo fẹ́ dilẹ̀ mú kí lẹ́ẹ̀ gbá mú èyí ń rí nǹkan kan gbá mú torí pẹ̀tọ́ gbá mú ń kọ́ ni wọ́n rìn lẹ̀ èrò pẹ̀lú. sọ̀rọ̀ wọn wọ́n mílíọ̀nù ayé yìí òfin náà ilẹ̀ ọgbẹ́ lọ dé bá lọ́dọ̀ lọ. wọ́n dàbí ẹjọ́ lọ sọ̀gbọ́n owó ni pé a gbẹ̀sẹ̀ ni wọ́n lé yìí ó nì àmọ́ káàbù púpọ̀ lọ́dọ̀ lọ. owó ń ni wọn bá oògùn owó ti jẹ́ gbogbo èèyàn ń bu yín ẹ̀yin náà sì ń gbẹ́tọ̀ rẹ̀ nì ẹ sọ pé ha ah, ṣèbí torí ẹ̀yin ọmọ yín náà ni àwọn ọ̀báramọ́wọ́pọ̀ àfihàn àbáramọ́wọ́ àdánù àwọn máa ti fi hàn tó kú lábẹ́ òfin ọlọ wọ́n jẹ owó fine fine àwọn sẹ́lọ̀ bàbá tó dáràn ló ti lọ di ibi tí ó ti jìyà ọ̀ràn tó dá ẹ̀yin ọ̀jẹ̀ owó fine fine torí pé wàlẹ́ àtẹ̀síwò wà zero two wizra ukhra àmọ́tẹ́rọ bá gbé nù rẹ̀ ní wàhálà bẹ́yìn náà kọ́dà kó ti jẹ́ pé látọjú ayé rẹ̀ lẹ́ti sílẹ̀ lẹ́kọ́ lọ́dọ̀ rẹ̀ àwọn lè máa pẹ̀lú yín nídìí haram tó ń bá ti kú gbàtẹ́ yìí ti sọ̀pọ́tì rẹ̀ ẹ̀yàn wọ́n bá yín pín owó ti yín tí ẹ bá tí ì bá ṣe pé ànábì ọ̀bẹ lọ́n ká máa gbọ́ irú ìyá tí ń jẹ ńtọ́ wà nù sàárè ọ̀pọ̀lọpọ̀ bá ti sápò ńlẹ̀ pàápàá láwùjọ Yorùbá yìí tí gbogbo ilé ti dorí tẹ ẹni tẹ ẹsìn tẹ rò pé kúkú ọlọ́lá tẹ ń lẹ táìsì mórí sàárì rẹ àti tàlàzó ẹ ti wú tẹ́tì fúlẹ̀ ẹ wọ́n tún dé o wọ́n tún dé <laughs> wọ́n tún dé tí wọ́n náà ṣe fún ẹbí wọ́n ló pè wọ́n ló pè fún yà. wọ́n lẹ́ni tí ń ṣe sọ láti lọ́ọ́. tọgbọ́ sẹ́nìkan kíkì mọ́ṣíìnì rẹ mọ́ṣíìnì pọ́n lù náà kéésì tiẹ̀ nìkan lọ́wọ́ à àbí tiẹ̀ níbi tẹ́ máa dún lọ́tọ̀ bọ́lá ti sàmì sí bá ti sọ táwọn yóò máa sọ bùm ó ti máa òní ó gbìyànjú ọjà sọ láti yàn òfin ọlọ́run torí pé tó o bá jà àsìkò sọ láti fẹ̀ ó tètè di lọ́nà kọ́ má gbé maṣíìnì rẹ lọ kọ́ má gbé ọdún kìá lọ kó tètè pariwo ẹ bá mú ẹ bá mú ó lé ó ó lé ó ọjọ́ bó ti jẹ́ àmọ́ pé sàlámà náà gbogbo ní ọba ṣẹlẹ̀ wọ́n sàlámà màṣíìnì ti lọ ọdún ọjọ́ bó ti jẹ́. wọ́n ní ẹ bá wa dákun pàkíyèsí àwọn ọkùnrin níbikíbi tí wọ́n bá ti ń gbọ́rọ̀ ìláyé tí wọ́n máa fẹ́ fẹ́yàwó mi àmọ́ tó yẹ pé tí wọ́n fi máa ṣe àwàdà tí wọ́n fi máa dọ̀wẹ̀kẹ́ pẹ̀lú ìyàwó tí ń bọ̀ yìí onálàsírí tìyàwó àkọ́kọ́ ah tó bá kérú rẹ bá ń ṣẹlẹ̀ wà burúkú ni o kìí ṣe wà tó dáa wọ́n ní tí ìyàwó tí wọ́n ń bọ̀ wọ́n ti wá wé gbogbo àṣírí àwọn ìyàwó tí ọba lè máa wọ tọ́ba tí wàá dijọ́ ọjà gbogbo àṣírí wọn tí ò sójú rẹ̀ gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tí ò sí ń bẹ̀ ni wọ́n á máa fi bú wọn. nítorí dájú ni pọ́kùnrin ti ń ṣe bẹ́ẹ̀ kí é sọkùnrin gidi torí tí tọkùnrin bá jọkùnrin gidi ó ní ta ìyàwó kan fún ìyàwó kan ìwọ adájọ́ tó dúdọ́gba ló yẹ kó jẹ́ láàrin àwọn ìyàwó rẹ̀ mẹjọ jẹ pẹnu rẹ lẹnìkan ti mà sí rẹ nìkan mẹjọ jẹ pẹnu rẹ ti mà lébu ẹnìkan tá a tó bá bọ́ má ṣe a gbọ́dọ̀ ránṣẹ́ palákàrà ìwọ òtí tó fẹ́ yàwó méjì torí ẹni tí máa ṣe bẹ́ẹ̀ nǹkan kankan ilé ọkàn máa dàrú ni torí bá bá bá bá ẹ bọ́ gbogbo lẹ́yìn wọ́n bá ní wa ṣé ń gbọ́ òṣè ti pamọ́ sọ̀rọ̀ tiẹ̀ ṣé ń gbọ́ àtàlọ́kọ́kọ́ gọ̀ ìwọ lẹ ń tọ́kọ́kọ́ gọ̀ la gọ̀ ńlá orídìí eléyìí iṣẹ́ ńlá ń bẹ wá sí kìí ṣe pé mọ̀kàn lówó nìyẹn mo lọ fẹ́yàwó méjì bá kìí ṣe pé agbára mi ká ti bá wọn lò nìyẹn kan mo lọ fẹ́yàwó méjì àwọn kan tí ń bù káta pọ̀ téèyàn gbọ́ngbọ́n tó fi kò dájú pé wọ́n ti gbọ́ngbọ́n àti kófì méjì jọ tí wọ́n fi ń ṣe gara àti fẹ́. ẹ mọ̀ fáwọn obìnrin náà gbọ́ngàn ó náà ti rí ìṣesí ọkọ̀ ìgbẹ́ kọ́ lákàkùn. ẹ ọ fẹ́ gara gara gara ẹ tó lágbára rẹ̀ ló gbọ́dọ̀ pa ìwọ náà lọ fẹ́ kọ́ wọn síra wọn alára rẹ onípadà ká orí rẹ wọn ti fa gbọ̀n. so àwọn obìnrin náà sì burú bàjẹ́ ìyẹn máa gbọ́n kọjá wọn gbogbo obìnrin náà wò lọ fẹ́ràn obìnrin mi eré kí n lajá ń bẹ̀kùn sí gbogbo ẹ̀ fi kálukú sì múra wọn tí ó fi sóúnjẹ ọ̀sán ni sọ ọkùnrin náà gbọ̀n gan torí obìnrin náà máa lù ọ́nkùn ẹ ẹ ntí ìyá alágbájá ń ṣe kí n lè rí sí i torí wa rẹ̀ ẹ wọn mọ̀ báyà fi ṣe ń ṣe nu tẹ́lẹ̀ tó wọn fẹ́ ewé nǹkan máa wà ní so ìwọ ọmọ sọ pé kí lọ kàn ọ pẹ̀lú nǹkan tí ń sè é kọjú má tiẹ̀ kọ ọ̀ràn sọ̀rọ̀ ẹni ó gbé ya ẹ ẹ yẹ fẹ́ báyọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi ẹ báyọ sọ̀rọ̀ burúkú kí máa kó àṣírí ẹnìkan fún àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n bá ti rí i pé bàbá yìí lè àbí òye yóò di pé ilé rẹ̀ ń tòrò wọn bá àmọ́ ni ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó kù ni o jẹjẹjẹ ọmọ bá wà lé rẹ̀ wọ́n sọ wọ́n sọ so ìyẹn gbọdọ sọ ẹnu ẹ eze gbogbo tá a bá rí tá a obìnrin kan láàmà wá fi tàwé ròyìn fóbìnrin mi nítorí bá ṣẹlẹ̀ lójú àwọn obìnrin síra wọn òun náà lè máa ń pa ọrọ ara wọn àmọ́ pé wọ́n lọ́mọ atẹ́ pẹpẹ ọ̀rọ̀ lọ́mọ atẹ́ ẹ báyìí ni ẹ kan àwọn bàbá wọ́n máa pe eya aláwọ̀ àgbà eya dókítà títà bá dé ẹnu ti pọpọpọpọpọpọ bí rẹ tọ́jú rẹ̀ ìwọ ló ti kó fún tọ́njọ́ bá pé ẹnu rẹ làwọn ti gbọ́ sọ̀rọ̀ pé wá wà ni ń gbà èèyàn máa ń sọ̀rọ̀ pẹ̀lú àníyàn tó ṣe kí wọ́n là níyàn ọ̀rọ̀ àníyàn ọ̀rọ̀ tó ara ọjà ti Enyi náà gan fúnra yín àkókò fẹ́ kọ́ fẹ́yàwó mi abẹ́ ń fẹ́ ẹ̀rí obìnrin náà ni so torí pé obìnrin náà gangan fúnra ara wọn alẹ́ nìkan sẹ́gbẹ́ ọ̀rọ̀ onítìtọ́rọ̀ yóò ti máa kà àwọn azkar azkar ni máa kà débi bá lókì kan pé <laughs> ọ̀pọ̀fọ̀ ọkùnrin yóò lẹ́nu wàláhì pé ah ìyá alágbájá alágbájá òrùba obìnrin náà ṣe rí nu obìnrin kan á sọ fún ọ pé èmi ò bínú sí i tẹ́lá fẹ́yàwó mi ẹ̀fẹ́yàwó mi tẹ́lá ti fẹ́ bó ti ṣe fẹ́ èrò lásán kò bínú sí kíni kò tó yẹ torí pé tinú ń bẹ́ nù ni ó lè ní ká ẹjẹ́ kó ń wọlé ní ká ẹfẹ́ fẹ́ náà ká ẹ tó fẹ́ ìwọ gẹ́gẹ́ bí ẹni tí ọba ń san sọ̀dá kiri tẹ́lá wọn fẹ́ wo pé tó burẹ́ wà kó ní ẹtìrì fẹ́ àwọn tó bá ti di kọ́ da sí lọ à ẹ má fẹ́ lẹ́yìn o á máa jà ń dojúmọ́ o torí pé òun <laughs> ọ̀fẹ́ kọ́ ọ̀fẹ́ ní tọ́ da ọjọ́ bó ti ṣe jẹ́jà rí ìwọ náà dágbára rẹ ọ̀káyà omi ti tó ń tanra rẹ jẹ sọ́ra rẹ. wọ́n ní tó bá ra aṣọ gbàǹjo àlòkù òyìnbó tọ́wọ́ abówó ń bẹ̀ bóun ni ó ṣe ṣe tí wọ́n á gbà sọ lọ́ọ́ rà pẹ̀lú ẹ̀mí kọ́lọ̀ ń jẹ́ gbáwó ń bẹ̀ rìbá nù rìbá wọn ń pelé òun lábẹ́ òfin ọlọ wọn kàn fa sọ sí i wọn fi dí gẹrẹ wù ní àmọ́ níyàn rẹ̀ ni pé owó ló ń fẹ́ bá ń bẹ̀ bí ẹni tó gbé márùwá fún yẹn ìyẹn lọ yáwó lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ àní rárá kí ni kí ló tó fẹ́ yáwó kí n lówó mo sì ń fẹ́ tí màá ti máa ro ọ̀dà àmárùwá nì èlò márùwá eight hundred thousand lọ́ba gbà peter sinai square santi sekini yọra ni wà ń bí ọ̀rẹ́ wa ibo ló lówó gbẹmí lówó ọ̀dà sórí tó wà bẹ́ẹ̀ ni sike ń ra márùwá lọ́wọ́ rẹ̀ àmọ́ six hundred ni màá rà ó sì gbowó lẹ́sẹ̀kẹsẹ̀ eight hundred ló fi wá san o mo rò pé yé wa à bàbá ńlá rìbá ni torí kọ́ fẹ́ yá ní six hundred ti gba eight hundred ni àmọ́ wọ́n fi mọ́rùwá wọ́n fi di gẹ̀rẹ́wò. irú rẹ̀ náà ni wọ́n tọ́ lọ sí sọ̀tọ́ tí ń ta gbàǹjo ọ̀wá lọ fẹ́ ra ṣòkòtò yìí wọ́n ní two thousand tó kọ̀ gba one five àníyàn rẹ̀ sì ni kọ́lọ́ ọ̀jẹ̀ ń bówó ń bẹ̀ lọ́ba sì gba hundred dollars ń bẹ̀ rìbá nìyẹn rìbá nìyẹn ó fi one thousand five ó fi gba hundred dollars ni rìbá ń pè lọ ẹ̀mí ọ̀lẹ́mì rẹ̀ ṣòkòtò tí mo ń lò ti gbó ni mo á fẹ́ rà mí torí ti pèsè ṣòkòtò tó yìnbó ti wọ̀rí lọ́yẹ ká máa rà ni. ẹ dáhùn kò sówó ọ̀dà ẹ lò ní ìsìtì ń fi ra ṣòkòtò one five tí mo bá bọ́ síbi tí wọ́n ti ń wọn aṣọ tà máa ra ìtàn aṣọ tọ́jọ́ pa mẹ́wàá one five kò sẹ́ sówó tètò dágbádá. sọ̀rọ̀ lẹ́lẹ́ àwọn wọn máa lo àlòkù mátìù àlòkù lẹ́tà sọ́yẹ́pẹ́ mátìù ti ọ̀tọ̀ sókòtò rèbékà rẹ̀ kó lè ti dàgbẹ́ sókòtò rí àbí òyìnbó àwọn káfíìrì làwọn ga kékeré bẹ́ẹ̀ níjẹ́ máa ń rún oorun kan abẹ́yìn ọ̀gbọ́rí ọ̀dà káfíìrì bẹ́ẹ̀ lẹ̀ sọ̀tọ̀ ọba bówó ń bẹ̀ wọ̀ lẹ́mìí kọ́ fẹ́ bówó ń bẹ̀. à ń ma buru máa imam malik rahimahullah wọ́n ní kódà ká máa lo aṣọ tí kèfèrí bá lò àwọn kórìíra rẹ̀ aláìkọjá ọlọ́run ṣàánú wa nàìjíríà yìí gan O tẹ́ bá fẹ́ ra aṣọ tuntun wà láì owó lẹ́yìn náà mùsùlùmí là wà kò yẹ kọjọ kó aṣọ tí matthew náà wọ polycarp <laughs> làwọn máa wọ kó wọ́n sọ fún ṣẹṣẹ Deborah làwọn máa wọ sọ Deborah ẹ gbọ́dọ̀ bá Deborah kó wọ́n sọ fún ti ṣe jẹ́ tọ́ wọ́n ní sáà lè jókòó ti obìnrin olóbìnrin nínú mọ́tò lórí ọ̀kadà àkọ́tọ́ obìnrin olóbìnrin báwo nínú mọ́tò kọ̀tọ́ kátó àrọ̀ ọ̀kadà nílùú kan tí wọ́n fẹ́ gun ọ̀kadà wọ́n lè sọ pé ẹ jókòó ẹ̀yin lẹ kọ́kọ́ dé ṣé àtúnretí ẹlòmíín nígbà two passengers <laughs> ó kéré jù two passengers là á máa gbé ó wá jẹ́ pé ẹ̀yin lẹ kọ́kọ́ dé obìnrin ó jókòó lẹ́yìn alẹ́ rí nǹkan bẹ́ẹ̀ obìnrin ó kọ́kọ́ dé ẹ̀yin ó jókòó lẹ́yìn rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ìbàjẹ́ ń pọ̀ àní wọ́n bàbá ọlọ́kadà kan náà wọ́n ní bẹ́ẹ̀ sì máa ń gbé àwọn obìnrin yẹn bẹ́ẹ̀ máa ń tẹ bírèkì bó ṣe wù yín tí wọ́n fún ọtí máa yín yẹn ṣé tó bá gbé ìyàwó tí náà wọ́n gbé bẹ́ẹ̀ ṣé yóò dùn máa yín náà pẹ̀lú ìwọ́n mi o. ok ẹ̀yin náà máa bẹ ẹ fi náà jóra yín wò kẹrí bí ṣe kẹ́ tó máa fi jó àwọn èèyàn àwọn obìnrin tí ọ̀gbọ́n náà látún rí báwò wọ́n máa lọ gbọ́kàdà wọ́n máa gbọ́kàdà wọ́n lẹ́sẹ̀ mọ́ wọn dì ọ̀rọ̀ àmì ìdí ìgbọ́ wà sí débẹ̀ ni ẹgbọ́rọ̀ sẹ́yìn tó ń bùkátà wá sí tó bùkátà wá sí. mọ́tò náà ń kọ́ síbáyìí náà mọ̀ <clears throat> nísìnyí Ìbàdàn là ń lọ. ọwọ́ adókòó obìnrin obìnrin náà nífẹ̀ẹ́ adókòó obìnrin ọkùnrin náà fẹ́ adókòó àwọn bàbá olódò kan máa gbé in this secular stage for somebody to say I'm not going to say beside a woman. ẹ ní ìdìrín mọ́tò kóró pé mùsùlùmí ló sì pé ara bá ìlú tí èso pé òfin ẹ̀sìn islam là ń lò ọ̀hán náà ní tókùtì obìnrin tókùtì. a'udhu billah àwọn tí ń fẹ́ kí bàjẹ́ ọ́ tàkà àwọn bàbá ara nù aláìlérò ẹni tọkùnrin bá dókòó ti obìnrin ebe yìí náà ti ń tíráàbù tipẹ́ ọkàn lè máa mà kọ́ sọwọ́ lẹ̀kọ́ slap yọ̀ọ́ gbèsè níbi déédéé sàlẹ̀ dodo yọ wá sọrí ẹ̀kọ́ ọ̀run ni. so gbogbo fílìn gbogbo gbogbo òsùn ojúlọ́kọ̀ sùn ọ̀run mùnàfíkì tàbí òyò pèrè ọ̀tún sọrí sí níjìká tọ́ba tún yá ó lè mọ àwọn kó ṣe báyìí kó gbélé létíkà kó máa fi fi ọmú rẹ̀ mọ́tò náà tó tẹ́tẹ́ pọ̀ tó tó tó dì mú pé hàn. <laughs> irọ́ lásán gbogbo dírámù oníṣirí àjàjà tó bá tún dọ́kọ̀ alẹ́ la hawla wala quwwata illa billah tahaddath wala haraj oríṣiríṣi bàjẹ́ oríṣiríṣi ebi mọ́tò náà wọ́n wọ́ wọ́n ń bọ̀ láti kù wọ́n lọ lọ́nù obìnrin ti dé ṣáájú wọ́n bẹ́ẹ̀ náà àtọ́kọ́ mọ́tò ti fẹ́ẹ̀ sí tán lọkùnrin yìí dé ọba jókòó sẹ́gbẹ̀ẹ́ obìnrin wọn mọ́ra rí o from nowhere nígbà tí wọ́n fi dé mọ̀wé ìbàfọ̀ nínú mọ́tò fa wọ́n ti ń dira mú ẹnu tó ń pọ̀ nù ẹ lọ́ọ̀bì lọ́ọ̀bì ò bá lọ ẹ̀rọ pẹ́. ìbàjẹ́ ẹja pé ìbàjẹ́ nígbàdẹ́ kí gbogbo ọjọ́ máa ń bàjẹ́. àwọn àti burúkú pọ̀ kí lóyìnbó mú wa fún wa náà rí tá a fi wá fẹ́ yẹ ẹranko kí lóyìnbó mú wa ọ̀làjú wo ni Pọ́ọ̀lù mú wa ọ̀la tí wọ́n johnson mú wá fún wa nítorí kẹsàn án sóyìnbó lẹ́nu látúmọ̀ sí kẹsì lájú abọ̀lọ́pọ̀ náà ti sóyìnbó ń gbà mí. ẹ wo lápèjúwe ní ìsìn nílùú kan lẹ́kọ̀ọ́ lọ́dún kan à ń lọ sí ìdòwú ti lọ. so ní àwọn eighties ni o ẹni ọkọ̀ bá kún á ti tò kọ́kọ́ ta dáńfó ta fẹ́ wọ̀ nkotótó sì tún lẹ́ẹ̀mọ wọlé bẹ́ẹ̀ sì tún lẹ́ẹ̀mọ wọlé ọkọ̀ bá kún the last passenger tí ò sì ráàyè wọlé nínú àwọn tó sì wà lórí ìlà obìnrin obìnrin yẹn ń torí pé lọ fi sẹ́ ọba ti kanjú ní máa ń ṣèlè pọ́kàn ń bàjẹ́ nǹkan kan láti gbàdá ti dúró ìgbà tọ́kọ tún á kún olùwẹ̀ni ẹnìkan máa ń if you don't mind let me lap you. ah tẹ́lifíṣẹ́ ṣe hàn ń dọ́rọ̀ nìkan yẹn dúnìá wàláhì tàláhì bófin ṣe wọlé nù kò ṣe wọ́n ní wọ́n pé mo rí báyìí ó sì jókòó lè ń tàn ah. wàláhì àdáwò burúkú ẹlẹ́kùn sọ́la jù wọ́n ń pelé abẹ́ ẹranko ìṣẹ́ ẹranko ti rí ẹ̀dọ́ ọlọ́dìmú èèyàn níye ṣe bẹ́ẹ̀ títí tí obìnrin kan òfin lè gbọ́dọ̀ rẹ̀ láyé yìí torí pé ní tí wọ́n ti ń ṣe báwọn kò sí àwòtọ́ fẹ́ láyé jọjọ́ lójúmọ́ gbogbo ìyàwó tó bá fẹ́ ọkọ àbọ̀ sínú ìyá ni torí pé ìbàjẹ́ ìbàjẹ́ ti domi ara rẹ kò sí ìyàwó tó níjọ́jọ́ lójúmọ́ aburú ńlá ni o ẹ rírì kúrì tá à ń rí lásán láì fọwọ́ kàn ń sọ àwọn obìnrin dẹni tí ò níyì mà lójú ọkọ torí tó bá wà àwùjọ wa ọba tí àwùjọ tóbìnrin ti ń para mọ́ gbogbo ẹni tó bá fẹ́ yàwó yọ gbádùn ọkọ rẹ̀ àmì ẹtì rí ẹtì rí ẹtì rí ẹtì rí ẹ wá délé ẹ wá wò ìyàwó tí wàá gbé káì wọ́tẹ̀ ti tínrín jù àbí òye àwọn kan tí mo rí lónìí àbí òye ọ̀rọ̀ bọ̀ ìyàwó rẹ̀ máa ń kíní tọrọ bọ̀ bọ́pẹ̀ ṣe ń kó bómi ló bá lọ́nà ọba máa wá kílò wọn jẹ tó wọn fi dọ̀rọ̀ bọ̀ kílò wọn tó wọn fi dọ̀rọ̀ bọ̀ ọba tún dọ̀rọ̀ bọ̀ tí wọn bá pé káàdì àwọn tí ò sanra jù ló ń wù mí nìsín à yóò tó rí báyìí tẹ̀lé túmọ̀ sí pé báwùjọ wa ṣe bàjẹ́ ó ń kó bá àwọn obìnrin ẹ má jókòó ti obìnrin olóbìnrin àbó wù yín jókòó ti ìyàwó ti yín so bí ò ti ṣe wù yín náà ni òwú ẹlòmínà ẹ̀yẹn fi sáǹpù tó da lélẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ láwọn ìlú wa yìí ká gbìyànjú gan mọ́tò sí àbọ̀wọ̀ alẹ́ yìí kò sí mọ́tò most especially for transportation táwọn obìnrin bá lọ ibì kan ah ìyá ńlá ni wàláhì kò sí buses kò sí taxi kórópè yìí gan kò sí márùwá gan kò sí ibì kan wọ́n dojú kọ ẹsẹ̀ bí wọ́n lọ kàábà ni gbogbo àwọn àyè yòókù kò sí ó yẹ kó wà níbikíbi tó bá wà níbikíbi àwọn obìnrin ó là pẹ́lẹ́. ìbàjẹ́ ọ̀ máa dínkù nísìnyí obìnrin míì ti ń kadà kó wúgùn àmọ́ ibi tó ti dúró more than two hours ọ̀hún ọkọ̀ kò sọ́kọ̀ ọkọ̀ wá kò sí kò tí sí ni nígbà yóò sí bọ́ọ̀lù ti fẹ́ wá. gbogbo wọn mórí tírú ẹ̀ bá wà ìbàjẹ́ ò dínkù ẹwúrú kan state wọ́n rí i pé àdéhìdè tẹ̀sáhù tóbìn bá ti lè gun márùá onímárùá gbọ́dọ̀ gbọ́kùnrin àfi kó tún obìnrin míì tí ọba gùn á ọ̀dà púpọ̀ so àwa náà ẹ já gbìyànjú láti pé nù àwọn brothers pọ̀pọ̀ tí ò rí nǹkan ṣe kọ́ra amárúwá kọjá fáwọn obìnrin tó fẹ́ sẹ̀sìn ló ń fi ń gbé kó fi nọ́mbà rẹ̀ ta ìbáwọn tẹ̀sí náà ń gba nọ́mbà wọn nọ́mbà rẹ̀ ni ìgbà tí obìnrin wọn bá fẹ́ lọ bìkan tó fẹ́ lọ jìnnàjìnnà á pè ọ́ ó rí i pé owó tó ọmọ pa yóò di gbogbo karambani àkúyà tá ń bá ká lọ tó gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn ó pàtàkì ẹja sínú àníyàn wa ẹni tó bá sì ṣe kó já gbọ́ ẹni bá ti rí maruara kó ló pe kó já gbọ́ kò nídìí kọ́ lọ union kan kó bìrì sọ́nà àwọn ọmọ bẹ́ẹ̀ inú kan náà kọ̀ ọ̀mọ̀kí wọ̀ lọ́ fa wa nígbà táwọn òkúkú lẹ́sìn àwọn ọjọ́ kó sẹ́yà wọlé ní ẹlẹ́kọ̀ọ́ torí pé àwọn ọ̀fẹ́ sì àwọn ọmọ àwọn afẹ́ ẹ̀fẹ́ kó ṣeré àwọn ẹlẹ́ àdàlú làwọn fẹ́. ìjọba ṣe jẹ́ ń bẹ̀ wọn lẹni tí àbúrò rẹ̀ fẹ́ ṣe wàlímà tó lè fún ìyá rẹ̀ lówó tí wọ́n fi ṣe wàlímà gbogbo ẹ̀tàn jẹ́ rọ́ ẹ̀tàn jẹ́ rọ́ kí ni jẹ́ wàlímà náà ṣé bá kàn fẹ́ sàn àwọn èèyàn jẹ́ kó àwọn ti mọ àlùkùránì ké ṣe ẹ má fowó yín ṣẹ̀tàn jẹ ẹ má fowó yín ṣẹ̀tàn jẹ ẹ jẹ́ kó ọmọ lọ lé kí ó kọ́ lọ kọ́ kí ó gidi béèyàn bá hàlù kùránì gan kò síbi tọ́lọ̀ ti ní kẹ́ ẹ bó wàá ní àbí wa wọ́n pe ẹnìkan wọ́n ní ọmọ rẹ̀ ó sì màá lọ́sìn lọ́wọ́ bí ọmọ léèrè pétọ̀ òun gbọ́ àmọ́ òbí ọmọ ní ọmọ ó ká gbọ́ wọ́n wù láyé ọmọ olùmọ́fílẹ̀ náà tí wọ́n ti kọ́ ọmọ ọmọ bá kà ní <laughs> ọ̀kẹ́ àlè tó máa wẹ̀ nígbà tó lọ bẹ́ẹ̀ sí ẹ̀tànjẹ́ lásán ọjà bó ti ṣe jẹ́jà rẹ̀. wọ́n ní sèyàn bá fi nǹkan díwájú ẹ̀ bíi báwo ni ó ṣe jìnnà sí fún ẹni tó fẹ́ kọjá tí ó fi lè kọjá wájú rẹ̀ akọ̀dá ọ̀ ẹni tí wọ́n ti sọ láti níbi téèyàn ti lè kọjá tó fi nǹkan díwájú kọjá ọkàn dá wàhálà lẹ̀ fáwọn èèyàn ni ọkàn dá wàhálà lẹ̀ fáwọn èèyàn ni tó bá yẹ pé èèyàn wà wájú báyìí kò sì fi nǹkan kan díwájú àwa fẹ́ kọjá kó burú kẹrin débi ògiri kẹ wa lọ à ń bẹ lọ́nkọ́ má burú àmọ́ burú náà à ń bẹ lọ́nkọ́ má burú àmọ́ burú torí pé wọ́n sọ pé o ti gba wájú ẹni tí lè sọ láti kọjá àwọn fọkàn àwọn kan sọ pé tó ti fi bíi sáfù méjì lẹ̀ tó àmọ́ burú torí pé kò sẹ́rì ntẹ́rì sọ ni pé fi nǹkan díwájú ẹ̀ ó sì súnmọ́ ní tó díwájú ẹ̀ lọ́nà tí yóò ní gbàrin rẹ̀ àti ẹ̀

àtún wa dáná sí lábẹ́ afẹ́ yẹn ni kí adé ìdìpẹ ẹran léyà àwọn anítẹlẹyìn náà tí òsà àánú wò lọ́wọ́ àmì lè tọlọmọba ni òfìyà jẹ náà tí yóò jù bá náà lọ lẹ́yìn náà Ọlọ́run gbà kó finá jẹ yàn yà kí lọ kẹkẹ kí lọ má lè ṣe tó lè tó bẹ́ẹ̀ kí ló lè ṣe tó lè tó bẹ́ẹ̀ lẹ́yìn náà gbàtà máa lu ọmọ ká má gbàgbé àwọn nǹkan kan wà tá a máa gbàgbé sọ ọmọ pọ́ mọ́ rẹ̀ ń etí wọ́n ṣe kù nínú wà ní ṣe ìwọ gan ìsẹ̀ràn rírọ̀ torí ó ní tiwọn náà fojú bàbá rẹ rí tó ti fẹ́ pa bàbá ń bàbá tó àṣẹ́kùbọ̀ wa tiẹ̀ lọ́mọ náà ra gbálé kí ni wàhálà àwọn kẹ́bi tí àdúrà bàbá gbà lé ọ lórí dé níwọ náà dáadé máa ṣàdúrà fọmọ kọ́ lọ́wọ́ bọ̀ tún sí àwọn tó wá pé lúlù lúlù lúlù lúlù lúlù ètí yẹn sí yọ padà sọ yẹn dé àtìkù ni ọ̀kẹ́ sọ jẹba lọ ni láti ti jẹgba lọ ọmọ dìdàkudà mẹ́yàn lọ́nà torí ẹja wọ́nà mi láti máa bá àwọn ọmọ wa wí yàtọ̀ sí lúlù lúlù bàbá lè kókú ọmọ kù mẹ́yàn lọ ọmọ kù mẹ́yàn lọ́wọ́ àdúà àti wà rere tẹ́yìn bá ń hù yóò tàn máa yin sè ẹ má jẹ́ kó ọmọ káwà burúkú mẹ́yìn náà lọ ẹ má bá sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọmọ náà padà lọ ronú sí tẹ̀ ń sọ káì mò ń fìtínà bàbá mi yìí pọ̀ ìwà tí ń wù ọ̀dà níjọ́ tẹ bá ti lè bọ́ọ̀rọ̀ yín débi ẹ̀kú oríire ọmọ òdì kò náà yí wà padà yóò di pé ń yí wà padà ẹ sì má máa ṣépè fọmà di ìyá rẹ̀ náà wọ́n ní yahoo yahoo ṣe ọbẹ̀ túbá yọ̀ọ́ ìwọ́rọ̀ màdírẹ́sì tó fi gbowó o sì ní màdírẹ́sì tó fi dá padà ó pè wọ́n bó ṣe pè wọ́n tẹ́lẹ̀ mo ti dúpù yín mo ti gbá yín mo á fẹ́ dáwó padà bàkáǹtì yín ránṣẹ́ wọn á ní tí owó ọ̀hà sí máa ń kọ́ nígbà tó fẹ́ túbà o ebi owó lọ́gbà lọ́wọ́ tiwọn tútú bẹ́ẹ̀ ni tọ́jà yẹn ló lè ìníkọ́ dáa ní tó jí padà yéésà sàfúrò la àyàfi tó ló bá ní mo yáàfì rẹ mo yáàfì rẹ má ṣèrú ẹ mọ láì jẹ bẹ́ẹ̀ wà á dáwó padà fọlọwọ sẹmọ kí tẹsán bá wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni kò ní jàmbá ẹnìkan tó ti wá hàn ní ìsìn wípé láì sanwó olówó ò lè rọ́nà lọ fi hàn lọ́nṣẹ́ wínú tọ́ ọ bá rò pé o jẹ́gbé láyé yìí ò lè jẹ́gbé lọ́la kìyàm ẹ̀ ẹ́ sẹ́bí kèfèrí ni wọ́n mùsùlùmí rẹ̀ mi ọ̀gbà kan yànyàn jẹ́ nítorí pé kèsè mùsùlùmí ọlọ́run ọba ọgbà torí ẹ̀yin wá mọ̀ kọ́ máa ń ṣe yahoo yahoo ẹ̀yin náà ń gbowó lọ́dọ̀ ẹ̀ ẹ̀yin náà ti bá kópa nù wọ̀ ọ̀daràn ọmọ yín ọ̀sà gbà kú ọ̀nkà sọ wálé ẹ̀ lè bí léèrè ńbọ ló ti rán sọ eléyìí jẹba àwọn. wọ́n ní ta lè ra aṣọ tí wọ́n wé mọ́ bàbá la lẹ́yìn ikú rẹ̀ fún kó tó di pò àfi tí bàbá yẹn bá ṣe yorùbá ó ti ń ro kúrò mí nù wọ́n ọmọ yìí àbí ẹ̀kọ́ ọbẹ̀ pamẹ́ntó kú so kò tí ẹ̀ dá lábẹ́ òfin ọlọ bí ẹni tó lọ gbẹ́ sàárè ilẹ̀ fúnra rẹ̀ ni pé bí ilẹ̀ ẹ̀sìn sí tí wọ́n bá kú gbọ́dọ̀ ọmọ tí wọ́n kù sí ẹ̀dá fún ẹ pa kíní dé dájáre kẹ́ rọ́pẹ̀ bò ọlọ́run lọ́mọ ibi tó kù sí ọlọ́run lọ́mọ ibi tí sàárè rẹ̀ wà lẹ́yìn náà irú àwọn tí wọ́n máa fẹ́ kún sí àwọn alẹ́nu ìsìláàmù ọ̀faramọ́ kún sí òkú lé torí tánà ló ti lọ gbẹ́lẹ̀ kalẹ̀ dọ́jọ́ kú rẹ̀ tí wọ́n ní ti gbẹ́ lómi bẹ́ẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí ni ìdájọ́ engagement fún mùsùlùmí tó fẹ́ fẹ́yàwó àmọ́ ah, ti ń jẹ́ bẹ́ẹ̀ kí lẹ́ ń ṣe ń bẹ́. ẹ̀rí wọ́n náwó náwó náwó náwó jẹ́ engagement wọ́n ti lè lọ gbóbìnrin kan tó wọ́n máa dá wá kófò lóríṣiríṣi. wọ́n ti máa sọ fún engagement wọ́n ti lè náwó tẹ́kẹ́ wọ́n á ké ọjọ́ ìyàwó tún nílé yìí àwọn wa kẹlura wọn ó bọ̀ ń kún àní àfẹsẹ̀ sí báyẹn ẹ̀kẹ́ dojú sí wa àti sọ́ńdọ̀ ẹ̀jẹ̀ nígbà tí ìjọ ń dọ́gba ìyàwó yẹn ọmọ alẹ́ ti kẹ́ ẹgbẹ́rọ. àní ẹjọ́ mọ́ ọ lé ọkọ gbogbo rọ́tà máa pa ọ ẹnìkan wọn lọ wá fẹ́ olùkà àwọn wá ní màmí mọ́ láàṣẹ ó wá ní lọ́dọ̀ tàwọn pàtó ẹ̀pọ̀ ti ń wá tẹ́lẹ̀ náà kì í ṣe pé mọ̀ ẹjọ́ tẹ̀yìn pé màmí mọ́ ọ̀hún náà lọ yẹ ká fìyàwó fóun. wọ́pọ̀lọpọ̀ ọba ṣiṣẹ́ àmọ́ ẹ̀jẹ̀ mọ́nù wá ẹ̀ńkẹ́ ní kòkòrò wọ́n mọ̀ mí mọ́ ọ tán ó kàn mú ìyàwó ọ̀gán lápá mu ni lọ́ba mu lọ́ọ́ dìlù rẹ̀ ìyàwó ti bí mọ́tò mẹ́ta báyìí. wọ́n wá ń pè wá sọ ìdí oní igi ta ni lẹ́ẹ̀kẹ́ ló. sọkẹ́yìn náà ti sọ́jọ́ pé ẹ fi fún kó náà ló ń gbà yàwó kí gbogbo ó sì tán bẹ́ẹ̀ ẹ̀níyàn ẹ̀ káṣe bí wọ́n ṣe ṣe kó lè bá rí bíṣẹ́ rí ebi ló ti rí bíṣẹ́ rí bí máa lé kalẹ̀ tó gbogbo àwọn àṣòfò àṣàdánù tí èsì Islam ló mú wa ẹ̀já wọn bẹ̀. irọ́ burúkú pọ̀ nù gbèsè ayé wa o wọ́n mọ̀ sọ pé ah kọ́lá rẹ̀ ni ọmọ ìlú ọlẹ́ ọkọ lẹ́ẹ̀mejì ẹni tó ti wà lé ọkọ lẹ́ẹ̀kẹjọ wa ọkọ kọ ọkọ kọ mi bàbá rẹ̀ náà ni ó sì máa fi lọ́kọ ọkọ mi tó kọ ó tún fẹ́ fọkọ mi bàbá yìí náà ni sún mi ọ̀rọ̀ rẹ sún mi àyẹ̀kọ́ ẹ̀ níjó sún yín ẹ̀yin náà lẹ́tọ̀ fi fọkọ mi. sókè á ní wàhálà ẹ dákun ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ yín jẹ gbogbo engagement rọ ìyẹn ń tanra rẹ jẹ ni o wọn láwọn ra shares ti company tó yẹ pé kìí ti haram ìní káràkátà kò sí tó burú bẹ́ẹ̀ amẹ́wàá sí owó òun àti tìyín o kìí sí báńkì wọn padà máa kó sí tó bá ké báńkì wọn padà máa kó sí ẹsà kéésì ṣé wọn máa fún yín ní breakdown ìpowó tiẹ̀ ọjọ́ one point five million tó kó fún wa lákòókò gba táṣòwò táṣòwò táṣòwò pẹ̀lú ẹ̀ owó di one point eight àwa kó sí báńkì báńkì wa fi íńtírẹ́sì five hundred naira ó fi lé owó yìí láàrin oṣù mẹ́fà gbogbo interest òfò tí ó jẹ yẹn ọwọ́ náà kéjù kókó kónkó lọ one point five lẹ one point five million ẹ wá fún mi five hundred naira ẹ gbọ́dọ̀ ẹ tí ó jẹ yẹn ọwọ́ náà rọrùn ẹ wàá sàlàyé five hundred bóòlù ti jẹ sódà tèmi bá gbowó mi mọ́ ma pé five hundred yìí kìí ṣe tèmi haramu ni màá wọ̀ náà láti bọ́ ń tó bá yẹ pé kọ́mpìnì ọmọ fún yín break down bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àmọ́ tí ọba ti ní fún yín kó sì jẹ́ báńkì ní ọmọ kówó sí ó léwu eléyìí náà jẹ́ ti gbogbo wa èmi kówó sí báńkì wọ́n sanwó fún mi nínú àkáǹtì mi màá ma ní rẹ́kọ̀d èló mo kó bẹ̀ èló ni wọ́n san fún mi màá ma kọ́lẹ̀ tí ó fi jẹ́ pé ó sì tún rọrùn náà ní ìsìn báńkì ti sọ fún ẹ wípé wọ́n san yí báyìí fún wọ́n tún san yí báyìí fún wọ́n bó tóró gbogbo details yẹn wà á rékọ́dì ẹ̀ mo ti mọ̀ pé gbogbo owó tó jẹ́ tèmi bọ́yá mi mọ̀ san bẹ́ẹ̀ wọ́n san fún mi ọjọ́ yìí báyìí báńkì sì sọ fún mi pé ntọ́jẹ́ total balance mi ní báńkì jẹ́ yìí báyìí ó ti pọ̀ ju iye tí mo mọ̀ pé mo ní wọ́n san fún mi lọ màá wá máínọ́ọ̀sì iye tó jẹ́ tèmi gangan nínú owó tí báńkì pè ní total balance mi owó tó ń rẹ̀ ajẹ́ pé kí ni rìbá ni màá wọ́nà láti bọ́ ń bẹ̀ kí n má kú pẹ̀lú rìbá eléyìí jẹ́ bó ṣe jẹ́ tọ́ba tí a lè kú kúrò láyé kọjá pọ̀ lákàntì báńkì gbogbo ẹ̀ ló ti yanjú kó tó kú yọ da torí wọ́n lọ ọmọ Islam ọmọ táwọn ọmọ rẹ àkáǹtì rẹ báyà gbogbo ẹ̀ làwọn gbà sọ́yìn pé àwọn ọmọ fi sẹ́lẹ̀ńgẹ́dọ̀ ọjọ́ bó ṣe jẹ́ mbẹ́. jánábà ń bẹ láàrin èèyàn àti háyè ọ̀ abẹ́ wẹ̀ bóun ni ó ṣe wọ̀ ìwẹ̀ kan ni ó wẹ̀. lọ́dà níyàn pọ̀ fẹ́ wẹ̀ jánábà àti hayo kò sí tó burú mbẹ́. wọ́n ní bóòlù àti dàníyàn pa afẹ́ wẹ̀ kù ẹ̀ mà lọ́kàn yín náà ni pé wọ́n fún ní ìbámu pẹ̀lú lànà Muhammad sallallahu alayhi wa sallam ọ̀tán lè gbàdúrà lè wa kó ṣe dáadáa fún aláyé kọ́májẹ ká nípìn bẹ́ẹ̀ láyé kọ́májẹ ká nípìn bẹ́ẹ̀ lọ́la kìyàmù subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu